Estou comendo. Sim. Nossa, que sei. Não, eu não sei. É. Tá, vou, vou, vou. Vem cá. O menino fechou e faria banana comigo, vai. ṣọmọdé láwo kò lè yé wọn. ẹni máa ní kò lè parí mọ́ kò lè yé wọn. ọ̀dàlẹ̀ ni wọ́n kẹ́ máa ṣe gbẹ̀yẹ̀lẹ̀ wọn ó wọn ò dá. ọ̀dàlẹ̀ ni wọ́n ẹ máa ṣe gbẹ̀yẹ̀lẹ̀ wọn ó wọn ò dá. ọ̀dàlẹ̀ ni wọ́n kẹ́ máa ṣe gbẹ̀yẹ̀lẹ̀ wọn ó wọn ò dá. Hey. ti dẹ̀jẹ̀ wọn ó dẹ̀ ti mọ́ wọn lára ẹ má ṣe gbára lé wọn ọ̀dàlẹ̀ ni wọ́n kí ẹ má ṣe gbé yẹlẹ. for joining me. Good evening. Good evening, good evening, good evening, good evening, everyone. God bless you. Thank you so, so very much for joining. Good evening, everyone. Good evening. Nice having you guys on. I'm going to lower the volume of my music now. Thank you so very much, everybody, for joining. You want to know price? Okay, what I'm wearing is from AJ Trender store from head to toe, including my 18 karat jewelry, everything. Our store, um, um, okay. Hmm. Okay, Baba. Now, wow. Those are our field engineers. <laughs> Operation monitoring spirit. Okay, okay, okay. Just leave me alone. <laughs> Hello, everybody. Anyway, don't mind that. She's saying, AJ, AJ, we think your production is a little bit dark. Okay. So thank you so, so very much, everybody, for joining me. God bless you. I really appreciate your time. We appreciate your devotion, your dedication, your kindness to this team. May God Almighty continue to bless you. You all know this is Abigail Jagaban. I don't have to go into introduction. My name is Tolulope Oloogaba. I am a proper indigenous of Ogun State, Ijebu, to be precise, you all know. I am both Egba and Ijebu. My matana is from... Egba, you all know. And my partner side is Ijebode. Anyway, I am a proud, you know, daughter of Odudua. I am so proud, you know, of that soil, of my roots. And when I come out here, I want you guys to know that all she's out for is um, to put some clarification, you know, over some things that seems a little bit confusing. Um, so I have told you this case, it goes on and on and on. And I'm not going to relent until I make sure that I bring you all the evidence right from the palace. And when I talk these days, <laughs> I wanted to know that we have people that are now so very close, that works in there, people that has information. I won't just come out and spill shenanigans just because I'm trying to look for some audience that can, that can open money in my account. No, all I want is to present my Omoluabi. And I hope you all know what that means. You know, all I want is to present you a show that is full of integrity, one that will convince you and I that we have a very rich heritage, tradition, and culture that we should forever cherish, we should nurture, we should protect anywhere we are abroad. I'm not sure if some of you saw that video where a black man was called murdered by the U.S. cops in Minnesota, I think. So, if this could happen, it is an indication for you to know that you don't belong there. What we saw in that video is nothing but existence of appetite, is nothing but pure racism. It is so inhuman, you know. I've, I've never seen anything like that before where someone will be choked, suffocated to death by a cup. I'm sure you all saw it. So now, this takes us back to what I keep coming out here to remind you of. We are Africans. We are Nigerians. If you should allow your tradition, your heritage, you know, your culture to be sold off so cheaply online, where would you fall back on? That is a clear you know, indication that we do not belong anywhere else apart from Africa. I'm telling you, you belong nowhere else apart from Africa, Nigeria to be precise. So now, who are the heads of Nigeria? We have our politicians there. And before our politicians, they will first pick all our traditional rulers. Listen, traditional rulers are part of those three arms of government. They are part of it, whether you like it. They fall under one of them we have the legislative, we have the judiciary, um, uh, we have um, um, the third one, you know. So think about it. Think about it that if you should sell your heritage, your tradition, your culture off so cheaply, no white man will take you in as part of them. That is what that video showed us clearly. I'm sure there were a lot of us that are so scared to the bone marrow after seeing that video. Where, ah, í ṣòyìnbó ìyàtọ̀ so whenever I come out like this to dress the image of our traditional rulers, of our politicians, of those people that are doing great exploits from home. Forget about all those things you hear about corruption. We have been hearing about corruption since the day Nigeria has gained their independence. And not when we gained our independence alone. It started right from the colony days. Colonial days the white people will come to our country to rip us off our natural resources. They will bring it here. It is part of the things they took from us that we are enjoying today. Whether you like it or not, this I would say any time, anywhere, any day. They were the one in charge of our gold mining. They were the one in charge of, you know, slave trade. They were the one in charge of, you know, everything that we had, crude oil, oil and gas. They took over everything from us until we were able, you know, to take control of our things after a long war of being in slavery under the white colonies. So now let me take you back there. Do you think we're going to have any better governance if things should go wrong and then these people take over our government again? If they should take over our country, if they come back to colonize us, you want you and I to go in chains on our legs, you want our children to be in chains? Hmm. The only way we can prevent that, let me tell you guys, is by accepting what is yours as yours. Is by accepting the flaws of our leaders and working so hard to have a better government with them. Things are changing whether you like it or not. Admin, could you please be at alert and make sure you chuck each and every nuisance that come in here, you know, into the bin. Hello, hello, my darling um, auntie. How are you, Auntie Tito? okay so thank you everyone for joining me I'm, I'm not going to be mentioning your name individually but then i have some people that when i see them some elders we just have to you know acknowledge them pardon me guys so anyway let me carry on the only way television kedi kedi mú if you have not seen that eh, video from Minneapolis hello, the American Cup that killed a black person in cold blood with his knees. What a cruel way of dying. He actually suffocated him, choked him on the neck, made sure that he blocked all his nasal system because he was bleeding, yet he was laid on his chest, choked. There was no breathing space for him. His neck was to the ground. His chest was heavily mounted with pressure. You can imagine what our forefathers would have gone through. You can imagine what they went through in those days before you and I had this liberation. Don't sell off your tradition, your culture, and your heritage. Do not sell off your country. Don't sell off your land. Don't sell off where we always fall back on by saying no to bullying of our political heads and traditional leaders. If it's not okay today, it can get better, I'm telling you. We will get there. Let me tell you, if you look at the structures, you know, the road, you know, in, in, in, in Lagos State, let me cite that as an example. If you look at the street lights, everything that has been implemented during the regime of Ambody, um, of Fashola, sorry, passed on to Ambody and now to this one there, you can see a whole lot of changes if we don't want to lie. Don't lie. Before Fashola, you knew how that Lagos state looked. Now Fashola came, about the Fashola, Governor the Fashola, he made a huge difference. He changed everything. The road, we had BRT buses, you know, things changed. We had a bus stop, you know, shed built. You know, they, they gave us cover. It, gone are the days when you stand at the bus stops and then you, you, you, you, you will be drenched in, in rain or the sun will be beating you uncontrollably. Now things have changed. And if we continue to tolerate and to show our displeasure over whatever it is that we are not happy with, it will still change. Not you selling off your own heritage cheaply and you will be sent someday off into slavery. You think that wicked cop that killed one of you and I's brother, you think if they if, if they if they if they are used, eh? You think you think if they if they are given the chance, eh? You think if they are given the chance, they will not kill you and I too, just the same way. Can't you see his eyes how mean he was when he was killing this guy in the cold blood? Is that what you want? I couldn't watch it. Hence, I will always promote what is mine. I am full African. If I'm not happy with this administration, we will continue to complain. We will continue you know, to put pressure on them. We ourselves, we should start the change. Because this one will say, oh, there's corruption, there's this one. And when they put down on two dear, it's still the same thing. Everybody just want to eat. You don't, you can't even test your own integrity yourself fully until you get in the system, in that administration. Until you get there, that is when you can prove to us, not the things you tell us. It's like everybody is giving a book how to say, oh, we, we will make you proud, we will do this, we will do that. And then when they, did, when, when they get there, we see something else. So everybody just have to be given the chance because the day that we'll have that angel, someone that will turn it all around for better, we never know when they will come into the system. So now, um, remember the hammer, the hammer of um, um, um, Emma um, Sanusi that was removed. Ọ̀tẹ̀ yìí lè jọ Ọ̀tẹ̀. Ọ̀tẹ̀ ọ̀tẹ̀ ọ̀tẹ̀ yorùbá ọ̀tẹ̀ yorùbá yẹn am mo wá sọ ní èní yìí ẹ jẹ́ kí program yẹn ní òyìnbó if you allow me ní yorùbá now I have come out to debunk the lies of Esabot today okay um, guys please don't send me any message for now I have come out to debunk the the the, the light of Esabot because she is not stopping. I'm not going to be coming out every time to respond to her. But I will keep reminding you all not to fall for her gimmicks. I will keep exposing her. I will keep bringing you a pass for you to know that the person that you think is sane is actually a mental, a mentally deranged person. Admin, could you please uh, block all redhead as they are coming in? Just be blocking them. Okay? Don't fall for this mentally deranged woman. Don't fall for her lies do your check like i said the person that wants to um, mislead you and i with all these fabricated lies have you checked her background what kind of person is she how good is she in her home the person that wants to take out you know the speck in my eyes and that of your own eyes how much has she cleaned the log in her own eyes check we need to check. Anyway, I don't want to go deep. She said a whole lot of things that are quite disheartening, that are quite, you know, demoralizing. It is so dismay. It's highly despicable of the throne. Are you going to ask me what, what throne? It is none other than the throne of Onirisha, the throne of Kabiesi, Obawa, Babawa, Alayeluwa, uh, Eh, òòṣà ńlá tí ń fọba míì jẹ ọba ńlá tó ń fọba míì jẹ bàbá wa Babátúndé Ẹnìtàn Ògúnwùsì if you the honey of Ife if you are one of those people that wants to ask me are you being paid for doing this I can never be paid I don't need it. I am only defending what is mine, the heritage of Yoruba. I am defending my own tradition. I am defending my own culture. If any Oyinbo people should come in now today to say, oh, we are going to take over Nigeria. We should let them know how much we love our culture. We should let them know these are the things that we are going to leave our own children. I don't want to train my children the way we saw that police, that cop, you know, killing a human being like himself in cold blood without anybody having to check him. None of the black people standing there as at the moment was even allowed a chance to speak. None of that. Let this keep ringing in your head. That home is home. Our heritage is ours. The only thing we can go back to, right? So sorry if Edakpo, you are out. Um, guys, please, as soon as you see those news ants coming, you need to put them in the bin. Pardon my language. You see, this is how those bullies sent their representatives, their terrorist group, their terrorist member to come in here just to distract me just to distract me. This is how they go about causing confusion, you know, here and there. You can tell the kind of parents that raised, you know, those kind of people. So it's still what we're discussing here. You see, when you're so inhuman, when when when when when you don't have any sensation in you, no sensitivity, when you don't have any any heart, when you cannot have any mercy, any pity, for the next door neighbor. How do you stop such happenings, the one that we saw in America, in US recently? When you're not sensitized, you cannot stop it. When you are so insensitized, you cannot say stop. When you're stabbing your brother, it should feel to you like they are stabbing you. When they are killing a sister, you should feel it as a black person. Remember, Nigerians, Africans, they all migrated to US during the slave trade era. We are brothers. Akatas are my sisters. They are my brothers. You don't know? How could you stand watching a white man stab a, a, a black man like you and I? Black skin is what irritated them. How could you stand looking at it? And then you go back to the corner of your room, joyous, saying, hmm, you don't care, no matter what. It should not be killed in such way at all. Kò bójúmu, kò tọ́sọ́nà, ó tìyàn o Ó dẹ́rù bàyàn pàápàá. All our children that saw it in UK gbogbo wọn sọ pé ṣé nǹkan tó ń ṣẹlẹ̀ rí l'Amẹ́ríkà. There's so much despite our skin, our color. That is why when you see that a black person is doing great exploit achievers you don't see them celebrate us. There was a time a news came out here during this COVID one night. Do you know how many black nurses died? Did you see us in front of their papers? We're not even in front of their weekly papers here. All we saw is accolade to those white ones. I'm not making any racist comment here now. But then, let's leave it the way it is. But always remember never to destroy your roots in case the time will be ripened enough someday when you and I will think of, okay, let's go back home. We cannot stand this anymore. Do you know how many black children were uh, killed in this country, in UK, in the last three years? Do you know how many? Tí ẹ bá tún lè ṣe, kò síbi tẹ́ ema sá lọ. Ẹ má joyè ọmọ àlè. Ẹ má joyè ọmọ àlè. Ẹ má joyè ọmọkọ́mọ. Ẹ má fọwọ́ sí jíwèé inú lè bí wọn tán pẹ̀lú nǹkan tá a rí yẹn it's so disheartening we cannot watch it ìjọ tí inú bá bí wọn tán ọlọ́run má jẹ́ ká rí ibi tán máa ti pa bíi one thousand blacks in a day wọn ní kọ́ wa kí gbogbo wa tó kẹ́rù ó yá ibo lẹ fẹ́ lọ tẹ bá balẹ̀ jẹ́ ibo lẹ fẹ́ lọ thank you so very much admin ṣí ẹyọ kan yóò sọ fún yín pé bí politician yóò bá ṣe dáadáa ṣé ẹ fẹ́ padà sí abẹ́ àwọn funfun kan tún wá colonize yín once more ni ṣe fẹ́ rí ṣẹkẹ́ṣẹkẹ̀ ní ọwọ́ yín àti ní ẹsẹ̀ yín àbí lẹ́sẹ̀ àwọn ọmọ wa ni ewọ àti wà liberated we will never go back to those slavery days again hence the reason you and I have to protect what is ours jealously you protect it jealously how many white people have you seen us killed in such cold blood in Nigeria or in any part of Africa? No. They come to my country and your country, they rule us. We are here, they rule us. They see themselves as our superior at all time. Our children are far more brilliant, but then they don't get the promotion because of their color. You and I are far smarter. We have all it takes. We have the experience, but they will always put us under because of our skin. Your achievement, my success, and your success are my success. You never see it being celebrated, announced, or published in their paper because of our color. The reason why you have to make sure you guide what is yours jealously. Ẹ tún lè ṣe. Ibikíbi tí wọ́n bá ti ń bú ọba yín, tó ń bú àwọn olórí ìlú àwọn tí Ọlọ́run fi ṣe aṣojú ìlú wa. Tí ẹ bá tà wọ́n síta pẹ́rẹ́, bí ìlú bá bàjẹ́ pátápátá, a tún padà sásìkò ẹrú. in case you don't know the implication of what you're supporting Esabot for. I don't want any of my children dying. I have suffered so hard for them. I don't want this appetite of a thing to wipe my generation away. Home will always be home. My people will always be my people. My kings will always be my kings. The royal fathers, they will always be my fathers. I am African. Yoruba to be precise. Kilewan la ńlajú Tewa fún tẹ́ díẹ̀ díẹ̀ àwọn ọmọ àlè kankan nínú láti babeje. ṣéjọ́ tó nílé ẹ tí wọ́n bá sọ pé kó nílé máa relé pé àjò lè dùn bí ilé ṣé nǹkan tẹ fẹ́ kó sí nìyẹn ẹ máa bá mi ṣe ṣe ṣe program ẹ ṣé nǹkan tẹ fẹ́ kó tún ṣẹlẹ̀ sí wa nìyẹn ni Buhari ò dáa Buhari ò dáa ẹ jẹ́ jẹ́ ká dúpẹ́ Ọlọ́run á sì bá wa tún ṣe ẹ lágbájá ò dáa ẹ jẹ́ ká dúpẹ́ Ọlọ́run máa bá wa tún ṣe ó sì bẹ́tà ju Amẹ́ríkà lọ I cannot stand to see the things that happen here to our black children, to our black people, to our color, to our race. It would be so unjust if those cops are not sent to life imprisonment. Even Madonna, Madonna the singer, she insisted that they do justice, proper justice to these people. so tẹ́yìn tẹ́ jẹ́ Yorùbá tẹ́ bá ń ṣe bí ọmọ àlebẹ̀ kí lẹ fẹ́ kó òyìnbó sọ wọ́n sọ pé those fucking nigger they don't even love themselves that's what they call us negro and that's where they derive the word nigger we are black and negros and we are so beautiful we are proud of our skin our culture and heritage is so beautiful why are you supporting Esabod to destroy your heritage your tradition Why are you allowing greedy leaders from Yoruba land to finger your brains? All they are out for is to use one of those evil ones like them to scatter, to disrupt the reign of Kábíyèsí Ọba Adéyẹyẹ Nítògúwùsì. babaile ilẹ̀ Odùduwà in case you don't know orísun gbogbo most yorùbá gbogbo yorùbá nìyẹn ìjẹ̀bú máa ń sọ wá ní kinní kan làwọn ti wá mọ́kà wọ́n jẹ́ ń sọ fún yín yorùbá at large yes ìjẹ̀bú máa ń sọ wá ní saudi ní hmm. kinní kan náà jẹ̀bú but yorùbá at large ẹ gbàgbé gbogbo ilé ìtẹ́bá ilé ifẹ̀ ibẹ̀ ni gbogbo wọn ti fọ́ kábàáyì tí gbogbo ẹ̀yà gbogbo branches yẹn tó bẹ̀rẹ̀ sí ní wà mo máa ń rẹ́rìn tá a bá ń sọ ọ̀nà tá a bá sọ pé yẹn ṣáwọn kan lè bá wọn bú ọba Benin It's because they are illiterate. You should go back to history and check out all the Omo Odùduwà. Ṣebí no náà ni oníbìíní wà. Ó yóò te ìgbà tẹ́ ẹ̀ mú ẹ̀gbọ́n tẹ́ ẹ̀ ń wọlé ẹgbà tẹ́ láàbúrò ẹ̀kan lẹ́ẹ̀ náà yẹn. Torí pé ọmọ àlè ilẹ̀ Yorùbá ni yín. Òun mo ṣe sọ fún yín pé tí ẹ bá padà wá bú ọba Bìní, èmi That you should stop it. It's not going to be from our own mouth. Yoruba kolo ló máa bá wọn bú ọba Bìní nígbà òun ló ṣe jẹ́ pé ọmọ àlè ọmọ àlè pọ́nbélé ìka ẹ̀dá tí wọ́n ń sponsor òun ni àwọn wọ̀nyí tí wọ́n ti ọwọ́ bọ ọba adéyẹyẹ lójú gbogbo àwọn àgbàlagbà tí wọ́n wà ń díẹ̀ ọ̀tálẹ̀ yorùbá pátápátá ni wọ́n kí lẹ fẹ́ gbà tí ogun Mọdákẹ́kẹ́ àti Ilé-Ifẹ̀ bá tún dálẹ̀ cause i discovered pé àwọn ará Mọdákẹ́kẹ́ mi wọ́n wà ní abẹ́ tí wọ́n lọ ń fi òdìjà yìí what do you stand to gain What do we need the field for? Why do we need all this war? Why? Why, why, why? Ẹ bá ní Jẹ̀bú wá láti ibìkan ṣé àárí àwọn ọmọ Jẹ̀bú tó ń gbé léfẹ̀. Abẹ́ mọ iye ọmọ léfẹ̀ tó ń gbé níbẹ̀. Tí ogun bá ti dé ẹ̀mọ gbógun Mọdákẹ́kẹ́ ẹ̀ mọ bó ṣe terrible ni ẹ̀ mọ iye èèyàn tó pa ni. What everybody is trying to do is to cause another war between Mọdákẹ́kẹ́ and ilé in case you don't know. There are some leaders pushing her underneath. There are some terrible, wicked people supporting her and sponsoring her to wage war against this man of great honor, our king. Tèmi àti yín tẹ́ bá lajú lẹ̀ kó ṣẹlẹ̀. Ogun Modakeke àti Ilé-Ifẹ̀ á tún Why don't you take your time to look at the achievement of Obai? Esabod will come out. Gbogbo yin pátápátá tẹ́ gbọ́ nínú bí yín. Gbogbo yín wá túkọ́ àwọn kan tó wà tán jọmọ ilé Ifẹ̀ tínú wọn ń dùn sí this is what I found out during my investigation there are so many people from Ilé Ifẹ̀ tínú wọn ò dùn sún rẹ̀ ní bàbá yìí tínú yín ò bá wá dùn ẹran ọba kan ò kì í jẹ lórí èyí tó wà lórí àlééfà ẹ dúró dègbà yín ni tínú yín ò bá wá dùn kò ń ṣe pé kẹ wá máa ro ibi kẹ máa gbìmọ̀ tẹ̀ kẹ máa ṣe mọ̀nàkùnfin mọ̀nàkìnfin mọ̀nàfìkì àbí kí náà pè hypocrisy ọ̀tẹ̀ burúkú kẹ máa ṣe lẹ́yìn just to bring his rain down for no reason ojú òtí yín bí ìran Yorùbá ǹjẹ́ ẹ ti gbọ́ ibi tí ọba aládé kan ti jẹ́rí kò sí ní gbogbo ìlú ní ilẹ̀ Yorùbá títí dé ọ̀dọ̀ àwọn Yíbò kò sí ọba kan tó jẹ́rí tí ẹ̀ ní gbọ́ controversy yìí lẹ̀ gbogbo ọba ni wọ́n máa ń ròpọ̀ mọ́rọ̀ ilẹ̀ wọ́n lè ní ẹ̀ tí kábíyèsí yẹn dé wọ́n ní ká sún sẹ́yìn ẹ̀wọ̀n gba abẹ̀ yẹn wọ́n fún wa gbòmí it is normal gọ́fìmẹ̀ntì gan gba ilẹ̀ gbogbo yín wá ṣe bí illiterate ṣé tógun bá dálẹ̀ lù yín ṣé àwọn tó ń pa yín bíi chicken tán fi orúnkún tán fi fún ọmọ èèyàn pa do you know how heartless that is tí ọlọ́pàá kúnlẹ̀ lé dúdú ní ọrùn ó dẹ̀ pa bẹ́ẹ̀ what a cold way of murdering my brother and your own brother ṣebí lẹ fẹ́ wá tógun yẹn bá ti dé ṣebí nílùú yín pálí òṣì tán gbélé yín lọ́wọ́ tán fi ń tàn yín tó máa ń mú mi inú ke solaka sọ làákàyè nínú bí ogun bá dé tó bá ní kó nílé máa relé lo tẹ̀ ń lọ nìyẹn bẹ́ẹ̀ bá bàbẹ̀ jẹ́ òyìnbó á tún gbà mọ́ yín lọ́wọ́ ẹ ti lọ into another slave trade ọmọ tẹ torí ẹ̀ ṣe wàhálà wọ́n á fi ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí lọ́wọ́ gbogbo days yín years yín in abroad wọ́n á fi ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sẹ́yìn náà wọ́n á fi sí èmi náà èèwọ̀ ká má ká padà sásìkò slave trade ni ṣe fẹ́ kẹ́ sábọ̀dù tọwọ́ bọ̀ yín lórí irú ẹ̀yin àgbàlagbà burúkú wo lẹ wà ń di ìbàjẹ́ yìí tí gbogbo yín tiẹ́ sábọ̀dù tẹ́ tẹ́ ń tì ṣí ọlọ́pàá ni Tòkunbọ̀ Abọ́dẹrìn ni ṣó ti tún gbèsè ayé ẹ̀ ṣe ǹjẹ́ ti pé kó wá lọ tún lè baba ńlá kó àwọn baba ẹ̀ ṣe Ni Ìbàdàn ni kudeti. ṣé ti sìn débẹ̀ ẹ rántí létí pé lẹ́yìn ti fẹ́ dà wò ẹni tí ò lè tún lé ibi tóun fún ara ẹ̀ sùn sí ṣe ilé tó ń gbé bí kò ṣeé gbọ́ irú wo lẹ fi ṣe aṣojú yín àti agbọ̀rọ̀ sọ yín ní orí social media ẹ̀yin ọlọ̀tẹ̀ ẹ̀yin ìka ẹ̀yin aráalé Ifẹ̀ ìka nìyí ẹ̀yin kọ̀ọ̀kan nù yẹn ya ìka gidi gan because findings mi fi wọ̀nyí àti ohun yín àti gbogbo ẹ̀ òun ni wọ́n gbé fún mi gbogbo ẹ̀yin àgbà burúkú ẹ̀yin àgbà òṣì kò rí báyìí láyé bàbá àná kábíyèsí bàbá wa Síjúadé bó ṣe dùnmọ́ yín náà nìyẹn tẹ́ fẹ́ kógun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ máa lọ ogun Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ ti wá yanjú báyìí bàbá tó wà ńbẹ̀ yìí ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ni we can all see pẹ̀lú aṣọ wọn pẹ̀lú gbogbo ẹ̀ pé he has brought the light he has brought peace to Yorùbá land ọba mélòó nílẹ̀ Yorùbá ló supply fumigator This man did, our royal father did, he supplied fumigator during this COVID-19 season. We are still, he's still very much around. Do you know how many people that has died pẹ̀lú COVID-19? Kábíyèsí Ọbẹ̀nìtàn, Adéyẹyè Ògúnwùsì, bàbá kẹ́kẹ́kẹ́kẹ́gbó, bàbá fún gbogbo ilẹ̀ Yorùbá pátá ni wọ́n ti lọ pín títí dé ìlú Èkó ni wọ́n ti lọ pín fumigator ṣé ẹ máa ní ẹ ò rí ni lórí internet i'm going to be opening it for you lẹ́lẹ́yọ ẹ̀yọ ṣé ẹ máa ní ẹ̀rí achievement ni kẹ́ tó ti ọwọ́ bọ̀yàn lójú check out his achievement i saw everything and i was marvelled pé yorùbá ẹ máa níkà o bàbá yìí dé wọ́n fún yín ní transformer ní gbogbo ilé Ifẹ̀ Ifẹ̀ wá dibi tó ń tanná sí làárọ̀ ẹ ní street light kò sí pé ó lè fẹ́ gan tó ti ń mú nítorí pé wọ́n ti ṣí ọ̀nà yín it is not his role his, uh, his duty láti bá yín ṣe gbogbo nǹkan wọ̀nyí bọ̀ nítorí ìfẹ́ tí bàbá yìí ní sí ilẹ̀ Yorùbá ẹ̀yin illiterate ẹ̀dẹ̀ jókòó lórí ọ̀dọ̀ Esabod ẹ̀dẹ̀ ń gbọ́ gbogbo ìbàjẹ́ tí arábìnrin yìí ṣe ẹ̀ ní kó fi lè bàbá ẹ̀ wọ̀nyí ṣe bí publisher tó bẹ́ pé bàbá ẹ̀ ní publisher punch den kí ló dé tí ilé wọn ti dàwó tó yẹn ní kúdẹ́tì ilé yẹn ti bàjẹ́ kò ṣe rí ṣéyàn tí ò túnú ilé bàbá ẹ̀ ṣe tí ẹni gọ́vnà kankan bá jẹ tí ilé bàbá ẹ̀ bá ń dà wá jẹ́ pọ́nmọ́ àlẹ́ gọ́vnà ni tí ẹni òṣèlú kankan ẹ̀ ń láti tún lé ṣe ẹ̀ ń láti tọ́jú àwọn òbí yín kẹ́ tó jẹ́ ká mọ̀ pé ẹ lè odidi ìlú and that was what this humble man of honor has put in practice he got into Ilé Ifẹ̀ wọ́n tún ọ̀nà ṣe wọ́n fún yín ní street light wọ́n fún yín ní transformer tó máa ma faná wọlé ẹ wá dẹni tó níná wọn yọ àwọn ará Mọdákẹ́kẹ́ lẹ̀ gbogbo àwọn ọmọ Modakeke. pátápátá ni wọ́n benefit nínú skúlù bàbá yìí wọ́n ní fashion school àwọn ọmọ Mọdákẹ́kẹ́ lọ àwọn ọmọ ife. lọ wọn ò pín wọn sọ́tọ̀ọ̀tọ̀ torí wọ́n ti rí gbogbo wọn bí ọmọ ìyá bí ọmọ bàbá kan náà pé kò gbọdọ̀ fàyà lọ́wọ́ àwọn he brought peace to Yorùbá land in case you don't know tẹ bá fi lè pawọ́pọ̀ pẹ̀lú àwọn ọlọ̀tẹ̀ àwọn ẹni bí jale? adigunjalè torí adigunjalè ni wọ́n àwọn àgbà òṣì ni wọ́n àwọn àgbà burúkú ni wọ́n gbogbo ẹ̀yin tẹ lọ fún Esabod ní owó tẹ fún ní five million tí ẹ fún ní bribe láti máa blackmail ọ̀nìrìṣà òṣàlẹ̀ àbínú sí yín alẹ́lẹ̀ àbínú sí yín àwọn ọmọ yín náà arógun gbogbo ibi tí wọ́n bá rìn sí yálà lókè òkun ni àbí nílé pẹ̀lú gbogbo àwọn tí wọ́n ń pò wọlé tẹ stage láti máa gbógun ti bàbá yìí ìmọ́lẹ̀ la wá tàn sí ọ̀rọ̀ in case you don't know kábíyèsí o ẹ má binu bi ẹ bá ń gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá súnmọ́ wọn ẹ bá mi sọ fún bàbá pé mo kí wọn tọ̀wọ̀tọ̀wọ̀ mi ko dede bọ́ta mo bọ́ta nítorí pe inú ń run mí pẹ̀lú nǹkan tí Esabod ń ṣe ní gbogbo ìgbà mo tún wá rí tó tún pa kan lára àwọn dúdú lẹ́ni ní àná ní Amẹ́ríkà mo wọ̀ pé ṣé bí ẹ ṣe máa máa wò rèé nǹkan tó mú ọlọ́pàá tó ń wo dúdú ní ojú tó dẹ̀ fún lọ́rùn tó pa ibẹ̀ ò kí ń ṣẹlẹ̀ adúláwọ̀ o ìlú wa nàìjíríà yẹn nìkan àti áfíríkà lálẹ́ pèlélẹ̀ adúláwọ̀ òyìnbó lòyìnbó mọ̀ jẹ òyìnbó kìíní dúró ìkejì dúró ṣé latino gọkọ nìkejì wọ́n dẹ̀ mú ẹni tó dàbí èmi àti yín dúdú wọ́n dẹ̀ fún lọ́rùn wọ́n dẹ̀ fi orúnkún wọ́n fi pa ẹ wá lẹ́ni tún lè ṣe ìyá jẹ ṣége sí yín lára ìyá jẹ ṣége ṣége sí yín lára tẹ́ ẹ bá tètè lọ máa tún ilé yẹn ṣe ẹ jẹ ṣége nínú ìyá ẹ jẹ́ ṣégeṣége nínú yàpápá tí ẹ bá tún lè ṣe ẹ má gba ọmọ àlè kankan láàyè ó dá kó dá ẹ mọ̀ pé kinní tiwa ni ó yàtọ̀ sí pé kinní tiwọn ni wọ́n kàn gbà wá láàyè ni nǹkan yọkan ní nìyẹn heritage our background our tradition that is the only thing we can fall back on if we were to be witnessing this kọ́ máa pa dúdú nítorí pé àwọ̀ wa bí wọ́n nú did you not hear the guy said help Only help only i cannot breathe did you not hear it ibo lẹwà tẹ́ẹ̀rí bí wọ́n ṣe pa èèyàn bí èmi àti yín ó i cannot breathe Ero rò pé tó bá jẹ́ ilé ni awọ́sì tó yẹn ni àwọn ẹranko tí àwọn wọ̀nyí náà àwọn náà ni wọ́n mọ̀ mú àwọn àwọn òyìnbó yìí náà ni wọ́n sì ń darapọ̀ gbogbo ibi tí ogun Fúlàní herdsmen náà ti ń wá gbogbo ibi tí ogun àwọn Boko Haram ti wá ń jọ a máa borí ẹ̀ a máa débẹ̀ ọlọ́run á bá wa tún ṣe ẹ gbà wọn alálẹ̀ láàyè ẹ gbà wọn ọlọ́balọ́ba láàyè ẹ gbà wọn aṣojú ọlọ́run láàyè ẹ jẹ́ kí wọ́n ṣòtítù sílùú kí àwọn boko haram àwọn fúlàní herdsmen kára ni wọ́n lọ nígbà tẹ́ bá ń gbógun ti gbogbo àwọn olórí ìlú ẹ gọ́fìnà eléyìí is not good kan yọ ẹ jẹ́ mi ò fẹ́ káwọn òyìnbó tún wá gọ́vànù mi mọ́ o kọ́ má gọ́vànì àwọn ọmọ mi o bọ́ bá nílé yá nàìjíríà nìkan nìyá mi sọ fún mi pé mo jẹ́ o kò sọ fún mi rí pé american citizen ni mí o ìyá mi ò sọ fún mi rí pé british citizen ni mí o kò sọ fún mi pé irish èmi náà dẹ̀ rí inú ẹ̀jẹ̀ mi pé mi ò farajọ wọn. apartheid will forever be in existence wake up guys ẹ dìde ọgbọ́n ibi tó máa ti ń bú àwọn ọba aládé yẹn máa gbé ẹni tó bá ń ṣeéṣe pé pé orírun ilẹ̀ yorùbá kò ní jẹ́ kí ẹ nísinmi kò ní jẹ́ kó nísinmi gbogbo ẹni tó bá ń ṣe tòkun bọ agbọ́dẹrìn ó ti forí jálé agbọ́n agbọ́n máa ta confirmed mo ń sọ fún yín ẹ pé mo sọ fún yín láti bẹ̀rẹ̀ tí mo sọ fún pé odò kékeré mi àbíkẹ́ ó lè ṣán lọ ó lè wọ lọ kán má rí mọ́ àmọ́ agídí tó ń fi sí yìí tó ń rò bóyá òun ti arrive yìí we shall see bó máa tẹ́ bí ò ní tẹ́ nítorí pé ó ti tọ́jú ọwọ́ bọ́ lọ́hùn lójú gbogbo ẹni tó bá ti tojú bọ gbogbo àwọn aṣojú ọlọ́run ọba tó tọwọ́ bọ̀ lójú lórílẹ̀‐èdè ayé yìí ojú ọlọ́run ló tọwọ́ bọ̀ in case you don't know bóyá o wá ju ọlọ́run lọ ni àbó lágbára lórí ọlọ́run we shall see continue to share this program please everybody. ẹ ẹ wo bí wọ́n ṣe pa bọ̀bọ̀ yẹn sínú cold blood tó ní pé i cannot breathe i cannot breathe àwọn èèyàn tó dẹ̀ wà heartless bíi Tòkunbọ̀ ni wọ́n pa Tòkunbọ̀ náà lè ṣerú ẹ̀ ó lè ṣerú ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni bó ṣe lọ ká láti siné wọlé tó ní pé kán lọ dáná sun mọ́tò láti siné ẹ gbọ́ tó sọ lórí live chat pé òun máa ní abẹ́ ẹ̀ tí gbọ́ pé wọ́n lọ dáná sun mọ́tò láti siné láti siné tó parọ́ pọ́n ní pé èmi àti láti siné ká wá mọ̀ òun mo ń dúró de wọ́n wo ẹ ní ṣerú ẹ̀ mọ́ tẹ máa fi kú ní ayé yín ẹ kọ́ máa fi pìtàn ni bá lọ ṣeré gèlè ńgbà kan ìka ní tòkúnbọ̀ ìka gidi ọ̀bàyéjẹ́ ni ó lọ gbowó ni lati máa bà àwọn ọba ládéládé àwọn olórílẹ̀-èdè ó lọ gbowó ni lati máa bà àwọn olórúkọ jẹ́ kí ló dé tí ò ṣe mú títí british san kó san títí tí àṣàlì táwọn tó ní ìlú máa fi wá bá ẹni kó máa treat ẹ àbí kò gbọ́ pàrọ̀ kankan go wrong ṣé a sọ̀rọ̀ lọ́bẹ̀rẹ̀ àbáwọn dá sí rí wọ́n ní freedom of speech ó yàtọ̀ sí when you continuously slander a particular person when you continuously defend the character of àwọn tó ṣe ẹ dẹ̀ rí pé nǹkan tó èmù fún ni pé láti máa attack láti máa láti máa kill character wọn ní nǹkan tó wà ń tà fún you will see that she was really aiming to assassinate their character and that is so very unfair ìdí nìyẹn tí mo ṣe ń kí gbogbo mo ṣe ń sọ gbogbo yín pé ẹ wake up gbogbo yín tí ẹ wà nídìí ẹ a mọ̀ yín mo ṣe findings mi ṣe pé mo gbéwèé tí yín ni because. Um, nígbà tí Tòkunbọ̀ ń tẹnumọ́ ó bẹ̀rẹ̀ sí ní pariwo ó ní kábíyèsí ọ̀nìrìṣà ó ní wọ́n lọ gbowó lọ́wọ́ àwọn fúlàní àti àwọn haúsá láti build resort ṣé ní gbogbo ilé ilé ìfẹ́ ogun ẹlẹ́yàmẹ̀yà pápá ìbọn láàrin nàìjíríà kí ló mú ẹ ṣé o fẹ́ dájà ogun fúlàní àti yorùbá lẹ́ni ṣé àwọn fúlàní àti yorùbá ẹ jẹ́ n sọ fún yín one thing tí màá kọ́ bí yín what is the aim of the people calling her they wanted to raise a very big voice a loud one. They are looking for majority to support her so that Rain Baba Ale lè lọ bí títí bàbá wa Emma Sanusi. Wọ́n fi pé bóyá wọ́n lágbára débẹ̀ ni. Ṣé wọ́n tán rí dátà ọ̀fẹ́ orí social media? Àwọn kan ní majority Nigerians. Àwa táwa abroad yà lè táwa ẹ̀yin tẹ wà ń lé láyé. Àwa dẹ̀ ṣì ń bọ̀ ń lé. Irú èmi ń ni mi ilé làbọ̀ sí mi oko èmi ò dẹ̀ dúró de oko pàápàá èmi tí ń wálé èmi ń jókòó sílé mo ní nǹkan ní rẹpẹtẹ síbẹ̀ ibẹ̀ ni ìyá mi àti bàbá mi náà sí wọ́n sí orísun tèmi Àbíkẹ́ ni èmi ò mọ́ àlè mi nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ mi ò fẹ́ kó run mi ò fẹ́ kó parun mi ì fẹ́ ti ọwọ́ bọ àwọn ọba abẹ lójú mi ì fẹ́ kó ìlú bẹ̀ yẹn kó tọwọ́ mi fàya bó bá kù díẹ̀ tó ń san àbí tó fẹ́ ya ẹ̀tọ́ èmi àti ẹ̀yin tẹ ní ọpọlọ tẹjọ ọmọlẹ yorùbá ni ke kẹ pàṣẹ kẹ mo sọ nǹkan fun last time pe tó bá pẹrẹ ní blogger ó yẹ kó lè lo influence ẹ yẹn láti fi write the office of his royal majesty àbàbá o ẹ̀sà o àwọn kan sọ pé ọ̀rọ̀ ilẹ̀ o àmọ́ bóyá òótọ́ ni sa o ẹjọ́ sẹ́ bá wa look into it ìyẹn ni tó ní professional ethics I am not one of those and say ah, I run a 25 million traffic blog that makes no sense man Because oh relate, oh connect, oh they were coherent at the same time. I do tell you this. But my were inconsistent because you go off track. You you don't make meaning. That's what I mean. You are so senseless in your presentation. Ìyẹn to Tòkunbọ̀ Abọ́dẹrìn ni mumbawi. ń to wí. Nígbà tó wá parọ́ tì tó ní pé ẹ eh, bàbá wa pẹ́pẹ́ sí o, wọ́n gbowó lọ́wọ́ Fúlàní àtàwùsá. Fúlàní àtàwùsá mélòó ló ti wá wá To Tòkunbọ̀ Abọ́dẹrìn pe kò wá bá wọn gbowó ní ọwọ́ bàbá because èmi ṣe findings mi bí má sọ fún mi bí ṣe to tó parọ́ mọ́ kábíyèsí ọba àkámọ́ náà lélẹ̀ tó ba bàbá yẹn lórúkọ jẹ́ débi pé ó rí kẹ́sì yẹn gbélẹ̀ di ọ̀la ọba ye jẹ́ ọba ni lórúkọ jẹ́ ni ẹ́ ìkà ni ẹ́ ó yẹ kán e ẹ kán bẹ orí ẹ fóògùn tìrantìran kán fi ẹ rúbọ fáwọn òòṣà lẹ ni ìfáwọn òòṣà gan akọ ẹ orí títì kọkọ sọ ẹnu kẹran kó lọ jòkú ẹ ìkà gidi ní ẹ Tòkunbọ̀ Abọ́dẹrìn gbogbo àwọn tó sanwó fún ẹ láti wá máa bọ ní ìrìṣà lórúkọ jẹ Ọlọ́run á bà gbogbo yín lórúkọ jẹ Ọlọ́run á dáná sun yín nígbà tí bàbá yìí ń ṣe àwọn iṣẹ́ ribiribi nílùú Nàìjíríà tí wọ́n ṣe iṣẹ́ ribiribi nílẹ̀ Yorùbá ẹ rí kẹ mú wá nǹkan burúkú ni pé ká wà sórí àwọn ọmọ rèé kábíyèsí nìyẹn àwọn náà sponsor wọn ibi iṣẹ́ ti rí o Ọ̀bándé grammar school nílẹ̀fẹ̀ bàbá fún gbogbo àwọn ọmọ yẹn ní scholarship òun rèé ó rí gbogbo ilé ẹ̀kọ́ mú wá tòkun bábọ́dẹ rìn mò ń bá ọ gbogbo achievement bàbá yìí kò gbé wá kí ni wàá máa dùn pé a ní bàbá kan bá bá ara tó mọ ìyàwó ọmọ ẹ̀ kẹ́ máa gbogbo achievement wọn òyìnbó pa achievement yín rẹ́ ní òkè òkun kò sí nọ́ọ̀sì kankan bó ṣe lè lo gbóná tó kán tiẹ̀ fi ẹ́ ẹ máa rí i pé funfun náà máa máa dọ́gbọ́n gbélé yín lórí dúdú mélòó ló kú tán nígbà covid nineteen ìjẹ́ wọ́n torí ẹ̀ sọ pé máa fún yín ní promotion kan àbí ẹ máa gba extra owó rẹpẹtẹ àbí wọ́n sọ iye tó máa máa àwọ́dù gbogbo àwọn tó ń lùsẹ̀ mí wọn tó bá jẹ́ funfun ni lẹ́mi tó ló kú rẹpẹtẹ tó yìí a ti máa gbọ́ oríṣiríṣi pé ibi táwọn funfun kú dé àwọn fẹ́ compensate family Ko happen because kò kàn wọ́n bóyá ẹ kú bẹ́ẹ̀ kú dànù kò kàn wọ́n wọ́n ṣojú ayé fún ni wọ́n ti mọ̀ pé dúdú ló like iṣẹ́ dọ̀tí wọ́n máa sọ pé Emi ò lè ṣe nọ́ọ̀sì láyé mi it's a noble profession please don't take this personal to all you nurses you all tried we will we praise your courage you guys are wonderful the good ones i'm not talking of those mannerless nurses who behave like touts and hooligans on facebook i'm not referring to those ones i'm referring to those cool ones that are well reserved àwọn tá a know náwó sí pé nọ́ọ̀sì lélẹ̀ pé profession yẹn sùn tìyín torí ẹ̀yin tẹ́ ṣe iṣẹ́ ribiribi ẹkún rẹpẹtẹ ní òkè òkun tẹ́ yàtọ̀ sáwọn ìtàn jà kiri tán ya wọ́n sí wòwò ọlọ́run ò ní ṣe yín lálájà ká tó máa dojú tẹbí dojú ti gbogbo obìnrin diaspora ẹ gbé gbogbo achievement bàbá yìí wá ẹ wá máa fi wọ̀n wá ẹ má joyè ìkà ẹ má joyè ẹni bí bàbá try gbogbo findings mi mò ń ṣe látijọ́ ọjọ́ yìí àwọn ọmọ skul rèé tó ń fẹ̀mí ìmoore wọn bàbá. share, guys. Ẹ Jama'ba, me share show yìí. This is just one of them. See, àwọn ọmọ yìí fi ẹ̀mí ìmoore wọn. Ọmọ kan ni wọ́n hand scholarship check tó owó school ẹ̀ gbogbo ẹ̀ I want yìí. Àwọn ará ilé Ifẹ̀ gidi tán sọ pé àwọn mọ̀ pé àwọn tó wà nínú ìlú àwọn ni wọ́n sponsor obìnrin ìkà yìí ṣéyàn máa ń burú títí kó má ní nǹkan rere tó ṣe ni bàbá yìí wà bẹ́ẹ̀ wọ́n ní wọ́n ní school gbogbo àwọn ọmọ tí wọ́n rán lọ tí wọ́n empower young people tí wọ́n train in his fashion school he has a big fashion school where he has trained over four thousand students i'm going to be playing gbogbo ẹ̀ fún yín lẹ́yọ kọ̀ọ̀kan àwọn kéékèèké tún retí nú bàbá ń sanwó skúlù wọn àwọn kéékèèké tún rèé bá múnú àwọn ọmọ yìí dùn àwọn ọmọ kéékèèké ò ní wá ṣó máa dúró àwọn ọmọ tí wọ́n ń sọ̀rọ̀ tínú wọn ń dùn ní èní àwọn àwọn tíṣà náà wà ń bẹ̀ àwọn ọmọ náà gba scholarship yìí lọ́lọ́kan òjọ̀kan wọ́n sanwó skúlù scholarship owó ni wọ́n fún gbogbo wọn yìí sórí presented by the king scholarship ni wọ́n gbà yìí show some love to kábíyèsí ọba wa ẹ bá mi máa show love gbogbo yín ẹ máa show love scholarship rèé from his education scheme ẹ rí gbogbo yẹn gbéwọ̀ ẹ̀yin ará ilé Ifẹ̀ yín ìkà because you are aiming for the throne ẹ fẹ́ kàn di throne bàbá kẹwàá jókòó àbí kò lè possible wọn ń ṣọ́ lọ́n nípò ìjọ tẹ bá rọ́lọ́ ń ṣí nípò nìyẹn máa possible fún yín ẹ dìtẹ̀ náà ni ẹ fọwọ́ ara yín ṣera yín nù kòtò tẹ́ ẹ̀ ń gbẹ́lẹ̀ máa máa kó sí èmi àbíkẹ́ ni mo sọ fún yín èmi ò ń ṣọmọ bẹ́ẹ̀ o amọ́mọ́lẹ̀ Yorùbá lèmi bàbá tèmi náà dẹ̀ nítorí pé mi jẹ́ ọmọlẹ̀ Yorùbá I will continue to defend that monarch because he is a first class king first class ọba ni wọ́n wọ́n ń ṣe just any ọba wọn ìbí kankan náà àwọn ọmọbìnrin rẹ kan ṣe nǹkan tẹ́ ń ṣe yìí fún ọba ìlú wọn ẹ̀yin ṣe wá mú gbogbo orísun yín tẹ́ kàn ń tà dànù sí ọwọ́ àbùtà tí aṣíwèrè ẹ̀dá lásán lásán ó wá wégélè tí ò bá bùbá tán ó wọ jágbajàgba tí ó kó pàǹtí sọ́rùn àwọn ọmọ àlè tí àwọn òbí wọn ò fowó tán àwọn náà dúró kàn even àwọn tó ń publish newspaper mi rò pé tó ń bá gbé sórí Buhari lẹ́ni tó bá dọ̀la wọ́n lọ sọ́dọ̀ mi wọ́n tún lọ sọ́dọ̀ gọ́vnà kan wọ́n ní takú sórí kéèsì èèyàn kan that is why you should tell that she is nothing but a pathological liar she also mentioned pé òun ò ní dákà tán bá fóun lówó kan tán gbà lọ́wọ́ òun ní London are you guys okay at all báwo lẹ ṣe mú èèyàn tó ní personal vendetta pẹ̀lú obsession ni wọ́n ń pè kò okay ó lọ kí odidi ọba aládé ìwọ rádaràda rowo rówó jẹun tó gbá àwọn èèyàn ó dẹ̀ wá sórílẹ̀ ó dẹ̀ wá parọ́ pé wọ́n gbowó kan lọ́wọ́ ẹ̀ ṣé kábíyèsí ẹ mọ adúrú àwọn cream de la cream tó lọ bàbá tó rí odidi Queen of England tí wọ́n bọ̀wọ̀ fún wọn tí àwọn other monarch mi. tí wọ́n fi tọ̀wọ̀tọ̀wọ̀ bọ̀wọ̀ fún wọn are you guys sick? ẹ sábọ̀ tẹ̀rí e èló lẹ́rù pọ́ ní lápò now let's do some arithmetics here as at the year tẹ́sábọ̀dù lọ ìrú ẹ́sábọ̀dù ò bá bùbá tán is ẹ́sábọ̀dù ìrú ẹ̀ kò bá bùbá mu gèlè ẹ̀ kò bá yẹrí mu kódà kò rí irun gidi gbé sórí bí obìnrin kò jẹun jó ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ ṣó some love ìyá yín ló ń sọ̀rọ̀ máa fi fọ́tò ẹ̀wọ̀n yín ṣé ẹni tí ò jẹun yó ṣó máa ń béèrè lọ́wọ́ ẹni tó ń rí jẹ dáadáa pé ìgbà wo ló fẹ́ kán tún gbóúnjẹ alẹ́ ẹ̀ wá nígbà tóun fún ara ògo tí ì rí tànà jẹ tí ò ráwọn òbí ẹ̀ fún lóúnjẹ simple arithmetics it shows pé gbogbo yín I'm going to put you in the bin if she should put if she should write anything derogatory or detrimental on this wall. I will ban you from this page forever when you're banned. It means you're not coming back here to watch us or to leave any comments or probably just watch us and you remain mute forever. So please don't make a nuisance of yourself on this platform. Okay? I've got zero tolerance to bullies, to nuisance. Don't come here. So now, nǹkan tó mo ṣe mama bọ́ta wá every time ni I will be coming with my own investigation. Kẹ́ni yẹn wá parọ́ pé òun fún odidi ọba aládé titi yín. implication kan tẹ̀ ń ṣe ni pé ẹ jẹ́ ká assume pé ó jẹ lọ ẹni pé kó wá máa yẹ̀yẹ́ àwọn baba Iye ẹ ti fún láàyè péjọ́ mi bá tún jẹ àbí nílùú bòmí tó bá gùn ún fall as ọmọ ìlú nǹkan tẹ́ ẹ kọ pé kó ṣe fún bàbá yìí náà ló ń papọ̀ àpò wá ṣe fún ọba ìlú tiyín náà ìhun tẹ́ ẹ kọ pé kó ṣe fún ọba yìí tẹ́ ẹ kọ̀ déédéé láìkì ló ń padà gbébọ̀ lórí ẹ̀yìn náà bóyá ẹ̀ implication kan tẹ́ ẹ ń ṣe ni o he will come back to lash you all ẹ ẹ mọ ilẹ̀ tó máa bá ọmọ yín tó wà ní yunifásitì lẹ́yìn ní àwọn owó tẹ́ kó jẹ ẹ mọ admin could you please block that news as they just left a message above ẹ mole! tó máa bá ọ ẹ rán àwọn ọmọ yín ní ìwé these are our leaders of tomorrow àwọn ọmọ yìí máa di governor wọn á di senator if you do not curb the likes of Esabod today she will come back I repeat she will come back to pose a threat and risk to you and I generation tomorrow. We are not just suffering. We are not just going through all this hell abroad. With all this races around us, We are doing it for the love that we have for our children. Me personally, me ò like ìlú òyìnbó rárá. Tẹ́ bá fẹ́ gbọ́ mi, mi like ẹ̀ rárá. As in tó máa ní kí ma gbé ko permanently mo ẹ má rí bí ṣe máa rí leko. Ma fine ara mi á tutù inú mi á dùn. Mo mo máa rí ọmọ tó máa ṣiṣẹ́ sí mi wá kẹ́ mi wá gẹ̀ mi. Stress ni ìlú òyìnbó. Ẹni bó ṣe máa bú mi kò ní ṣe lápá kò ní kinní kan ọ̀lẹ ni ìmọ̀ etí ìyá àti bàbá ẹnu wọn tó ń mi lówó oúnjẹ àbí tó ń dáṣọ mi lọ́rùn so implication ẹ ni pé ẹ̀yin ọ̀la àwọn ọmọ yìí pàápàá ẹ̀ ń bàjẹ́ níbi tẹ́ encourage ẹ sábọ̀ láti gbé ogun ti kábíyèsí ọmọ àlélẹ́fẹ̀ ní gbogbo ẹni tó pe ẹ sábọ̀ tẹ́ ẹ̀ sọ pé wọ́n gbalẹ̀ lọ́wọ́ yín ológun kù ìkà nìyín mo máa pli ohun gbogbo yín ìmọ́lẹ̀ ni bàbá yìí gbé dání tẹ́ bá ní any problem of ọ̀rọ̀ ilẹ̀ ẹ come back to èmi àbíkẹ́ kẹ́ wá sọ pé àbíkẹ́ ìwọ ló sọ pé kinní kan o ó da ilẹ̀ ibi báyìí ibi báyìí èmi àbíkẹ́ máa lọ bá yín pàṣẹ èmi ò ní bọ́ta kí wọ́n pàṣẹ ní insult sí kábíyèsí I can write a letter to his majesty to that office professional ethics ẹjọ́ sà wọ́n gbé àwọn iṣẹ́ kan wá fún wa sà ìjẹ́ lè bá wa wò náà ti pẹ́kẹ́ gbé amukun mẹ́kọ̀ọ́ aṣèrè ẹ̀dá kó máa sọ fún odidi ọba aládé bàbá tàwa pé orí àwọn bàbá òun burú orí àwọn ìyá òun ó ti ya wèrè orí ìyá òun ẹ̀ gbọ́ ni ṣé ọmọ àlè ilẹ̀ yorùbá ni yín ni ẹ rí bó ṣe pàkọ́nù yín dànù ni abẹ́ rò pókí òkun ló dùn bẹ́ẹ̀ yẹn ni ẹ má má jẹ́ kán tàn yín bọ́ bá ń jọba lu òun ni èèyàn kan wá jọba lóyìnbó yẹn àwa ò yẹn jẹ ilé náà ti ń jọba àwọn representatives wa rẹ̀ nílé ẹjọ́ kẹ́nikẹ́ni mà ti pè mí nísìn pardon me mo ń bọ̀ o you okay love she wanna speak what do you want. Yeah, you can. Go. So, you can go upstairs. You are not this. You want to come in here? Malo. I am going to show you this. Emma má Me Mi mọ̀ bóyá ṣé ẹ rí bọ́n ṣe pa dúdú dúdú Oh, this is my phone. Ẹ wọ́n bá yẹ pa dúdú dúdú pa yìí dúdú bí èèyàn bí èmi àti yín ni wọ́n pa torí àwọ̀ wa so ẹ jẹ́ kó rí yín pé tẹ́ bá fẹ́ balẹ̀ jẹ́. please ẹ má bínú screen mi yóò ti fọ́ ni ẹ ṣáà manage ẹ ẹ wo nǹkan tó ń ṣe fún dúdú yín o dúdú yín toró jẹ́ dúdú ṣe rí lẹ̀lẹ̀ bó ṣe pa tán yí lọ́rùn torí àkínṣe òyìnbó Sherry, can you see what they are doing to him? Racists of the highest order. Can you see that? See how he was murdered in a cold blood. Did you see how he was murdered in cold blood? Sherry. Sherry, nǹkan tẹ fẹ́ kó ṣẹlẹ̀ sí tẹ bá padà wá di ẹrú rẹ̀ lábẹ́ àwọn òyìnbó. Tẹ bá mú ogún níyín tẹ gbé ta. Ẹ wo bó ṣe pa. Ẹ wo bó ṣe pa. This was how he was killed. Get him, get in the car, man. I will. Get up, get in the car. I can't move. I've been waiting the whole time. Ah, ah, ah. Ẹ ó mọ̀ Get up, get in the car. Mama. Get up, get in the car right. I can't. Get, get y'all the opportunity to get in, bro. I told you, you can't win. My knee. You can't My win, man. I'm I'm sure you can see it clearly. I'm sure you can see clearly. Eba fi àyè lẹ̀ kẹ́sẹ́ bọ́ọ̀dù mú orí irun yín kó ta kó bàjẹ́ irú ikú tí ó likely kí àwọn ọmọ ọ̀tá wa láì ṣí àwa tẹ bá gbọ́ òyìnbó láàyè padà láti gbé wa sí come here switch that account for me now switch that account back on Instagram tẹ bá gbà wọn láàyè nǹkan tó máa ṣẹlẹ̀ sí àwọn èèyàn ọ̀la àwọn ọmọ wa that is the likelihood in case you don't know ẹ tún ilé ṣe say no to bullying of our royal fathers Let that environment our culture let it be let, let, let it be conducive ẹ jẹ́ kó ṣe é gbé ẹ jẹ́ kí ilé ṣe é lọ ẹ má bà bẹ̀ jẹ́ bẹ́ẹ̀ bá bà bẹ̀ jẹ́ táwọn òyìnbó bá wa gbé ogun ti àwọn olórí wa ibo la fẹ́ lọ ẹ má gba ọmọ àlè ilẹ̀ yorùbá ẹ́sà bọ́ọ̀dù ó ti di outcast wọ́n ti ṣépè fún ẹ́sà bọ́ọ̀dù admin are you there admin are you there are you there admin ẹ bá wa block e. ẹ bá wa block àwọn ọmọ tíyá wọn àti bàbá wọn tí wọ́n ti ṣépè fún wọn yẹn so mò ń bọ̀ o mo fẹ́ pílì ẹ̀ fún yín ni o ṣé nǹkan tẹ́ fẹ́ kó ṣẹlẹ̀ sí wa rèé ẹ̀yìn ọ̀la wa likelihood ẹ̀rẹ́ tẹ́ bá ti balẹ̀ jẹ́ o. Please, man. Please, man. Ah, ah, ah ṣẹ̀díbọn ṣe pa á sílẹ̀ ńlẹ̀ dúdú ni wọ́n pa o nítorí kọ́lọ̀ wa torí kọ́lọ̀ wa ni wọ́n ṣe pa o where is that other fan black one wá bá mi wọ jáde ṣẹ̀díbọn ṣe pa ṣẹ̀díbọn ṣe pa in cold blood because he is black can you see how he was cold murdered. jọ kọ mi dá mi wá kí ni ìyẹn ṣùgbọ́n. The other stand, the black one. Thank you. Shengba. Just get up. Ugh. Ugh. What do you want? I can breathe. Look at how he was murdered in cold blood. Did you not see this? Bro, get him, get in the car, man. I will. Get him, get in the car. I can't move. I've been waiting the whole time, ah, man. Get him, get in the car. Mama. Get up and get Mama. in the car right. Oh, my God. Can't get y'all an opportunity to get in, bro. I told you you can't win. My knee. You can't win, man. Abdul. I know oh my God! Oh my God! This uh, is sad. Sad. My stomach hurts. My neck hurts. Ah, look at the wicked look on his face. He is mean. He is mean as an animal. Look at oh he was even watching him die gradually. He was watching him die gradually. He is happy. Can you tell? Ẹ do it. His nose is bleeding. Like, yeah, come on now. That's wrong right there his feet Look at his nose. You can see your knee you got your feet right on his neck. the I cannot breathe. You're just a grown guy. You're a tough guy. You're a tough guy, huh? Sherry. Sherry, what's your pa. Are you watching? Can you see that? Why don't want some drugs, kids? It ain't about drugs, bro. Y'all understand that? Y'all don't gotta put y'all right? He is human, bro. He's his nose. You know what You can put him in the car. we tried that for 10 minutes. That's a bum ass shit, bro. You see? Till he lost the ghost. That is what they did to him. Till he lost the ghost. Bro, he ain't crying, bro. You, you circle Like, in the jiu-jitsu move, bro, you, trap you trapped in his breathing right there, bro. That is how Judge Lloyd was killed. That's how they killed Judge Lloyd. This is how they killed him because of color difference. This is how he was murdered in cold blood because of color difference. Look at how they murdered him. Uh, bro, but you can get him off the ground. You've been a bum right now. You see? He's, give, he's giving up the ghost and he kept mounting pressure. ṣé lè lẹ́fẹ́ kó ṣẹlẹ̀ sílé ni ṣé lè lẹ́fẹ́ ká èlé lẹ́fẹ́ ká máa go through ló òyìnbó ni torí pa dúdú ṣé nǹkan tẹ fẹ́ sọ ọjọ́ ọ̀la wa dàrí. It's the whites. They love what? women. No, I He's dead. He's giving up the ghost. know that's bogus right now. Bro. Can you imagine how he was you murdered because he's a black man? Look at what they did to him. Look at what they did to him. Isn't this sad? You fucking stopping his breathing right now, bro. You think that's cool? That's You think that's, that's cool, really though, right? What's your right. what's your oh, oh man, what's your badge number, bro? You think Honestly. that's cool right now, bro? you call police on another police. You think that's cool though, bro? You're a bum, bro. You're you're a bum for that. You're a bum for that, bro. You can't you get mad. You just sitting there. Sherry Potipa. Sherry Potipa. Sherry Potipa. Sherry pé kò mí mọ́. Can you see it's no more breathing? Ẹ wo bó ṣe pa. Toro jẹ́ dúdú. Ẹ jọ mi tí ẹ lè wo mọ́. Ṣé nǹkan tẹ́ fẹ́ kàn sọ lé wa dé? Ṣé nǹkan tẹ́ fẹ́ máa tẹ́ fẹ́ go through abroad rè? Tọ́n bá nílé yá tẹ́ bá join Esabod Tokunbo Aboderin the terrorist leader àwọn ewúrẹ́ nation àwọn ẹranko nation is this what you want to subject yourself to abroad àjò kì í le kó nílé má relé ńjọ́ kan tẹ́ bá bá wọn pa ọba yín kẹ́ pa olórí yín kẹ́ pa gbogbo governor is this what you want to reduce yourself to abroad Tori bí n ṣe wà bí ọlọ́pàá bá mi tíra ìrọ̀bọ́ ẹ̀mí mi ba ẹyẹ mi bá gbé báàgì mi mò ń lọ jókòó ni àmọ́ tẹ́ bá balẹ̀ jẹ́ adìkẹ́ masahila yìí ló káàkiri ọkàn yín gan ò ní balẹ̀ àwọn kan ti wà nù wọn báyìí abroad tẹ́ pé wọn ò gbọ́dọ̀ wá sí nàìjíríà mọ́ pẹ̀lú irú àwọn ẹ̀sùn burúkú tí a ti fi kàn wọ́n lẹ́sẹ̀ nípa ibi tí wọ́n ti ń bàyàn láyé jẹ́ wọ́n ti rìpọ́ọ̀tì wọ́n lé ẹ̀sùn tán ti nílẹ̀ lọ́dọ̀ àwọn ọlọ́pàá àwọn gan ò nílé wálé àwọn mú àlè ilẹ̀ yorùbá nìyẹn ìdí nìyẹn tí ẹ̀ ṣe gbọ́dọ̀ gba ẹ sábọ́ọ̀dù láàyè láti fi ẹnu ba orí ìtẹ́ kankan jẹ́ àbí láti fi ẹnu kan orí ìtẹ́ kankan lábùkù kí ọjọ́ ọ̀la èmi àti yín àtàwọn ọmọ wa kó má bàa rí báyìí ẹ tún lè ṣe kẹ́ lè rí bí wọ̀sùn níjọ́ tílé bá yá tẹ́ ẹ bá balẹ̀ jẹ́ ẹ ní rí bí wọ̀sùn nǹkan tó máa fojú wa rí àtàwọn ọmọ wa because of colour racism apartheid that will never be wiped out of the system táyé máa fi parẹ́ ẹ wo ohun rẹ o ìdí tẹ̀ ṣe gbọ́dọ̀ gbẹ́ sábọ̀dù láàyè rẹ o keep sharing ìdí tẹ̀ ṣe gbọ́dọ̀ bá ọmọ àlè Tòkunbọ̀ ẹ má gbà láàyè she's really out to assassinate the character of baba yìí láì nídìí wọ́n sanwó fún ni she was bribed to blackmail the throne ẹ má gbà láàyè gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Odùduwà gbogbo ẹ̀yin ọmọ dúdú láwọ̀ káàkiri gbogbo ẹ̀yin yorùbá nílẹ̀ káàlẹ́ òjire gbogbo ibi tẹ́ bá wà you say no to cyberbullying you say no to every form of attack against the throne. ó parọ́ títí ó sọ pé òkú wà ní wọ́n sin èèyàn kan sínú palace ẹ̀yin amukú mẹ́kọ̀ọ́ ẹ̀yin dẹ̀ ń wò ó ẹ̀dẹ̀ ń wò ó wọ́n gbọ́ ẹ̀ náà ọmọ yìí kọ́ yìí pé thank you five hundred thousand náà fún ọmọ kọ̀ọ̀kan It was his throne that gave out this check. Ohun rẹ̀. Wọ́n fún àwọn ọmọ tó ń school. sí school. Wọ́n fún wọn ní owó, wọ́n rán lewe. lọ léèwé. Tòkunbọ̀ bẹ̀rẹ̀ sí ní dó sórí line. Wọ́n sọ fẹ́yìn láì kìí ṣe illiterate. Ara wọn tí bàbá tí bàbá tó ń ràn lọ́wọ́. Ara wọn rẹ̀. Paul Adéwálé Adédìgbà ó wá sí ìlú Ilé-Ifẹ̀ lónìí ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹta ọdún ọba ògúnwùsì ẹni ìdàkejì mo dúpẹ́ lọ́wọ́ lọ fún olè ńlá ńlá tí wọ́n ṣe nínú ayé mi pàápàá jùlọ tí wọ́n rìn àwọn lọ sí yunifásitì mo gbàdúrà ní orúkọ jésù ọlọ́run àmọ́ àwọn àtẹ̀síwájú èmi náà tí mo wá bíbà lónìí nípa iléeṣẹ́ scanbank mo ti ń ṣiṣẹ́ ṣùgbọ́n ní ọdún two thousand and six àwọn amúrọ̀bà wá owó tí wọ́n á wá di owó kó wọn pa mánéjà mi wọ́n dẹ̀ ṣe léṣe ọdún àfọ̀tì ni wọ́n yọ ní ara mi àwọn báńkì dẹ̀ náwó gbà yẹn owó tí wọ́n ná lórí mi ó dé one point five million gidi gan fún orin tí wọ́n tún ṣe èyí tó dákìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ilé ni mo wà ìlú náà ni ń kó. ó rábìràbì lórí àwọn ọmọ náà ìdí dẹ̀ yẹ kí n ti bẹ́ẹ̀ ni àwọn èèyàn ní ambition láti kàwé báwo kẹ́mísì ni wọ́n ṣe ní Federal University Ọ̀yẹ́ Èkìtì tó mo dúpẹ́ mo dúpẹ́ gidigidi gan lórí àwọn fún àwọn bàbá wa mo gbàdúrà mo gbàdúrà lórúkọ yìí sẹ́ni ó kún pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ mo gbàdúrà gbogbo àwọn ọmọ ogun tí wọ́n bá wọ àbọ̀ tí wọ́n bá wọ àbọ̀ ọlọ́run á bò wọ́n á bò gbogbo àwọn òṣìṣẹ́ wọn á bò ilé wọn á bò ọ̀dọ̀ wọn ìjọba ọlọ́run gangan tí àwọn náà ń lépa mo gbàdúrà ní orúkọ Jésù ọlọ́run á mú wọn débẹ̀ o ọkàn wọn yóò balẹ̀ o torí ẹ̀ ṣe gan mo dúpẹ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ o inú mi dùn gidigan ẹ ṣe sà. èèyàn ló fẹ̀mí ìmoore wọ̀nyí pé kábíyèsí sponsor àwọn ọmọ àwọn lọ sí university level what else do you want from this man from Baba? yìí he is not obliged to do it he is only doing it out of the love that he has for his state out of the love that he has for Yoruba land in general out of the love that he has for all the Yoruba people that represent Odùduwà kí lẹ tún fẹ́ ẹ dẹ̀ lọ ń fún ẹsà bọ́ọ̀dù lówó pé kó máa bá yín gbógun ti bàbá oníbàbà ẹ bẹ̀rù ẹ wọjú àti sùn yín ẹ wọjú àti sùn yín gbogbo fídíò oríṣiríṣi mo ṣe ń ṣe sáàchì mi lọ gbogbo bẹ́sà bọ́ọ̀dù ṣe parọ́ pé bàbá jí owó ìlú kó owó gold I have done my research this is another one here ṣẹ̀rí payment of kíni ẹ̀ka dáadáa ẹ̀jọ́ torí ọlọ́run wọ́n ní payment fún àwọn orphans orphans ọ̀ní ọ̀ọ́ni adéyẹyẹ orphans safe education foundation he even cared for the orphans keep sharing guys tó bá flag wẹ́ máa share he even cared for the orphans àwọn ọmọ tó hàn ní ìyá tó hàn ní bàbá ẹ wo ìtawà náà lọ ṣe lénìí ṣebí ẹ rí charity mi nǹkan tí mo ti ṣe earlier on lẹ́nìí I feed one thousand people every day we are fed over one thousand children today because a ti lọ sẹ́bùtẹ́ mẹ́ta a ti kúrò níbi tá a lọ yẹn a tún ti lọ feed àsìkò táwa yìí lásìkò tí wọn máa rántí aláìní òun ṣe máa wo gbogbo àwọn aṣiwèrè tó máa sọ pé àwọn fẹ́ bèmí figagbága bó bá mu gbogbo London pàpà kẹgbẹgbà charity ìṣẹ́ tó wà Nàìjíríà kọ́ ló wa tọ́ ni kò kí ń ṣe nǹkan kékeré i don't have your time láti máa monitor irú wọ́ọ̀lù You dead people no Abi Kenya, you ń wò me. Me, mi gbọ́dọ̀ wòran jù ń tèmi bí tí mò ń lọ lèmi gbọ́dọ̀ máa wò bàbá rẹ̀ tó fìdí àwọn orphans tí wọn níyà tó ní bàbá evidence rẹ̀ obìnrin yóò gbé gbogbo achievement yìí wá ẹ̀yin kọ̀ọ̀kan tẹ pera yín ní Yorùbá ẹ̀yin wá wà ń bẹ̀ ẹ̀yin náà sọ pé yes ìyá sì náà gbé ṣé ẹ rò pé akúṣẹ̀ ni ẹ rò pé àwọn àwọn àwọn ipò kan wọ́n máa ń fi akúṣẹ̀ jẹ ni ṣé bí ààrẹ ọ̀nà kakanfò náà wà bẹ́ẹ̀ ọ̀ kì í ṣe ọba bọ̀ gbogbo àwọn wọ̀nyí àwọn èèyàn ńláńlá ni wọ́n tí wọ́n ti ní balance wọn before now wọn ń ṣe akúṣẹ̀ kò ń ṣe kò tẹ́ fi wọ́n tí ló ń fowó sí wọn lẹ́nu that's what we call security check EFCC máa ṣẹ́ẹ̀kì gbogbo wọn pátá nítorí pé kí nǹkan ló má bàa sọnù àmọ́ ẹ̀yin illiterate ẹ̀yin wèrè tẹ́ wà lọ́dọ̀ ẹ̀ sábọ̀dù ẹ ní ọpọlọ wọ́n ṣe máa chẹ́ẹ̀kì gọ́vnà yìí tán máa wo gbogbo asset wọn gbogbo nǹkan tán ní kán tó di pé wọ́n fi wọ́n sípò bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń check gbogbo àwọn ọba aládé yìí náà wọ́n á wo gbogbo nǹkan tán ní pé ṣé wọn ní criminal record ẹ̀dẹ̀ wà ń bẹ̀ tẹ́sábọ̀dù ń parọ́ pé bàbá yìí ń ṣe money laundry we are yet to see one account that is held and run by this kábíyèsí ẹ̀sán kábíyèsí ẹ̀sábọ̀dù pé a pè lẹ́jọ́ ibi tó ti parọ́ pé bàbá yìí wọ́n ṣe money laundry because ó pa sẹ́mi rọ́mọ Esther Ajayi òpùrọ̀ ọ̀bániláyé jẹ́ òun ni Tòkunbọ̀ Abọ́dẹrìn à ń gbogbo ẹ̀yin tẹ́ ránṣẹ́ ẹ má fẹ́ dọ̀ lórí òróró orúkọ gbóyin máa jáde bó tilẹ̀ jẹ́ pé àwa ti gba díẹ̀díẹ̀ nínú orúkọ gbogbo ẹ̀yin tẹ́ dìde ogun náà láàrin inú ilé tó yẹ kẹ́ máa dúró kẹ́ máa protect wọn bí ẹ̀jẹ̀ ẹ̀yin náà dìde ogun abẹ́lé ẹ fi bàbá yìí lẹ̀ ẹ jẹ́ kán ṣe funfun ló gbé wá sílẹ̀ Oòduà funfun ló gbé wá fún wa he represent peace you can tell from his regalia he represent nothing but peace. ọba mélòó ló fún yín fumigator mo tún tún sọ gbogbo nàìjíríà ni wọ́n sì ní sí pé kí covid má bàa jẹ wá léèyàn tán kó má bàa pa wá ẹni káwọn ọmọ iléefẹ̀ àti Mọdákẹ́kẹ́ jáde pé ṣé transformer yìí ẹ jèrè ń bẹ ẹ fẹ́ gba ọmọ àlè Ọ̀yọ́ state ṣé òun ò ṣe sọ bẹ́ẹ̀ ó kú ti bọ́ta nọ́mbà òtẹ̀ ti bá láàfin ọ̀fọ̀yọ́ ìgbà wo ni ò ní bú Olúbàdàn ṣe bí ariwo ẹ̀ là ń ké pé ó ti tó ti tó pé bẹ́ẹ̀ bá da lẹ́kun kò síbi tí ò ní ṣí èrè ẹ̀dẹ́ kò síbi tí ò ní ṣí èrè ó ní ìlara ẹ̀dá lásán lásán ní tẹ́pẹ́ nǹkan tó títí ò kí ń yó ìdí ìbàjẹ́ ló ti ń jẹ ẹ má wàá jẹ́ kó lo ẹ̀yìn gẹ́gẹ́ bí irinṣẹ́ láti ba orírun Yorùbá jẹ́ ẹ fi baba yìí lẹ̀ ẹ fi wọ́n sílẹ̀ gbogbo ẹ̀yin ẹni bí ẹ̀yin àgbà òfò tẹ́ lọ sásábẹ́ sábọ́ọ̀dù ẹ fi gbogbo ilé ìtẹ́yìn náà ṣe ẹ fi wọn wà àwọn ohun fídíò ti bàbá làwọn ọmọlé ẹ̀fẹ̀ fi wọ̀n mí nǹkan tó ṣe fáwọn fáǹsì rẹ̀ màá tún pílẹ̀ fún yín. Yeah, good afternoon. My name's are Olaoluwadeyanju Samuel Ogunshake, working under House of Ojukwu with His Imperial Majesty ọba adéyẹyè ẹni ìtàn babatunde akande ògúnwùsì ọ̀jájá ti sẹ́kọ̀ọ́ ní ọ̀nà we are here in uh, eh, st john grammar school in respect of the two hundred and seventy students that is paying for their school fees across southwest and we are in we are at eh, st john. did you hear that one session péré lélẹ́yìí o àwọn session ilé two hundred and seventy thousand eh, two hundred and seventy students ṣó easy ni. almost 270 ton by just one person is an entity on his own. He had his conglomerate before he became the king. He was a businessman. He was a banker. He's into real estate. We're talking about his resort. He had that resort in the year 2012 before he came on the throne in 2015. 2015 ni Joye. It's just like five years, not debe. He had that resort since 2012, according to record. How does èèyàn tẹ́ ẹ̀ ti fi joyè three years before then? Tẹ wá sọ pé How developed is Ilé-Ifẹ̀ pàápàá? Until tí baba ide, Larry yato ìyàtọ̀ rẹpẹtẹ. Àwọn bàbá àná kọ́lọ̀ túbọ̀ máa bá wa kẹ́ wọ́n bí tí wọ́n ti ń ṣọlá wọn bẹ̀. Àwọn try àmọ́ ọba yìí ọba àgbàlódé ọba ọba dáadáa ni wọ́n tẹ́ pé he doing everything even for the new generation àti àwọn tàtẹ̀yìnwá náà pé kí everybody jẹ nínú ẹ̀ ṣebí àwọn náà ń sọ pé wọ́n sanwó ọmọ two hundred and seventy at a go ọ̀dọ̀ àwọn ilé nìkan ni o it's not ended there so why tẹ́ ṣe ń bínú wọn kí lẹ́ ń gbé Tòkunbọ̀ jáde kó wá bá orírun ilẹ̀ Yorùbá jẹ́ ẹ̀yin ìkà ẹ̀yin onímọ̀nàfìkín ẹ máa wo fídíò yẹn Show some love, guys. In respect of the 270 students that buy is paying for their school fees across Southwest. And we are, in, we are at uh, eh, St. John Grammar School to pay the, and we've paid already for the WAEC and the school fees of these students. And they want to appreciate Baba. Thank you. Good afternoon. My name is Akinfala Oluwapelu Babatunde Ishola. I am in ss in St. John's Grammar School. Um, we are here. Show some love, guys. Keep showing love. Babatunde Ogunwusi Ojaja Keji. In fact, we have no hope of paying these fees, but by the grace of God, God raised this king, his flashiness and his sparkiness. We want to appreciate him very well. King, may you live long and may you have prosperity Jesus. Good afternoon, sir. My name is Omoda Kabasake. I'm in SSK. I'm, I'm from St. John High School. Adúpẹ́lọ́wọ́ yín fún orí ńlá bàtà tẹ̀sí fún fún àǹfààní tẹ̀tí fún àwa ọmọ aláìní. Adúpẹ́lọ́pọ̀lọpọ̀. Ọlọ́run á dẹ̀ Ibi tẹ́ ti mú Ọlọ́run jẹ́ kó gbẹ. Orí ńlá ńlá ńlá ńlá ńlá Ọlọ́run máa My name is John's High School, I I want to appreciate the name of the Lord for the life of our King, our Tongus. And thank you so much for what God is using you to do in the life of these orphans. My prayer is that Lord will grant you long life to reap the fruit of this labor. Amen. Amen. ìrùkẹ̀rẹ̀ máa di ọ̀kìnì mọ́ yín lọ́wọ́ adé orí yín ò ní ṣí o ẹ máa gbó gbó gbó gbó ẹ ó tán tọ́tọ́ lórí ipò tí ọlọ́run fi yín sí. ṣẹ́ẹ̀rì ẹgẹ́ tún pọ́ọ̀sì yẹn tó ti máa ní kí n máa play gbogbo ìtàn ẹ máa bá mi share share share because they are seriously flagging us each time tá a bá ti bọ́ta wá debunk wọn they are always in serious pain wọ́n máa ń wà agonized ní pẹ̀rù kí we have to keep bringing it out now um, ó yẹ kí n máa bá yín mu lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kẹ máa rí gbogbo achievement bàbá yìí two hundred and seventy over square across. okay. gbọ́ náà mú wọn kúrò ní oko ẹrú the orphan project. 270 orphan students across the Southwest were given scholarship to study from secondary to tertiary institution in 2017, barely two years of his reign. Wọ́n ṣe eléyìí fún wọn. Àwọn ọmọ aláìní wọ́n fi wọ́n sí school. Àwọn youth tí wọ́n fẹ́ kọ́ṣẹ́ he has a fashion school over 4,000 students. Ni bàbá rán lọ sí fashion school wọ́n dẹ̀ tún fún wọn ní owó wọ́n ra irinṣẹ́ fún gbogbo wọn evidence wà ńlẹ̀ ni kò ń ṣe pé kinní mo lọkọ̀ lẹ́ẹ̀tì ẹ̀ kiri wá fún yín ni èèyàn kan ló kówó dání yìí. nígbà tó Keep sharing, guys. Keep sharing. Keep sharing pàdánù èrè pé ìjọba ọ̀run àfiṣèrè jẹ lórúkọ Jésù àti wípé àyè wọn kò ní ṣòfò lọ́dọ̀ Ọlọ́run pé àlàáfíà Ọlọ́run á bá wọn gbé àánú Ọlọ́run kò màá tún pọ́ọ̀sì yẹn díẹ̀ because ní bá ní kí n máa fi gbogbo fídíò baba empowered so many people he leveraged so many families àwọn tó fún lówó àwọn opó àwọn ọmọ aláìní àwọn ọmọ òrukàn ó ṣe jẹ́ pé gbogbo eléyìí ẹ̀rí gbọ́ àfi kẹ́sàbọ́ọ̀dù lanu gbàgẹ́nu ọmọ àlè ẹ̀ kó máa pẹ̀yìn wọn tó jẹ́ bàbá ti ní àwọn ọba orí ìtẹ́ kó máa sọ pé ọba olè ọba yahoo ọba kìnnì kan bàbá ti ní resort wọn láti two thousand and um, two thousand and twelve he came on the throne in two thousand and fifteen i need my note he came on the, on the throne in two thousand and fifteen ẹ lọ ṣe findings yín kẹwàá wò pé ta ló jọ wèrè nínú ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ Esabod tẹ̀ ẹ̀ lè àtòun ẹ rí pé ẹ̀yin méjèèjì lámukú mẹ́kọ̀ọ́ ní òpònú ní ìka ẹ̀dá because ẹ mọ̀ nǹkan tẹ̀ ń ṣe ìbùkún ọlọ́run ló máa ń mú nílà èèyàn kan pè mí ó ní àbíkẹ́ ó ní èlò ló gbà fúnṣẹ́ tán fún ẹ yìí ó mọ̀ pé owó tí mo gbà ó ṣe rí ibi tí rí ibi tí ó fẹ́ gbọ́ mo gba ìbùkún látọ̀dọ̀ ọlọ́run mo gba ìre àwọn alálẹ̀ mo gba ìre lẹ́nu àwọn ládéládé wọ́n gba àdúrà látọ̀dọ̀ ọlọ́run ìbùkún sọ̀kalẹ̀ sínú ayé mi ó wá jẹ́ kówó yẹn ṣe bàǹtìbàǹtì ẹ ń gbówó lọ ẹ pàdé yìí wọ́n bá fowó tọ́ yín ni ẹ mọ̀ kó tówó bá dọ́wọ́ náà tán iyì lólówó máa ń fowó wà lọ èmi tí wá ń wá lọ mo wá pàdé yìí kí ni mo fẹ́ join yìí parọ́ fún kò sí iye tẹ́ lè fún mi tó lè mú mi join yìí parọ́ mẹ́ni tí ó ṣe mi ò nídìí kẹ́nikẹ́ni báyìí kó gbowó fún mi bàbá wò mí lọ́la bá má sọ pé àbíkẹ́ èèyàn kan déédéé wá mi kọ̀ọ̀kan sọ pé mo fẹ́ fún ẹ̀kọ́ mo ti sọ wípé mi ì ní kọ̀ màá gbà ní tó má fi nǹkan tọ̀yàn lọ ọrẹ èèyàn má gbà ní jésù bó ṣe jẹ́ oníṣẹ́ ìyanu tó tẹ́ pé òun ló lówó òun ló ní ayé wọn lóun sọ pé ọmọ òun ni ó lóun fi ohun gbogbo síkàwọ́ ẹ̀ pé nǹkan tó bá ti sọ ni ká máa gbọ́ ìgbà tó wọ́n bi tí wọ́n fún ní wúrà fàdákà àti tùràrí mi ò rò pọ̀ kan ò pọ̀ òun lè ṣe irú ẹ̀ láìmọye ìgbà òun lè òun lè fi gbogbo ẹni tó fún ní ẹyọ ẹja márùn àti búrẹ́dì ẹyọ kan bọ́ gbogbo àgbáyé ṣé kò lè rí wúrà àti fàdákà ńgbà kan bí àmọ́ ẹ̀bùn ni wọ́n ní a sì fi wúrà àti fàdákà ẹ̀bùn àti tùràrí wọ́n fi tọ̀ ọ́ lọ ó ti gbà tẹ́ ẹ bá fi tọ̀ mí wá ó ní kí n gbà bọ́ ní láti gbà I have been doing iṣẹ́ bàbá yìí láti over how many years because I can remember vividly pé láti ìgbà tí mo ti lọ kí bàbá yìí out of envy ta ló súnmọ́ mi rí tí Esabod òdìdí ogun sí ẹ fi bàbá lẹ̀ when you look at everybody she has attract there are people tẹ́ pé ó either rí bí wọ́n ṣe kí mi wọ́n pọ́n mi lé inú bí of course a lọ kí bàbá bàbá lẹ́ Oòduà ni ó lose nǹkan táwọn olóyìnbó ń pè ní composure o lack moral ethics in total o dodo ọba o ṣe báyìí bí ẹni pé o fẹ́ kó wọn lẹ́gba ni bí ẹni pé kábíyèsí tẹ́ bá tètè sọ̀rọ̀ ẹnu yín sìn màá fọ yín lámà o tún wá dénú o tún wá ṣe fídíò o ló máa fámọ̀ mọ́ bàbá ẹ̀ James lórí nínú kòtò omi tó sùn sí láì ṣe àwọn ọba aládé o mu ọba jèrò láti ọdún yẹn ló ti gbé ogun tí ọba jèrò ọba jèrò bú wọn o tu bí ọba aṣẹ ẹlẹ́mọ̀rọ̀ kọ́ ni o bu gbogbo àwọn bàbá yẹn gbogbo àwọn lade aládéládé yẹn náà tí wọ́n wá pẹ̀lú kábíyèsí pátápátá ló drag on the floor because Abike Jagaba went to say hello mi ò rò pé mo débẹ̀ sọ̀rọ̀ ẹ̀ kò sógun ìjà ó lọ sọ́dọ̀ kábíyèsí náà ojú ẹ̀ kọ́rẹ́ lọ́wọ́ ó ṣe bí ọmọ aláìlẹ́kọ̀ọ́ ó dídí bàbá Ọbásanjọ́ bàbá wa ni wọ́n wọ́n ti jẹ́ olórí iléèdè rẹ̀ wọ́n déwájú ọ̀hún ni wọ́n nà pẹlẹbẹ nítorí pé èèyàn kan kì í kọ́ba nínà ọ̀rọ̀ ìdọ̀bálẹ̀ la máa ń kọ́ba ọmọ ọ̀ràn kíran nìwọ Tòkunbọ̀ Abọ́dẹrìn ọmọ àlè tó ń fọwọ́ sí jíwèé lè bàbá ẹ̀ ní ẹ́ gbogbo rọ́tò pamọ́ kábíyèsí pátápátá la máa debunk because ó parọ́ pé kábíyèsí lọ yá owó jọ sọ fún mi ṣó ti rí olówó tí ò kì í yáwó rí níbi tó daft dé ẹ máa wo gbogbo yín ṣé mọ iye gbèsè tó wà lọ́rùn Àlíkò Dangote ṣé mọ iye gbèsè tó tẹ̀ dọ́là because wọ́n ní credit um, wọ́n ní um, um, loan credibility when you have that credibility tí credit history ẹ tó dáa definitely wọ́n á yá ẹ ní owó àbí o o illiterate ní ẹni the ability láti lè wọnú World Bank àbí kó lọ gba owó látàwọn àwọn báǹkì kan ọmọ nǹkan tó ń pè lólówó nìyẹn not nǹkan olówó ń yá owó ṣe business because ó ní good credit history nítorí àìlọ́pọlọ ẹ̀ ó ń dà ẹ́ láàmú o máa dá ọ̀tọ̀ ní bàbá jẹ gbèsè ṣọ́run bàbá ẹ̀ náà jẹ́ sí ni ṣé yàrá yẹ àwọn baba ńlá baba ẹ ló máa bá wọn sán ni ṣàárẹ ara àwọn tó wá ń tiẹ tí wọ́n jẹ gbèsè yẹn lọ́wọ́ wọn ni illiterate wake up olówó ń yá owó dáadáa ọ̀tẹ̀dọ́lá tó máa fẹ́ ṣe business wọn á yá owó o mọ nǹkan tó jẹ́ kíyàn lọ gba billions of naira or dollars or whatever it shows pé olówó ni World Bank ń bá deal àbí ní any bank tó bá lọ yáwó yẹn jáde fún ni wọ́n ń bá deal because wọ́n mọ̀ pé wọ́n ní ability to turn it around with a maximum profit gan tó tó to tó tó tó irú nǹkan tó bá yá wọn yẹn or do you think unplanned ti owó àbí wọ́n wọṣíwọṣí ẹbí kan ni no olówó máa ń yá owó ni tí history bá ti dá illiterate ló ń ṣe gbogbo yín àwọn wèrè tó kó jọ i see some of them as a cake people they are so semitic they need to wake up One on daddy dá be illiterate lágbájá lọ yáwó ṣé bàbá ẹ ló máa bá sán ni bọ́n bá ya tán ṣé lè ìyá aláya ẹ̀ náà máa gbé tà náà fi di ni ọlọ́run jò mi ẹlẹ́dàá mi jẹ́ kémi náà lè ya irú ẹ̀ kó gbé mi dé ipò tí màá fi lè yáwó kó odidi resort how is that your business is that part of the thing so so pé òun sọ pé that means you're picking individuals fight ìgbà tẹ bú àǹtí yẹn títí ìgbà tó gbógun ti princess náà ṣe bó sọ bẹ́ẹ̀ tó lọ wá kíní jáde tó sọ pé princess yáwó ó So? ẹni tó bá ń ṣe business àwọn rich people tó wà extremely wealthy wọ́n máa ń gba owó ribiti ribiti báyìí wọ́n fi ṣe business because ẹni tó fẹ́ yá wọn lọ́wọ́ ti wo gbogbo investment wọn ó ti wo nǹkan tó wà nílẹ̀ ó wo gbogbo you know, asset eléyìí wà wọ́ọ̀dì láti yá lọ́wọ́ ṣé ẹni tó nílé bíi hundred nínú London sí mortgage ó mọ irú owó tó máa yá olówó ń fowó ra yìí ni ọpọlọ ẹ ti kú pátápátá òmùgọ̀ ẹ̀dá ni so nísìnyí ó parọ́ pé bàbá yẹn wọ́n jí owó góòlù bàbá has had his result his result ẹ lọ ẹ lọ google ẹ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ lọ google um, resort wọn ni www dot inagbe grand resort is somewhere in lekki um, phase two i guess orí omi níbẹ̀ yẹn wà it's been there it's been invented uh, invented since. Um, the year two thousand and 2012 ni wọ́n ti invent ibẹ̀ yẹn so ẹ lọ wò and um, one thing tí mo dẹ̀ sọ fún ẹ pé baba is one of the biggest people that controls GT Homes it is the, one of the biggest mortgage bank in Nigeria so history ilé Ifẹ̀ tó bá fẹ́ kémi lọ máa bẹ́ẹ̀ mú wá bí any individual èmi á lọ search I will do my findings it might take me days or weeks or months but I will come back to debunk it like this intellectually o ò ní ọpọlọ o ò ní làákàyè bẹ́ẹ̀ ayé ẹ ti bàjẹ́ um, admin ẹjọ ẹ má sùn ẹ máa bá mi mú àwọn ọmọ àlè tí ó ń rán wá yẹn ẹ máa jù wọ́n sí kòtò bí ìyá wọn kó mọ̀ pé ìyá wọn náà ń ṣe ẹranko náà ní inú gbó ẹranko yẹn náà ní kí ẹ máa bá wọn so ẹ tírèsì ẹ ẹ kò tó wọlé ẹ ṣe thank you so very much Wálé Ọlá bàbá yìí gbogbo àwọn tó ń rẹ sí wọn he has had his result since the year two thousand and twelve Baba gorí oyè ní two thousand and fifteen ṣé ẹ̀ṣẹ̀ ni ṣé ẹ̀ṣẹ̀ ni pe. kéèyàn lówó ni EFCC would definitely thank you. Um, um Daddy Aborishade says, even America borrows money from China after all. Thank you so very much. God bless you. Ẹ jọ̀ọ́ má bá mi show some love fún Baba. wa. Bàbá wa Chief Rasak Okoya is owing First Bank of Nigeria billions of naira. Ẹ ṣé Prophetess BC. Ẹ má bá wa earlier olówó máa ń yẹ owó ni bó bá lówó débì kan World Bank gan fẹ́ lè yẹ lówó ah! ẹ má ṣe bí literate àwa ń wá ìdí ìdí ọ̀rọ̀ a ah! jẹ́ kí aṣíwèrè ẹ̀dá aláìmọ̀kan ẹ̀dá mi ìfẹ́ kó twist brain mi kó tó ṣe rán mi léwe nìyẹn now ẹ lọ wá GT Homes Baba is the director of GT Homes is a subsidiary of GT Bank. It's a mortgage bank and the biggest mortgage bank in Nigeria of today. Ẹ lọ in Africa. Ẹ lọ Baba is the director of GT Homes Mortgage banking. It's a subsidiary of GT Bank. Ó dàgbé GT Bank wà lóhùn táwa yìí now? O lè imagine keep bàbá tó lè jẹ the biggest shareholder. He is the biggest shareholder older, I repeat, before he came on the throne. Ìwádìí ni mo ṣe débẹ̀, mo sọ fún ẹni And he owns the largest shares in that bank. And when you look at the likes of our associate Kábíyèsí wa, bàbá he rolls with the elites, our technocrats, àwọn tó lówó. He does not move with wish-wash. It's like ó fẹ́ sọ̀rọ̀ um, Baba Obatunye is someone I love so much as well. Ó fẹ́ sọ̀rọ̀ àwọn Fọlọ́runṣọ́ Alákìjà. Ṣé irú àwọn baba ńlá kú bàbá ẹ̀ náà máa bá rò ni? No, olówó òun pariwo. He's been in the business. Ẹ bá mi kórí adé ẹ ṣe kábíyèsí fún ka Kábíyèsí o! Aláyélúwà, èkejì òrìṣà, ọba ńlá tí ń fọba jẹ. Àwa ò ní We will go do our findings, okay? um, àwa máa ṣe findings wa ṣóyẹ yín so tá a bá ṣe findings wa tán a kì í ṣe illiterate there are some things pé kò kí kò kí kò ń já mi lára jẹ tó bá ń bú mi because àwọn tó ń gbọ́ yín ni mo fẹ́ kí wọ́n dá yín lòun fún ara yín pé are they gonna follow you to say Abike shut up wọ́n rẹ ni wọ́n fún ẹ lówó or they are going to accept the fact or probably search for the truth ọ̀tọ̀ ni pé ẹ hate me because mo máa wá fakọ̀ dá yín lóhùn èmi mo ní gbogbo sí alọ́wọ́ Àbíkẹ́ ẹlẹ́ni ẹ máa hate face mi because ṣàṣàlẹ̀ yìí tó dàbí èmi nínú yín gbogbo èbúté máa ń bú mi ò lówó ò nílé ò lóúnjẹ a máa ṣe gbogbo yẹn ò kàn mí I will always say the truth so Tòkunbọ̀ knew quite well pé gbogbo nǹkan tóun sọ yẹn irọ́ ni because lẹ́yìn to bu princess tán ó padà wá sọ́nà ó lóun wà sọ́rí ó kó gbogbo ẹ̀ jẹ ó ní wọ́n parọ́ mọ́ wọn ó ní wọn ò ní owó ó ní wọ́n ṣiṣẹ́ owó wọn ni after ayé ìgbà bàbá wa lọ kábíyèsí bàbá àná bàbá wa adérẹ̀mí adésọjí adésọjí adérẹ̀mí kábíyèsí o àwọn bàbá àná ni ni wọ́n ti ń gbé transformer wọlé ìgbà tí Ọọ̀ni of Ifẹ̀ dé bàbá spent almost eight hundred million to implement new transformers across gbogbo Ọ̀ṣun state bàbá is someone that takes care of southwest He loves Oduduwa's children. He loves black people. He promotes our culture and heritage. One of the reasons why we are so sad. Ashoba Alukimba Aṣọlá tí bàbá wọn lásán. Ó ń bí ẹnu wà dẹ̀ máa live chat pé ẹ bàbá gbogbo kíní tẹ máa ń kówọ̀ lú yẹn. Báwo ló ṣe ní àwọn baba ńlá kó bàbá ẹ lára? Ṣé o ti rí odidi ọba Bìní tó ń bọ̀ nílẹ̀ ìlú òyìnbó kí wọ́n wọṣẹ́ tàn trọ́sà àti blazers ni? So for me, he comes in in his full regalia and so does our father so does our father in whom we are very pleased kábíyèsí ọba ẹnìtàn babatunde ogunwusi whenever he's coming abroad remember he's a big monarch that represents the whole of Yoruba land ó wá pàdé queen ṣó ti rí queen ilẹ̀ yìí rí kó gloves you can see the royal in her in her dress and you can see people curtsy is part of their own tradition too. àwọn náà tún lu bẹ̀m̀bẹ́ àwọn British wọ́n tún jẹ́ kó yé wa pé àwọn náà ní wọ́n ń lu bẹ̀m̀bẹ́ tẹ̀lé ọba wọn whenever tí ọmọ adé ọmọọba tó bá bímọ orí bí wọ́n ṣe welcome ọmọ Harry àtọmọ Williams Harry wọn wọ́n wọ skirt àwọn Scottish gbogbo wọn wà bẹ́ẹ̀ wọ́n dé kínní wọ́n lu bẹ̀m̀bẹ́ kódà èèbó ń gbé eégún torí wọ́n jẹ́ ọmọ àlélẹ̀ Yorùbá Tókunbọ̀ Abọ́dẹrìn ló ṣe sọ̀rọ̀ history kodo fún àwọn half baked bread tó ń leak ọ̀jájá kì í ṣọba tí irú ẹ̀ lè tọwọ́ lójú he has been a great man of lots of influence and affluence before he became the king gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ ilé Ifẹ̀ tí ẹ wá ń ṣèkà ìkà nìyí ẹ́ olójú ìdó àti ságà ẹ̀yin ìkà ẹ̀yin ìkà ara inú òkùnkùn ní gbogbo yín pátápátá inú òkùnkùn lẹ́wà tí ẹ̀ ń ta fàsínú mọ́lẹ̀ bàbá ẹ̀yin olójúdó àti ságà ìkà ni yín gbogbo yín tẹ̀ ń ta fàsínú mọ́lẹ̀ kábíyèsí tẹ fẹ́ máa ta fàsínú mọ́lẹ̀ ọmọ yorùbá tẹ fẹ́ mú orísun wa tẹ fẹ́ bàjẹ́ tẹ̀ ń tiẹ́ sábọ̀dù tẹ lọ fún tẹ fún five million pé kó wá máa ba ti ọba aládé jẹ́ ọ̀run á mú yín ẹ sábọ̀dù lè kíyàn káàárọ̀ kíyàn má kọ́kọ́ lọ síta ká lọ wò bóyá àárọ̀ ní lóòótọ́ àbálẹ̀ she lies so much hater of truth ni òótọ́ ò lára mu bàbá ò kì í ṣe ẹni à nígbà kọ̀ọ̀kan Can I see you guys show him some love again please keep showing him some love ẹ jọ̀ọ́ ẹ tún bá wa da love bolẹ̀ ẹ bá wa da love bolẹ̀ tẹ́ bá ń mi mi mọ̀ bóyá ẹ̀ ń gbọ́ mi pèmí ò rí kiri ẹ bá wa da love bolẹ̀. ìka ní Tòkunbọ̀ Abọ́dẹrìn ọ̀bàyéjẹ́ ni alọ́kólóhùn kígbe ni mm. túlétúlé ni àgbà òṣì ni àgbà òfò ni gbogbo ibikíbi tẹ bá ti ń rí tó ti ń bú ọba aládé kí irú nǹkan tó ṣẹlẹ̀ lamẹ́ríkà má bàa ṣẹlẹ̀ mọ́ ká lè sọ fún wọn pé à ń lọ́lé yes we are black negro we are proud of our skins we are so very proud of being brown of being black whatever it is tán bá we have an heritage I tell tẹ̀lé Esabod off pé enough of your shit we are not Irish we are not British we are not Americans that green passport that blue passport that red passport wherever it is tán nationalize it. So fún you carry a first green one that is the one the only one that you are entitled to all the days of your life. That is the only one you can ever, ever defend fully. That is the only one that you can ever be proud of. And I'll be proud of you in return. That green and white passport. What represents me and you. Emma joined join Tòkunbọ̀ olè ọ̀bàyéjẹ́ láti gbú ọba. Ẹ̀yin ọmọ Ilé Ifẹ̀ tẹ́ yá tẹ́ ń pe ọmọbìnrin yìí láti máa ba bàbá láyé jẹ́ ìgbà tí bàbá ń ra mọ́tò he bought over three thousand cars and gave it out to individuals ẹ rí i pé hold up tí mú sí nílé Ifẹ̀ ilé Ifẹ̀ tẹ́kù gbogbo ẹ̀bí gbogbo mọ́tò akọ́mọdà lọ kò sí mọ́tò kò sí ná ẹ ẹ ní rí mọ́tò tó ń kọjá nísìnyí ilé Ifẹ̀ tí wàá dibi tí tráfíkì ti mú ó ti wà freed of crime gbogbo àwọn ọmọ tó yẹ kó máa jalè ní bàbá ti fi sẹ́nu ẹ̀kọ́ṣẹ́ náà fún ní owó ṣojú òtì yín ní gbogbo ẹ̀yin ìka tẹ́ ń bẹ̀ yẹn ṣe tún fẹ́ dá ogun mo dá kẹ́kẹ́lẹ̀ ni ẹ̀yin ẹni òkùnkùn ẹ̀yin ẹni òkùnkùn ẹ gba bàbá yìí láàyè láti tàn mọ́lẹ̀ káàkiri sí gbogbo orírun Yorùbá ẹ gbà wọ́n láàyè ẹ jẹ́ kán ṣiṣẹ́ tọ́lọ́run rán wọn he represents the light he represents God let me tell you the only time I got to see him in my life I felt so cool There's something that I felt the moment I sat down in front of him. I could tell that he carries the light. You can feel it when you are around him. Ẹ̀yin tó bá kù tẹ́ ti lọ kí mi ò rí wọn rí jẹ nǹkan yẹn you can tell. Me looking at his picture. He is a wonderful king of honor. He is a noble man he has he, he, he has the interest of his people at heart tí bàbá bá jẹ governor tó bẹ pé wọn wá jẹ politician kan náà ni ìlú arójú aráyè wọn tún build another resort sínú ìlú yẹn fún yín so that àwọn ọmọ yẹn máa rí nǹkan náwó sí as attraction táwọn èèyàn bá dé lọ́la òyìnbó lè dé gbogbo dídí ilé Ifẹ̀ school fe náà fẹ́ náwó you are in nìkan corner. Tebani Obalade is a, your king. Our king is a technocrat. He's well read. He's highly influential. We should see the difference that he came into that country, into that, sorry, into that state, Osun state. Yàtọ̀ sí pé àwọn olóṣèlú ń ṣe tí wọ́n lọ. À ń láti rí náà ìyàtọ̀ pé oba tí ọba aládé kan tí wọ́n jẹ́ ọba ọba ọba lògbàlògbìn mọ́ bí ṣe máa sọ. He has exposure wọn ń ṣèyàn tí ò lè exposure we have to cite the difference between him àti káwọn àgbàlagbà àgbàlagbà àgbàlagbà wọ́n tún kọ́ resort mi there's another Inagbe resort tí wọ́n tún kọ́ sínú ilé Ifẹ̀ ń bẹ gbogbo ẹ̀ lẹ́sàbọ̀dọ̀ parọ́ ó parọ́ burúkú burúkú hmm. tẹ́ bá ti bá fẹ̀ jẹ́ orí irun Yorùbá lẹ bá jẹ́ yẹn o ọ̀ní onímọ́lẹ̀ ni bàbá tó wà níbàyí ọ̀ní onímọ́lẹ̀ ìmọ́lẹ̀ náà gbé dání wọ́n ń ṣe àwọn bàbá olókùnkùn òkùnkùn làwọn tó wá ń rán Ẹsábọ̀dù níṣẹ́ òkùnkùn lé ẹ̀yin ọ̀tá ilé Ifẹ̀ àti ẹ̀yin ọ̀tá Mọdákẹ́kẹ́ Mọdákẹ́kẹ́ tẹ bá dájàlẹ̀ ní Mọdákẹ́kẹ́ àti ilé Ifẹ̀ ṣé ẹ tún fẹ́ kí ogun máa ro ni ẹ wá ń gbé Ẹsábọ̀dù láàyè ó wá ń pe sàárùn sàárùn ló ní kinní kan ẹ wá mú gbogbo ẹ ẹ ń dà pọ̀ ẹ wá fún ní false video ẹ wá fabricate irọ́ ẹni kó máa bọ́ta kó wá máa gbé sára kábíyèsí kó máa parọ́ kó máa ní bàbá ló rọ̀hún bàbá ló pààyàn bàbá ló ní kinní kan ẹ ṣe títí ìyá òfò yìí ó bẹ̀rẹ̀ sí ní bá ọ́fíìsì pardon me ìyàwó bàbá olórí kábíyèsí o ẹ tún wá ń sọ pé olórí o ẹ báyìí báyìí báyìí ni o olórí ní ọ́fíìsì ẹ̀yin ẹ gbogbo ọ̀rọ̀ yẹn wake up you need to wake up ṣẹlẹ ni abatẹnijẹ́ wọn kì í nílọ síwájú ayé a máa gbé wọn ṣépè mo máa sọ fọlọ tẹ pé bu iṣẹ́ wa bá yín yìí iṣẹ́ ọwọ́ mi dọ̀tí nínú ilé iṣẹ́ ọwọ́ mi yẹn ló máa ṣépè fún mi òun ló máa ṣàdúrà fún mi anyone tí n bá ń practice lẹ́yìn ilẹ̀kùn tí n bá ti kúrò ń bí bóyá máa gbé fún ma ní pé ah a ti parọ́ fún wọn àti iṣẹ́ ọwọ́ mi láti ṣàdúrà fún mi àmọ́ tẹ bá ṣe kẹjẹ kọ́wọ́ yín mọ́ kedere bí n ṣe pè yí bí n ṣe ṣetán ìtẹ́ anybody bá pè sọ̀rọ̀ bàbá máa ṣe pè fún onítọ̀hún ni because he is someone that I personally love since he came on the throne likewise all my age group We all love him being a young man and he was there. He became our father. We accord him the, the, the normal respect. Gẹ́gẹ́ bí olórí ìlú tí aṣojú ìlú tọ́lọ́run fi wọ́n ṣe àwọn aṣojú ọlọ́run lórí ilé alààyè. Wọ́n ti lẹ́ni tó bá yájú sí wọn ọlọ́run ló yájú sí. Ègún wà lórí gbogbo ẹ̀yin ọmọlẹ̀ Yorùbá. Tẹnuwọ́ burúkú sí bàbá yìí. Ègún àti ìrandé ìran pàápàá ni tí wọ́n fẹ́ báyìí. Gbogbo àtìrandé bí ìran kẹwàá yín gbọ́wọ́ bàjẹ́ tẹnu nà sí e, e, orí ìtẹ́ yẹn ló máa kárí gbogbo àwọn ọmọ yín gbogbo ibi tí wọ́n bá wà lórí ilé alààyè àfi tí wọ́n bá ń ṣe ọmọ Odùduwà àfi tí wọ́n bá ń ṣe Odùduwà ní orísun wọn everybody loves Ọọ̀ni until Esabod came out to defend the character of this man ó láwọn alálẹ̀ wọn ò lè mú ẹ ojú ẹ ti fọ́ wo ọwọ́ ni mo fi sọ̀yà fún ẹ yìí àwọn alálẹ̀ ti mú ẹ wọ́n ti gẹ́ tiẹ̀ ayé ti bà tiẹ̀ jẹ́ wọ́n ti pa kádàrá ẹ̀ dà ó rí bó ṣe múra ni ó pẹrẹ ní mílíọ̀nìà ó wá ń ba ọba aládé lórúkọ jẹ́ òun mo ṣe bẹ́ẹ̀ dá gbogbo fọ́tò ẹ̀ síta lánàá the who are you who the f are you Tókunbọ̀ Abọ́dẹrìn láti máa ba bàbá lórúkọ jẹ́ èló ni wọ́n sọ fún ẹ five million is a chicken change ten thousand pound fucking chicken change pardon my vulgar language guys Owo funfun ni ò tó èèyàn ó máa ná tán kò lè ra wo àwọn affected um, kini during this covid not even àwọn tó wà yes àwọn affected uh, victims but ó affect business Oh, ó gbọ́yé lónìí tán fún wọn lọ́fẹ̀ẹ́ ni regardless of irú pálí tán gbé dání fifty thousand pounds that's about twenty three million naira Ni ìlú UK fún àwọn àwọn kan gba eighty àwọn kan gba hundred gbogbo èèyàn tó ń bá wà self employed tó yẹ pé wọ́n dẹ̀ ṣì wà nù kínní o gbádùn owó wọ́n wá torí five million wọ́n fún ẹ five million láti máa bọ́ta bá bàbá yìí lórúkọ jẹ́ àwọn chẹ́ńjì owó tí ò lè láì tí ò lè gbà ẹ́ jẹ́ ká assume pé wọ́n ra mọ́tò thirty eight thousand fún ẹ is that an asset? Is that big enough to buy your conscience? Are you not even scared of your tomorrow? Ṣojú ò tiẹ̀ ni ó dẹ̀ ori ba orírun yorùbá jẹ́ àwọn ìkà kan wọ́n dẹ̀ wá bá ẹ wọ́n fún ẹ lówó ìwọ lánú gbàgà ìwọ mọ̀ràn kíran olóò fún kábíyèsí lówó moses ọláfáre tí ó jẹ́ media person baba. he was there níjọ́ta ki baba. bàbá bó ṣe lọ lèmi náà ṣe lọ ó ti gbàgbé pé ó bà èmi náà lórúkọ jẹ́ ni ó ní gbogbo àwọn baládéládé yẹn àwọn bàbá yẹn tí mi ò rírí mi ó gbogbo wọn pátá ló bá mi sùn including baba wa yìí pàápàá mi ò rò pé mo rí bàbá yẹn ju nǹkan tí mo lọ kí wọn yẹn lọ rí láyé mi ọlọ́run elédùnmarè ń gbọ́ mi o dẹ̀ bọ́tọ̀ padúrú rọ̀ yìí mọ́ èèyàn o dẹ̀ ń tẹnu mọ́ ibi tó wá ya illiterate dé ṣé àwọn tó ń sọ̀rọ̀ fún wọn ti gbàgbé pé google ọ̀pẹ̀lẹ̀ ni ifá ni kí ló dé tán tẹ̀ sí okay you lied uh, he, he, he used uh, owó góòlù wọ́n fi mo ti sọ fún ẹ pé àwọn èèyàn máa gba license ni for gold mining there are some people in the business and mi ò rò pé ìlú kankan wà tẹ́pẹ́ ibi tán ti ń gba gold mining bitument àwọn ọba bẹ̀ wọ́n láti certify yẹ kí wọ́n fi ọwọ́ sí ìjọba fi àwọn ọba ṣe olórí láti sign ní ẹ̀ Keni ẹnikẹ́ni tó lọ mine gold he has been in the business of mining gold in case you don't know before he became the king ara àwọn tán fún ní láísẹ̀nsì rẹ̀ ọkàn máa lánú ẹ gbàgà bí illiterate òun ló mú èmi tó ṣe tìmí síta tí mo ṣe lọ ṣe change tí mo ṣe lọ ṣe findings mi um, ní uh, nineteen eighty kọ́ ni um, bàbá bàbá wa ṣíjú adé bàbá àná kábíyèsí o nígbà tí wọ́n wà ń bẹ́ẹ̀ náà ọ̀tẹ̀ yìí náà ni kẹ máa ní kí bàbá ṣáà máa ja ogun mo dá kẹ́kẹ́ lọ kán máa jà lọ kán máa jà lọ kán máa jà lọ in the eighties àwọn ẹ̀mí tó ti sọnù sínú ogun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ kí Ọlọ́run fọ̀run kẹ́ wọn kò sẹ́ni tó tún fẹ́ rú ẹ̀mọ́ nílẹ̀ Yorùbá kankan ìwọ ọmọ àlè ìlú Ìbàdàn ọmọ àlè lásán lásán tó fọwọ́ òsì jíwèé lè bàbá ẹ̀ kúdẹ́tì lásán mo débẹ̀ rádaràda ni ilé oníkòtò o lọ bẹ ẹjọ ẹ má bínú ẹ̀yin ará Kúdẹ̀tì olówó inú yín tó sọ pé òun lówó yìí ni mò ń sọ fún pé kí ló dé tí ò lọ tún lé àwọn bàbá ẹ ṣe ilé àwọn abọ́dẹrìn lọ́bẹ̀ kó lọ túnṣe ògbésí ayé ẹ àfi kó jókòó lórí social media kó má ba ayé àwọn èèyàn jẹ́ kó níwọ olówó kó níwọ ọlọ́rọ̀ ìwọ náà dà ògbésí ayé ìwọ rẹ ní two thousand and eighteen this is your picture look at you wo fìlà tó dé ṣé bọ́lá àti ní kápẹ́lẹ́ ni àbí àti àwọn adẹ́tẹ̀ kí ló dé yìí you look so tacky o oh, look tacky and dirty every time ó dẹ̀ pera ẹ ní olówó kò sẹ́ni tí ò ti rí i blackmailer ni ẹ you are nothing but a blackmailer bí ṣe máa sọ fún ẹ pé Tòkunbọ̀ owó àbáyé jẹ́ ni wo irun tó wà lórí ẹ ní two look at you irú irun wo ló dé sórí yìí yá olówó eléyìí ò tún kí n ṣe sìntẹ́tìkì ó dàbí kankan tó fi ń fún port ìwọ dídí millionaire money mania of a Facebook your followers needs to come here you look so tacky you look rejected o look rejected and dejected gbogbo ẹ̀ ni o wà lára ẹ̀ wà wá bọ́ síta this is 2018. thousand and eighteen ló ṣe chaati yìí ejò tó ṣe jẹ́rì ìlú ti wá wò gbé sí ayé ẹ̀ lóde look sori sadis ni ẹ́ you are a sadis. yes sadis ni gbogbo ayé Tòkunbọ̀ tó ń parọ́ fún yìí rẹ̀ abọ́dẹ̀rìn two thousand and July Tòkunbọ̀ Abọ́dẹrìn lẹ́rí yẹn ẹni tó ń parọ́ fún yín pé òun olówó ìgbésí ayé ẹ̀ nìyẹn apààyàn kó pààyàn ẹ wò where is your manners look at you Tòkunbọ̀ Abọ́dẹrìn Wo gbésí ayé ẹ wo owó ẹ ẹ wo oúnjẹ tó ń jẹ wo gbogbo owó ẹ bíbà ẹ wo elbow ẹ ẹ wo bó ṣe ń jẹun ṣé olówó leléyìí ẹ̀yin ọmọ ẹ̀yin náà ẹ dáhùn ẹ̀yin followers ẹ ẹ jọ ẹ bá mi wo dada age 58 years old. Look at the way she eats. Look at the way she presents herself. And she presents herself. And eh, herself. And you, all of you, you are all there. And I won't lie, you also presented yourselves the same way to know because Teba presenter right that I do see a few of you comment saying, Mamelo wa bijoko je. Ẹ̀yin tẹ́ ń bele kò lè mọ history. Kò ṣe abroadian kan tó ti sọ Nigeria for 20 good years. Listen, I had to be the one tí mo facilitate coming ẹ̀ ní last year I was the one èmi mo la ojú ẹ̀ sí kò sí olówó kò sí ọlọ́rọ̀ kankan tó wá pàdé Tókunbọ̀ Abọ́dẹrìn màá tún ṣe fún yín sẹ́ẹ̀ tún gbọ́bi tó tún kọ́ sí pé ó dá yín lóhùn ó lóhùn ò kì í activist ó ní ewé lòun ń tà ó spiritualist ní òun how gullible are you all to have fallen for such gimmicks and tactics from this crafty idiot ear tẹ fi lọ jókòó sórí wọlé tẹyìn ọmọ àlè náà sọ pé kò ní àwọn baba ńlá kú baba yín lẹ gbogbojọ tẹ bá ti náwó sọba aládé gbogbo alálẹ̀ yorùbá ti ṣí wọn ti ṣépè fún àtìrandí ìran yín in case you don't know ẹ ti gbé di ìran ara yín ṣépè Ori irun yín ló ń bá yín náwó kà sí yẹn lẹ́yìn kẹyà sọ pé kó dákẹ́ jẹ́ kó fi yín le dúdú rẹ̀ sí yín lẹ́ni tí wọ́n pa tán fún lọ́rùn pa bájò bá tán ibo lẹ fẹ́ lọ ilé ni ilé wa òun la ṣe sọ́ngbà tí wọ́n ń stereotype náà ní South Africa jọ sí pé àáfẹ́ ogun níbì kankan nílẹ̀ adúláwọ̀ South Africa ní Ghana ní o ní anywhere àáfẹ́ ogun ogun ò ń ṣe nǹkan tó dáa tẹ bá rí ogun Benin àti Yorùbá lásán àyà yín ajá mo sọ fún yín pé kẹ má gba ọmọ àlè yẹn láàyè torí ẹ ti rí pé kì í ṣe ọmọ Benin pàápàá àwọn ọmọ Benin dẹ̀ ti kọ́lẹ̀ tipẹ́pẹ́ nígbà tó ti di pé lọ́ọ́ máa gbé orórí yín àwọn ọ̀yá wọn wọ́n ti ní ọmọ àlè ẹ̀bẹ̀ ní ọmọ Benin gidi kan ò jẹ́ wùwà bẹ́ẹ̀ ọmọ bàbá òun ní ọba Benin àti ọba Ilé-Ifẹ̀ ẹ ẹ mọ history ẹ lọ máa wà ẹ má jẹ́ torí pé a gbé òkè òkun ẹ má jẹ́ kó sọ wá dàmúkun mẹ́kan ẹ má jẹ́ kó sọ wá di òpònú wèrè ń sọ̀rọ̀ ìwọ lọgbọ́n dẹ̀ ń ṣe nǹkan tí wèrè ní kò ṣe á jẹ́ pé wọ́n gangan ni aṣiwèrè wèrè dùn wò kò ṣe bí lọ́mọ mo sọ fún yín pé tí wèrè bá ń ṣe nǹkan kò ní kọ́mọ̀ nínú nǹkan tí ọlọ́gbọ́n lè ṣe tó bá yẹ kí n wé scarf báyìí tí wèrè bá fi bo ojú ẹ̀yin tó yẹ kẹwé báyìí ẹ̀yin máa máa wò ó ní ẹ̀ wá máa rẹ́rìn ẹ̀ but why àní lè challenge ẹ̀ lọ títí because òun kọ́ ló ń ṣe nǹkan mọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa wá wo wèrè tó bá ń jó níwòwò láàrin ọjà ó ṣe é wò ni ẹ chí ẹ ẹ ń pariwo but kò ṣe bí lọ́mọ kò sẹ́ni tó fẹ́ nírú ẹ̀ ní àǹtí ṣé ẹ gbàdúrà kí eléyìí jẹ́ àǹtí yín ni ṣé ẹ gbà ládùúrà kí eléyìí jẹ́ àǹtí yín ẹ wo bó ṣe máa wá sórí social media rí ọmọ tí nǹkan kò bí ẹ wo ẹni tó sọ pé òun mọ ni mania two years ago ẹ wọnú yàrá tó ń gbé two years ago two thousand and eighteen no sorry two thousand and nineteen early last year lélẹ̀ ẹ wo yàrá ẹ ẹ wo yàrá ẹ wo gbogbo ẹ jágbajàgba bí ilé ajá lẹ́kọ̀ọ́kọ̀ ẹ wo ẹni tẹ́ ẹ̀ ń gbà láàyè láti tọ́jú bọ ọwọ́ bojú bàbá yín ó mu gbó ó mu báná ó mu sìgá ẹ wò gbèsè ayé ẹ máa tún ike tó ṣe ó mọ̀mọ́ lọ tó ike yẹn torí ẹ̀yin newcomers ẹ wò ẹ wò ẹni tó ń darí yín ẹ wò ṣé ti wíwá owó lè náà ni àbí èèyàn lè fi ṣe èèyàn ló ṣe jẹ́ pé irú eléyìí mi ò nídìí kẹ́ wá tẹ̀lé èmi tẹ́ bá fẹ́ thank you uncle níyì oyèwọlé ẹ ní láti wá wò mí i am not targeting a kind of audience nítorí tí n bá ń ṣe irú ẹ̀ tẹ́ bá wà mí tẹ́ wá èlì mi ajẹpọ lórí burúkú i don't want a kind of audience around me i love my audience so much a kì í ju nọ́mbà yìí lọ sí three thousand five thousand maximum i'm not after that what i'm after is the quality people the ones that are quite sensible that I'm able to reach out to at the end of this presentation. How far my video goes and how much sense it makes. I don't deal with wish-wash. Me can deal with low-class people. I have my caliber of people that follows me. I don't need that high number there. Me ò need it. E. Ẹjọ́ kẹ́nikẹ́ni má pè Me sí. Mi ò need gbogbo ariwo yẹn. Ṣó yé yín. Mi ò fẹ́ àmọ́ kí ló dé tẹ́ challenge tí àrí ẹni tó lọ́pọ̀ lọ́nu yín tẹkọ̀ máa lọ sórí Google pé ẹ jẹ́ ká láwo when was um, Inagbe result built kẹ padà wá sọ pé màmá ẹ stop gbogbo yẹn ọ̀ní kábíyèsí bàbá wa ọba Adéyẹyè has been in real estate business before he became the king why don't you search his source of wealth he was checked by our security kíní yín ní nàìjíríà efcc until tó bá find you're clean and you know capable of handling that seat No matter tó jẹ́ kíyàn jókòó sórí ẹ̀ àwọn efcc ò lè mú ẹni tó ti ṣẹ̀wọ̀n rí ẹni tó ti jówó rí ẹni tó ń find pẹ̀lú money laundry A minimum, mò as a global presenter I challenge her to bring one single account that is foreign account that has been run by his imperial majesty kábíyèsí ọba adéyẹyẹ ẹni kó mú ẹyọ kan wá ní àbíkẹ́ challenge pé present us one account number registered abroad Sterling Bank ni o um, GTB ń bí ni o bóyá Barclays ni o Lloyds ni o àbí àwọn American bank tó jẹ́ pé kábíyèsí yẹn bàbá wa yìí àwọn ló ràn ọ̀nà ẹ̀ tó fi money laundry you cannot do money laundry láì ṣe pé o ní àkáǹtì tó máa ma fi ṣe síbí bá money laundry ìlú wo àmọ́ history ilé Ifẹ̀ ojoojúmọ́ là ń gbàdúrà pé kó develop kó develop sí à ń gbàdúrà kó develop yes a lè pe bẹ̀ ní ibi tí gbogbo most Yorùbá ti ṣẹ̀ wá but if you ask me before Israel it was a bit underdeveloped despite the fact pé Ọ̀ṣun state ilẹ̀ pé láyé àwọn bàbá wa Ọlágùnsóyè Oyinlọ́lá I think he was a governor there once before now guys am I right àwọn gómìnà wá wọ́n wá wọ́n lọ it is not the king's duty to carry gbogbo bùkátà ìlú yẹn he is not obligated to do so because he is a king wọ́n torí pé bàbá wa jẹ́ philanthropist from time he is a great you know, investor when it comes to pé àwọn eléyìí kan fi owó rí nǹkan mọ́lẹ̀ kan fi ṣe business he is a businessman a business tycoon that rolls with who is who naija àwọn cream the la cream àwọn technocrats it's not someone you find here and there just anyhow ẹni ọlọ́run nyo ni ẹ jẹ́ imole ṣe ìmọ́lẹ̀ ni bàbá yìí gbé wá ẹ̀yin oní òkùnkùn ẹ má fi òkùnkùn yín bàṣẹ ọwọ́ wọn jẹ́ tọ́lọ́run rán wọn gbogbo ẹ̀yin ará ilé Ifẹ̀ yín ìka te dìde ogun sí bàbá yìí lẹ́yìn tẹ wá ń parọ́ ọ̀rọ̀ ilẹ̀ I Abike challenge you bring me that ile te bá ní iṣu ilẹ̀ I will make sure it is solved for you I have written a letter to His Imperial Majesty's office. Hopefully, he will receive it soon. I am just hoping via mail. I have done my bit. Tẹ́ bá ní problem. Tẹ́ fẹ́ parọ́ irọ́ tẹ́ lọ ń pa kiri ibi ni màá tún wá padà wá bá yín gbé sí. Ẹ pè mí kẹ́ sọ pé Àbíkẹ́ ẹ náwó lẹ̀. hide. You cannot send me on an errand. Keni kí n lọ le pé ilẹ̀ yín o, ilẹ̀ family ilẹ̀ yín o níbì kan o. Wọn ò fún yín kẹ́ má sọ pé ẹ̀ ní ṣó possible ki n defend balógun ọ̀tún kí má kẹ́ má jẹ́wọ́ àbí kẹ́ sọ pé balógun ò sí ní kẹ́ má jẹ́wọ́ ẹ láti sọ orúkọ ìdílé yín yẹn fámílì ilẹ̀ yín yẹn tẹ́ rò pó sọnù mi ò lè gbà fún yín mo kàn lè bá yín right pé ẹ sà ẹ jọ sà wa you can please up look into their matter ó lè take days ó lè take months ó lè take year but we will do something about it because mo bá gbogbo àwọn tí wọ́n súnmọ́ tróònù yìí sọ̀rọ̀ wọ́n dẹ̀ sọ pé irọ́ ni gbogbo yín pa pátá kò sọ̀rọ̀ ilẹ̀ ẹni tí ó lọ gbé kí náà ti ń pè síbẹ̀ yẹn tó lọ parọ́ tí wọ́n lò ń bẹ́ẹ̀ tó lọ parọ́ kí lorúkọ bàbá yẹn náà òun náà pè wọlé tó àwọn náà ṣe fídíò ara mo dá ni ehm, káyọ̀dé olúwọlé ní baálẹ̀ olóyè ọ̀gbágbá káyọ̀dé olúwọlé gbogbo àwọn ilé àwọn ará ilé Ifẹ̀ ni wọ́n baálé ilé bàbá saka alẹ́gba these are Ifẹ̀ indigenes tí a lè wádìí àwọn ọ̀rọ̀ ọlẹ̀ ní ẹnu wọn ìyẹn baálé olóyè ọ̀gbágbá káyọ̀dé olúwọlé they are ife indigens. pẹ̀lú baálé ilé bàbá saka alẹ́gba gbogbo ẹ̀yàn ọmọlé Ifẹ̀ tẹ́ bá ń gbọ́ mi ẹ lọ bá wọn tẹ́ bá ní ọ̀rọ̀ ọlẹ̀ wọn bá yín tàn mọ́lẹ̀ sí gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ yìí kò kò bójú mu ni awóyẹlé ayọ̀ ara Mọdákẹ́kẹ́ ni òun ló sẹ́ni fídíò false video tí wọ́n ń gbé káàkiri tí wọ́n dọ́kítọ̀ tó ń parọ́ ọ̀rọ̀ lẹ̀ Awóyẹlé Ayọ̀ ó wà ní ara wọn tí wọ́n ṣe fídíò yẹn tí wọ́n ń gbé káàkiri ẹ sábọ̀dọ̀ òpònú ni agbọ́tọ́nà ó parọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ẹgbọ́n tó ti sọ́nà pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí ló wà láàfin ẹni kò prove ẹ̀ ojú tó lórí tí ó lè ṣòwò fún fúnra rẹ̀ bí yàn bá jó lórí láàfin yàn máa ṣòwò olórí kan bá wà wájú kíkan wà lẹ́yìn at least gbogbo wọn á jáde ṣé wọ́n tì wọ́n mọ́lé ni ṣé ẹ̀ṣẹ̀ ni tí bàbá wa bá ní olórí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni kò sí ohun tí fi ń ṣe ni. alákẹ́ wọn ò níyàwó púpọ̀ ẹ ọba mi kẹ̀rẹ̀ wọ́n ní márùn mẹ́fà bàbá wa láàfin ọ̀fọ̀yọ́ wọ́n fi ń ṣọlá ni bẹ́ẹ̀ ni how is that your business Esabod all you are out for is just to assassinate the character of this king of baba wayo of this monarch who sent you èló ló gbà èló ni five million ìgbà wo lò ní ná ten million gan tán ìyà tó máa jẹ ẹnikẹ́ni náà tán bá tún sọ pé bọ́ba lọ́la mi bá tún dé tán bá gbẹ̀ láàyè wàá tún ṣerú ẹ̀ ba mi wàá tún mú jẹ pẹ̀lú àwọn ọba ilẹ̀ ẹbòmí ọba ye jẹ́ ni ẹ́ kí ló dé tó ń fọ́n bìgì social media ta ló mú ẹ rí wò gbé sí ayé ẹ ní two thousand and eighteen this is you this is the crowd that you control wo six hundred and thirty-eight wọ́n wá sọ ẹ́ di bàbàrà ìwọ irú ẹ apabàtà pa jẹwọnjẹwọn etí ẹ dànù are you mad ó rí bó ṣe rí ní Tòkunbọ̀ Abọ́dẹrìn you are a cast out wọ́n ti cast ẹ ìwé rebuke ló jẹ́ you are rebuked and rejected in Yorùbá land láti máa nawọ́ sáwọn ọba aládé wa láti máa pa àwọn ọ̀rọ̀ burúkú burúkú tó wá ń pa ẹ wá ń rìkọ́dù gbogbo fídíò ẹ̀yin ará ìrèsì ìrèsì Mọdákẹ́kẹ́ ẹ wá ń dọ́kítọ̀ ẹ̀yin lẹ dókítà nǹkan tẹ gbé fún ẹ́sà board ayọ̀ awóyelé ìrèsí mọ́dákẹ́kẹ́ ló ti wá ayẹ awóyalé ayọ̀ yẹn òun ló ń sẹ́ndì fídíò yẹn káàkiri àmọ́ tẹ bá ti lọ sọ́dọ̀ àwọn baálẹ̀ olóyè ọ̀gbágbá káyọ̀dé olúwọlé tẹ lọ sọ́dọ̀ baálé ilé bàbá sàká àlégbà àwọn aráalé Ifẹ̀ wọn àtọ̀mọ́lẹ̀ ibi tí fídíò yẹn ti ń jáde òpùrọ́ ni ẹ́sà bọ́ọ̀dù aláyé bàjẹ́ ni ẹ máa parọ́ wọn fẹ́ gbalẹ̀ yín ẹ eh, wo gbogbo nǹkan tí bàbá yìí ti ṣe ojoojúmọ́ ni bàbá fún wọn ní daily palliative láti relieve our covid nineteen. bàbá fún wọn ní palliative every day it feeds more than two thousand people every day all across south west gbogbo evidence ẹ lèmi ṣòfin yín lẹ́yọ kankan yìí ẹ sábọdù just sit down she will lie how come you didn't find out about the achievement of this wonderful man that God is using for us he is in the light you can tell onímọ̀lẹ̀ ni bàbá ìmọ̀lẹ̀ náà gbé wá ẹ̀yin ọmọ òdùdú ẹ̀yin ọmọlẹ̀ yoruba. ẹ embrace wọn ẹ gbà wọn láàyè ẹ jẹ́ kán jíṣẹ́ tọ́lọ́run rán wọn àfi ọba olókùnkùn àfi da tó máa tún dá ogúnlẹ̀ ní keke ati àti Ilé Ifẹ̀ ẹ̀yin ọmọ Mọdákẹ́kẹ́ dìde ẹ̀yin ará Ilé Ifẹ̀ tẹ́ jẹ́ gidinu wọn ẹ má wo gbogbo àwọn ìkà tó ń pè yín ẹ sọ pé àbí kí ọmọ yẹn sọ sẹ́ǹsì pé tógun bá dé ẹ mọ ọmọ àwọn tó máa kó lọ àwọn tó gún kó ọmọ wọn lọ lánàá tí wọ́n sì ń ṣọ̀fọ̀ díẹ̀ ni àwọn náà mọbi tó kù sí ní ara wọn ẹlòmíì àwọ ẹ̀yà ní ayé ogun mo dákẹ́kẹ́ náà pa ọmọ òun síbi báyìí ẹ dìde wake up from your slumber ẹni kẹsàbọ̀dù lọ ba ìlú Ìbàdàn jẹ́ ẹni kó kọjá sí ìlú ẹ̀ kó lọ bàbẹ̀ jẹ́ tán bá bire ó ṣe jẹ́ pẹ̀yìn lẹ́ ń gbà láàyè lọ́sùn state ẹ jẹ́ kó máa mọ orí àwọn ará mo dákẹ́kẹ́ àtàwọn ará ilé Ifẹ̀ ó forí yín fọ́ra yín nítorí pé owó kékeré owó tí ò lè yọ yín tí ò lè gbé yín débi kankan ó ń fojoojúmọ́ bá bàbá yìí lórúkọ jẹ́ ẹ wo ibi tí bàbá ti lọ pín fún mi gétọ̀ ẹ wo gbogbo nǹkan mèremère tí bàbá yìí ti ṣe ogun ẹ̀dá tó bá jẹ́ pé nǹkan burúkú lórí sọ nípa ẹni gbogbo ìgbà ẹni náà ní problem I told you she has a personal vendetta for this baba bàbá yẹn ní lára nǹkan kan wà àwọn tó ń fún lówó ó ní personal vendetta fún bàbá owó tó ń gbà ni ẹ ni ẹni tẹ́ jẹ́ kó máa darí yín ṣe ti gbọ́ bí tó ti sọ̀rọ̀ á ṣí èrè ẹ̀dá ẹ wá jẹ́ kó máa darí yín ẹ wo tó ń parọ́ fún yín gbogbo tó ń ṣe ṣò ẹ wo bí aláwòkù four hundred and seventeen four hundred and seventeen ló ń wẹ́sàbọ̀d ẹ wo ẹni tẹ́ ń jẹ́ kó máa darí yín ẹ̀ẹ́dẹ̀ jí ẹ̀ẹ́dẹ̀ sọjí ẹ sọjí àwọn kan wá ní jí má sùn ó wá dórí social media ẹ̀yin kan wá ń pè wọlé mami ọba yẹn yahoo ni babalákúba bá àwọn tó bí babalákúba bá ẹ ìdílé yín ni yahoo gbogbo yín te pè wọlé ẹ̀yin ọmọ àlè ẹ̀yin olóbùkọ ọmọ tí gbogbo alálẹ̀ máa bínú sí yín tí ẹ̀ ní jára ayé jẹ́rù ọ̀run mọ́ bẹ ṣe pawọ́pọ̀ tẹ wá ń parọ́ mọ́ aláìṣẹ̀ tán fún yín lówó bẹ́ẹ̀ ni gbogbo alálẹ̀ ṣe máa bínú sí yín orí ládéládé á kẹ̀yìn sí yín ẹ̀ ní mọ̀ ṣe mọ́ àwọn tó bí bàbá yìí gan wọn ò tó bẹ́ẹ̀ ẹ̀yin lẹ máa máa pè káàkiri orí social media tán bá trace yín sì tán gbé yín and tẹ́ bá mọ investigation tó ń lọ ní ọwọ́ Tókunbọ̀ ọwọ́ ni mo fi sọ̀yà fún ẹ wàá jẹ ṣége yà ọwọ́ ni mo fi sọ kò yẹ pé ọmọ wa gbí kò yẹ pé anybody ma ìjọba ló máa gbé ẹ lọ mú gbogbo fáìlì ẹ gbogbo ọ̀rọ̀ tó pa tó tó dáadáa tó bá ti mọ nǹkan tó ń bọ̀ fún ẹ bó ṣe sọ fún ẹ láyé princess rẹ tí yóò gbọ́ tó fi fojú balẹ̀ ẹjọ́ tó jẹ́ pé gbogbo yín sórí ọmọ ẹ̀ tó wà ń bì tìyẹn certain hundred and fifty percent is coming but sórí nǹkan kan náà máa kọ́kọ́ fi jófin ìwọ lo lórí wọn wọ́n fi ẹ́ jófin ṣó wá rí àwọn wèrè kéékèèké abẹ́ ẹ tán bá rí títí ẹ wọ́n á sàsálà fún ẹ̀mí wọn wàá fi ojú ba ilé ẹjọ́ o máa fi ojú ba ilé ẹjọ́ kò sí bó ṣe lè mọ́ ṣe mú gbogbo òwú ẹ̀ kó yá má tó wàá dé ilé ẹjọ́ because o ti gé lágejù o ti o ti ṣiṣẹ́ gbogbo eléyìí tó sọ tó máa ń parọ́ mọ́ bàbá o ti ṣiṣẹ́ ibi tó ti gbọ́ gbogbo nǹkan tó ń sọ o máa bọ́ta báyìí o gbọ́dọ̀ wá lè defend ẹ̀ kọ́ tí mo dẹ̀ máa sọ fún ẹ yẹn pé kéèsì ẹ o kì í lè defend ẹ láyé ẹ o lè defend ẹ ẹ̀yin olójú ìdó àti ságà ẹ̀yin ìka ẹ̀yin ẹni òkùnkùn wọ́n ń bọ̀ wá bá yín o ń bọ̀ o ó hmm. tún parọ́ jẹ́ ń tún jẹ́ ó tún pa irọ́ ó ní bàbá òde adé adé àrè ṣé ìwọ fúnra rẹ tó bá rí adé àrè ṣó dáa mọ́ ẹni bí ni ẹ àwọn kan àtàkì ẹgbà tó sọ pé adé tí bàbá dé crown kì í ṣe crown gidi wọ́n sọ fún ẹbẹ pé ṣé ìwọ fúnra rẹ o mọ adé àrè tó bá rí adé àrè ẹni ibi tó tó ẹ láyé yìí kò tí ì sí mi ò tí ì rí eh, adéarè kò sẹ́ni tí ò mọ̀ pé ọ̀hún ni kò lè déédéé lọ jẹ láì ṣe pé wọ́n dé adéarè adéarè ọ̀nà ti wà round láti ayé Odùduwà ni adéarè ti wà round ni wọ́n ti lọ́ba ti ń de nígbà tó má ti fọba jẹ́ lọ́ba ti dé adéarè fún un àwọn tó ń pùṣì àwọn haters tí wọ́n ń tì ẹ́ wọ́n máa wọ́n máa bẹ́ẹ̀ kábàámọ̀ tó bá tó bá tíyà yẹn bá dé sí ẹ̀ wọ́n á bẹ́ẹ̀ kábàámọ̀ báyìí wàá jẹ́ ìka wàá jẹ́ kinní kan ìka ni mo tún tún sọ fún ẹ. Hmm. adíàrè ti wà ń bẹ̀ ìwọ ọmọ máa parọ́ wà níwọ̀n ọ̀dádẹ́ gidi ẹni tó bá ládìá rẹ̀ ṣe bí wọ́n lo gbọ́dọ̀ wá orí social media ní kí wọ́n yà ránṣẹ́ sí ẹnì kan lọ gbé wá nínú ibi tó wà kó wá fi wọ́n kó wá fi báàkì kéèsì ẹ̀ tíyàn bá ń ṣe kéèsì èèyàn má ní nǹkan tó ń pè ní evidence kò sí adéarè kankan bí kankan ju èyí tó ń gbé fún bàbá adéarè náà dé fún bàbá it is crap gidi ìwọ náà máa ṣe bí oníbi bí èèyàn gidi adé mélòó níwọ fún ara ẹ identify tó bá rí ìwọ tó dé nàìjíríà ò mọ nǹkan kan nípa Nigerian history You think it's all about reading headlines of paper? Àbí kò máa gbọ́ ESA káwọn kan máa yẹ kọ́ rò pé wọ́n educate yẹ kò dẹ̀ believe kò lè deliver. You can only deliver to people of your class. Àwọn èèyàn tí wọ́n ní decorum bíi ti tiẹ̀ tí wọ́n lack etiquette. Àwọn senseless people that cannot plus one pẹ̀lú one kọ́ rí pé two ni. Àwọn olódo, àwọn aṣiyèrè bíi ti tiẹ̀, àwọn ẹlẹ́nu mímú, àwọn ọ̀bàyẹ́jẹ́, àwọn ìkà, àwọn ẹni òkùnkùn tí wọ́n rán iṣẹ́ irú wọn ló lè relate pẹ̀lú not us adéarè tó sọ yẹn a tún trace ẹ títí títí títí títí àwọn àgbàlagbà tí mo tún bí wọn tún ní pé kí n tún wá bí ẹ láwọn àgbàlagbà yẹn pé ìwọ tó parọ́ pé adéarè kan ló dé fún bàbá pé wọ́n ní kó gbé ibi tá adéarè gangan wà tó bá yẹ pé ẹ ní ìmíì tún wà gbé síta tí wọ́n bá trọ̀ tiẹ̀ tó tó yẹn adéarè látàyé àwọn bàbá àná láti orí ọ̀dọ̀ wọn bàbá wa adérẹ̀mí adésọjí kábíyèsí o látòrí orí àwọn bàbá wa àná kábíyèsí ọba ṣíjú adé ni wọ́n ti ń dí adé ààrẹ tí wọ́n dẹ̀ gbélẹ̀ fún kábíyèsí the current one ọba ọ̀nìrìṣà kábíyèsí ẹnìtàn babatunde ògúnwùsì adé ó máa wà pẹ̀lú tẹ àwọn bàbá wọn ni wọn ò jí gbé rí ilé ládé ààrẹ ń gbé wọn ò lè gbé ọba sí orí ìtẹ́ láì ṣe pé wọ́n dé wọn ládé àrè báwo ládé àrè ṣe rí tí wọ́n bá èyí tí wọ́n ń sọ ṣé àwọn tó wá gbérọ́ fún ẹ sọ pé kán lọ yà wá níbi tó wà àbí kán ṣe fídíò with date lọ́wọ́lọ́wọ́ báyìí kò jẹ́ kán rán àwọn èèyàn sílé Ifẹ̀ torí ọ̀bà yẹn jẹ́ ni ẹ́ ogun ló fẹ́ dálẹ̀ ẹni bí ni ẹ́ tán bá gbẹ̀ láyè tó kún bàbá ọmọ àsòkò pa ẹ́ gbẹ̀yìn ni o ò lè lọ sí Nàìjíríà tó bá wọ London wọn àsòkò pa ẹ́ that you know o wọ London láti last year it's been over one year tó bá wọ London wọ́n á sọ òkò pa I can assure you that eléyìí ń sọ̀rọ̀ violence wọ́n á fẹ̀yìn fọ́ orí yẹ ìwọ náà mọ̀ ló ṣe wá sí London ẹni bí ní èrònú bọ́ọ̀sì ẹni bí kí ló ń lé ẹ nílẹ̀ bàbá ẹ Tókunbọ̀ Abọ́dẹrìn kí ló dé tó lè re Nàìjíríà mọ́ wàá wá jókòó bí ẹni tán ti ṣépè fún wàá ní ẹsẹ̀ bá a dáa ń which Esabod, you were dirty, filthy rag. You are so dirty. Oh, ní any good reputation. Nobody, tó wà in the right state of mind, wants to associate with you. One manner of 58 year woman come online. Get to fi ara àwọn òṣì tó ń ṣe fún to Kí tún fi wọ́n ẹ. Ó oh, lójú tì. Wà wá wá máa ṣọ́yàn. Wà á gbé dídò sẹ́nu. Ṣé ẹni tó control, you know, Lily ṣóhun rèé wò gbé sí ayé ẹ òbí táyé ẹ kù sí wò mò ń bọ̀ wò wò rẹ. ẹ rí ìgbésí ayé ẹni tó ń darí yín ó mọ̀ọ́mọ̀ fa blouse ẹ̀ sílẹ̀ fún boyfriend ọmọ ẹ̀ Frank Balẹ̀ boyfriend ọmọ ẹ̀ ló fa blouse ẹlẹ́fù tí gbogbo ọyàn jáde ó tún wá bí oníṣọ́yún òun wọn is that the kind of person that represents Ilé-Ifẹ̀ gbogbo ẹ̀yin àgbà òṣì ẹ̀yin ẹ̀yin ìkà tẹ fún arábìnrin lówó pé kó wá máa ba ọba jẹ́ ṣojú òtì yín ni ẹ ti mú ilé òun ẹ wọ́nlẹ̀ by approaching this kind of person this kind of personality is she a police tán bá gbẹ́sẹ̀ lélẹ̀ yín ṣó máa gba ilẹ̀ yín fún yín ṣó ní power láti gba ilẹ̀ ẹ gbé sẹ́nu ilé láti máa sọ pé òun competition fọba ẹ̀yin tó yẹ kí gbogbo ayé kẹ́ competition fún kí wọ́n lè kúrò níbi tó wà yẹn kán da padà sí nàìjíríà fún yín kí gbogbo yín tó ti bà lórúkọ jẹ́ kẹ́ lè fìyà jẹ kẹ́ gbé lọ sí court ẹ wá wà bẹ́ẹ̀ irú ẹni yìí ẹ gbọ́ ẹ wọ ẹ jẹ́ n tún fún wọn ó dàbí wèrè ó dàbí wèrè.

gbogbo nǹkan mo fẹ́ láyé yìí sísí ẹ lè dòkó ẹ lọ ṣe olóṣó ká gbé okó dúró ká gbé ẹ̀pọ̀ dúró. yíyọ ó ní káwọn ọmọ òun lọ ṣe olóṣó ó ní kán gbé okó kán gbé ẹ̀pọ̀ jó ẹjọ ẹ̀yin àgbàlagbà tẹlọ approach ẹ ẹ disappoint me ṣé ẹni tẹ́ fi ṣe representative against a whole throne against your own monarch our monarch odidi ọba aládé rep yín rèé ló ní káwọn èèyàn lọ máa kọ́ máa ṣe olóṣó kó òun encourage pé káwọn ọmọbìnrin kọ́ máa ṣe aṣẹ́wó. She likes, she's a straightforward person. God, please help us in this matter. Straightforward with you. Ẹyọ mi owó tẹ fẹ́ràn mi jù. Àti tó gba first hotel ní first night in Boston for seven hundred pounds tó bá jáde lọ́la yín bùrọ̀ kù. Ọlọ́run gbogbo nǹkan mo fẹ́ láyé yìí sísí ẹ lè dòkó ẹ lọ ṣe olóṣó ká gbé òkú dúró ká gbé ẹ̀kọ́ dúró ìyàwó ilé ni. ṣẹgbọ́ ṣẹgbọ́ ó ní kán máa ṣaṣẹ́wó kiri ah, ojú gbà mí tì fún gbogbo yín ẹ̀yin wèrè tẹ́lẹ̀ approach ẹ̀ sábọ̀d. She can never be a good rep for your case. She will worsen things. Ẹ̀rí gbà tó wá gbé ọ̀rọ̀ àwọn kan tó náà represent odidi aláàfin. Ẹ̀gbọ́n gbà tó gbé wá. Tó bá ṣe gbé rẹ̀ láyé ṣe máa gbé ẹ̀ ẹ wá dúró rọ́tọ́ máa ń pamọ́ èmi àbíkẹ́ lẹ́ni i don't care ó ti pèrè tó ní kẹ wá wo ibi tábìkẹ́ ti fẹ̀jẹ̀ wẹ̀ ó pè lẹ́lẹ́kì ni ó gbé ọmọ kan sórí chat onímọ̀ kówó jẹ èmi mo ní charity èmi mo fi ń ran àwọn èèyàn lọ́wọ́ ẹ ti rí gbogbo ṣẹ́ ribiribi tí mo ti ṣe láàárọ̀ yìí ṣá mo rò pé the third time retí máa máa jáde lẹ́ni lórí àbíkẹ́ jagaba i had over fifteen people that works with me tí wọ́n lọ feed nation tí wọ́n lọ pa àwọn ọmọ lẹ́rìn because it's children's day today i have a philanthropic heart not until tí n bá ní gbogbo lé ẹni tó Ọlọ́run bá fi àánú sí lójú it shows pé tó bá ní kọ́ọ̀pù omi kan yìí á pin kò ṣe olówó rẹpẹtẹ owo dandan pé owó tó ṣe ń fún yanganyangan it is that art and the love that comes with it Ota ayé ẹyin ni ẹ sábọ̀dù admin please make sure you block all red head when we are done all red head have to be blocked please admin i'm begging you guys ẹ make sure we ẹ block gbogbo ẹ wo. mo ní kábíyèsí mi ní ẹ jẹ́ kí fún ilé sàǹpù kan. mo ní bàbá wọn olúkọ̀yà tó ń bọ̀ ti àwọn oṣù àtẹ̀gẹ̀ ó kẹ́ fẹ́ wá rí yín kábíyèsí bó ṣe máa fọ́ọ̀sì àwọn àgẹ̀ fún pé kó ṣe jòyè àgẹ̀ ni mo ní sọ̀rọ̀ ẹ má bàa mi sọ̀rọ̀ ẹ mọ̀ láyé yín àwọn ọba mẹ́tẹ̀ẹ̀ta wo du ara wọn mi ò rẹ́rìn-ín o inú bí mi gidigidi ni wọ́n dẹ̀ mọ̀ pé inú bí mi wọ́n sọ pé kí calm down mo ní mo sọ fún yín pé chọ́ọ̀chì ni mo dá sílẹ̀ bọ̀tẹ́ wé àtẹ̀gbò ni mo ń lò Jésù ló dẹ̀ ń ṣiṣẹ́ ìyanu ẹ bá mi sọ pé àgẹ̀ ló lè wé kò ní dá fàgẹ̀ mo lẹ́ mọ bẹ́yàn tẹ́mi gẹ́ ni wọ́n sọ àwọn ọ̀rọ̀ irúmọlẹ̀ irúmọlẹ̀ ṣe wèrè ṣe the lunatic that you are all following òun làwọn èèyàn gan kan síbẹ̀ pé adé ààrẹ only comes out once when there's a big ceremony gbogbo àwọn bá wa ìsìn àwọn Baba wa ẹni pé gbogbo wọn máa tún ní fashion adé pàápàá ìmí àtúgbé kínní lógo Oòduà even ọba King Gushi leko, Oni titi e ẹ náà tó ń dé kángọ kábíyèsí owó gbogbo wọn náà ní gọ́nà dìde sí gbogbo àwọn nǹkan tẹ́kọ̀ọ́ fẹ́ kọ́ máa ró palẹ̀ bí àwọn bàbá àná no ọ̀làjú ń la pálà tó ń gbogbo nǹkan In contrast, they need nìyẹn exposure at the same time we cannot forget that culture Esabod lèyìn wá fi ṣe aṣojú yín Tòkunbọ̀ Abọ́dẹrìn ọmọ àlélẹ̀ Yorùbá ẹ jẹ́ n fi lè bá bá ẹ̀wọ̀n kolo ní Kúdẹ̀tì ẹni kó lọ tún ṣe ẹ̀yin tẹ́ ẹ̀ lójú tì hmm. ó tán lára ọmọ tí ń jẹ́ ẹrú ẹ ní kó lọ tún lè bá bá ẹ̀ ilẹ̀ yín ò dáa ìlú yín ò dáa ẹ ẹ tún lè ṣe pẹ́pẹ́ sí mò ń bọ̀ o pardon me good. I should still have that one here. Torí ngbà tí èmi wá sí Èkó, mo wò pé ẹni tí fọ́nbù ti ẹ̀kọ́ tó yí pàápàá. Fọ́nbù yìí pọ̀ lápọ̀jù, èébú pọ̀, tó bá mú ilé bíbú ni tó bá mú tọ̀hún bíbú ni àgbé lè ṣépè àgbé tọ̀hún ṣépè gbogbo èèyàn ló ń gbé ṣépè kò sẹ́ni tó dá lójú ẹ̀ kò sẹ́ni tó mọ̀ ṣe lójú ẹ̀ gbogbo èèyàn èpè ni a wá sọ̀rọ̀ he a sọ̀rọ̀ bí lágbájá ò da tàmẹ̀dù ò da ẹ wo ilé bàbá Tòkunbọ̀ Kúdẹ ti lé àwọn abọ́dẹ rìn òun rè ó yá ṣẹ́ẹ́rí ilé wọn náà nú. No, ilé àbẹ̀rẹ̀ wọn bí ilé èkúté ilé wọn náà nú ẹ wo gbogbo ara àpárá àràṣẹ rí bó ṣe sán láti ara ilé àbẹ̀rẹ̀ wọ̀ bí ilé èkúté ilé àwọn baba ńlá kú baba tòkunbọ̀ tó nídìí àdàwó látòkè tó ti sán pàràrà látẹ̀yìn ẹni tó ní kẹ́yìn lọ ba ilé Ifẹ̀ jẹ́ ilé wọn náà nú ilé àbẹ̀rẹ̀ wọn bí ilé èkúté ilé wọn náà nú ilé àbẹ̀rẹ̀ wọn bí ilé ayan ilé wọn náà nù ọlọ́run olówó mọ́nímánìà kó tó wá bá yín fẹ́nu bá ìtẹ́ yìí jẹ́ ẹni kó lọ tún lé àwọn baba ńlá kó bá bá ẹ̀ ṣe nìbàdàn ilé àwọn abọ́dẹrìn rè wọn ò bá mi yà fúnra mi ni mo débẹ̀ pẹ̀lú kámẹ́rà ni mo lọ yà wá fún yín mi ìrànyàn mo débẹ̀ ni yes mo lọ yà wá tó bá jẹ́rú èmi sẹ́rí pé mi kún bọ́ta wá bá yín ṣe mọ́ni mania èmi ò lówó mi ò rí jẹ mọ́ ṣe sọ àmọ́ mo lálàáfíà nǹkan ní nǹkan òwò mi lójú mi ìjẹ́ kan sanwó fún mi láti lọ bá tèèyàn jẹ́ láyé mi àmọ́ òun tó bá tọ́ ni I'm a millionaire stop the fuckery I will put you on my twenty five million blog traffic million traffic blog ah. ẹ wá jẹ́ kó wá máa fi í kò kò tiẹ̀ wá lo street language kò lẹ́sposure ó wá ń lo tàwọn lókà ó fi ń gbé yín mọ́ra ẹ wò ilé wọn náà nù ilé yá bẹ̀rẹ̀ wọ̀ bí ilé èkúté ilé tòkunbọ̀ náà nù ilé àwọn abọ́dẹrìn ní kúdẹ́tì ni mo fi wọ̀nyí fúnra ara mi ni mo lọ́bẹ̀ tí mo tún ṣe fídíò mo ṣe fídíò ni mo dúró kẹ́ lè mọ̀ pẹ́yìn ṣẹ́rí pẹ́yìn fi rányàn èmi nìyẹn ń bàdàn èmi nìyẹn gbogbo àdúgbò ẹ̀ nìyẹn ẹni kó lówó yín lọ wó gbogbo bẹ̀ kó lọ dáwọ́ kí wọ́n fi gbogbo rúfin ilé gbogbo kúdẹ̀tì kí wọ́n fi dáná kó fi ṣeré sí i fáwọn alálẹ̀ kó fi bọ̀gùn kó ṣe oúnjẹ àwọn ìyá mi kó fi gbé fún wọn kó dáná sun gbogbo pánú lé wọn kó ẹ kó lọ sún kó wá kó wá tún gbogbo àdúgbò yẹn kọ́ torí òun ló wá torí social media ló wá sọ yín lórúkọ ọmọ àlè bàbá olú abọ́dẹrìn tó ní punch paper kan ló bí o don't get it wrong ọkọ ẹ ṣe ṣó ní alẹ́ àná ẹ eh, sọ́rí bàbá àwọn ọmọ ẹ̀ mi fẹ́ kí brọ́dà mi yẹn bínú sí mi brọ́dà mi ẹ má bínú o. ilé wọn náà nù ilé àbẹ̀rẹ̀ wọ̀ bí ilé èkúté ilé tòkunbọ̀ náà nù olówó tó máa ń bá yín àyà àmọ̀ mílíọ̀nìyà ọmọ àlè ní ẹ tó bá ṣò gbogbo wealth ìlú òyìnbó tó lè tún lé tí bàbá ẹ ìyàrá kan agbolélélẹ̀ àmọ́ tí owó bá dé o lè sọ fún gbogbo àwọn ará agbolé pé I want to renovate this house on behalf of my father. Being a direct lineage, family compound yìí, ẹ̀jẹ̀ yẹn. Àmọ́ kò well, ẹ̀ lọ́bẹ̀ the social media let mama gbọ́ delusional idiot tó mama máa I am a millionaire No jojumo. Eh, they wake up ẹ̀ Sojina. Emma dojuti mina. eh? ṣé irú eléyìí ló máa bú bàbá a máa ṣe nǹkan hmm. Hmm. ẹ ṣàfẹ́dógúnlẹ̀ ogun yìí ni ogun lẹ fẹ́ dálẹ̀ nílẹ̀ Yorùbá mo ti sọ fún yín o wèrèdúnwó kò ṣe bí lọ́mọ kòròfó ní tòkúnbọ o mi ì mọ̀ kò rẹ́ni sọ fún bàbá kòròfó ló wà o. Oh mi sọ fún ẹ gbogbo ìgbà pé kòròfo ó ti wà ń kòròfo ó rẹ yàn kọ́kọ́ sọ fún ẹ pé wá ọmọ yẹn sọ fún ẹ pé kòròfo ló wà ó kù mọ́ wọ́n ti gẹ̀ tiẹ̀ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí láìfẹ́ tó bá rí ẹni tó máa bẹ́ẹ̀ sọ tòótọ́ pé màmá ìjọ òòlẹ̀ yìí náà máa dẹ́kun ìwà bàjẹ́ someone said oh sorry kíní yẹn ti lọ admin tó rí ẹni sọ fún ẹ pé kó lọ wá nǹkan fìgbésí ayé ẹ ṣe go and attend to your children I be only come out when there's need to. When there's no need for me to come out. Mi bother. Ẹ ti bú mi títí ẹni mi ò ń taṣọ mi. Ẹni kò rówó jẹun, kò bẹ́gbẹ́ mu. Hmm, yín ò ń kán èmi. Ìjọ́ òlò ti rí mi títí powó lówó ọjà gbẹ̀yìn. Aláwọn èèyàn gan go fi bẹ́ẹ̀ ra aṣọ mo ṣáà ti jẹ́wọ́. Oúnjẹ survival làwọn èèyàn wá ń sìn. Èmi gan ń bọ̀lù wo aṣọ yìí ṣe fẹ́ mọ̀gbà tí mo ti tà nínú ṣọ́ọ̀bù ó sì wà nínú ṣọ́ọ̀bù ẹni tó bá fẹ́ ẹ lọ sí mi ní nọ́mbà one forty six Ogudu road ẹ ti rí mi kí n ti gbé jáde bí àwọn díẹ̀ díẹ̀ ni mo tà fún bíbá ní ìtí ẹ̀ polówó ẹ̀ gan tèmi kọ́ ni mo ṣe ń wọ̀lé ni àdúrà aṣọ táwọn èèyàn nílé ṣòro paṣọ ló kàn torí tó bá máa bú mi sin ẹ ẹ ò nílé ò ní kankan ọmọ èmi gbà bẹ́ẹ̀ amọ́ mi kì í ṣe ọmọ ọ̀ràn kí ràn ilé ìyá tó bí mi àti ti bàbá tó bí mi ó jọ mí lójú gan I will not I'm not gonna spare you until tó bá fojú balẹ̀ ẹjọ́. E òun mo ṣe sọ fún gbogbo ẹni tí ó bá súnmọ́ ìtẹ́ bàbá wa pé tẹ́bẹ́tẹ́bẹ́ láfibẹ̀ yín you, you need to do the needful Baba mi bá tún sọ látara yín Omo àlè ilẹ̀ yìí ọmọ àlè ilẹ̀ yìí tó péré lárabàdàn yìí á tún tún mi torí pé ti gbà láàyè who is she ṣe ti ríbi tó ti bú sẹ́kún kí n fi wọ̀nyí kẹ wá bí pé mọ̀mọ́ nàmáfíà ẹ̀yin lẹ́ máa ń sunkún ẹkún egbére yìí ẹ máa rí tó bú sí ẹkún kíkorò ní orí live chat tó ní àbíkẹ́ àbíkẹ́ wọ́n rán ẹ sí mi gbogbo àwọn tó rán ẹ sí mi ló bú sí ẹkún burúkú ni o ṣé ẹni tí kò lè rí rẹ̀ dìfẹ́ǹdì tó fẹ́ dìfẹ́ǹdì ẹ̀yìn kò ì dìfẹ́ǹdì ara ẹ̀ ẹ má dojú tira yín gbogbo ẹ̀yin tẹ pera yín ní àwọn aráalé Ifẹ̀ tẹ wá ń bá mo ti wádìí yín dáadáa wọ́n ti sọ fún mi pé àwọn aráalé ìfẹ́ mi wà nù yín ẹ̀dẹ̀ ń bínú orí ni ẹ̀ ń bínú ìtẹ́ láì nídìí ẹ wá fẹ́ bẹ́ẹ̀ kọ́ bàbá yìí á lo ìtẹ́ yẹn gbó wọ́n á lò ó gbó gbó gbó gbó gbó wọ́n máa lò ó gbó gidi bàbá máa pé fifty sixty seventy eighty ninety hundred lágbára ọlọ́run lágbára títóbi ọlọ́run kò sí bí ẹ ṣe lè dìde ogun yẹn tó torí a ti rí pé this is nothing but conspiracy ẹgbìnrin ọ̀tẹ̀ ogun inú ilé ó wà lára àwọn tó ń da bàbá láàmú ogun ẹ̀jẹ̀ ó wà nù wọn àwọn tínú wọn ò dùn sí i èèyàn lásánlásán aṣiwèrè yìí lẹ́yìn kàkún ló máa sọ fún ẹ̀yin pé ẹ pẹ́pẹ́ sí o wọ́n sọ pé ẹni tá dé yàn ẹni tó ránnu yín ni kẹ́ wà bold enough kẹ́yìn wá bọ́ta kẹ́ wá sọ pé ẹni tó ń bá bí rẹ nu gbogbo ẹ̀yin ẹ̀yin tẹ́ lọ́fun lóhùn yẹn tó bá bí yín rẹ tó jẹ́ ọmọ ọkọ léèfẹ̀ nìyín ẹ̀yin ẹ bọ́ta ẹ káṣọ lójú ẹ sọ pé àbíkẹ́ àwa la wà lẹ́yìn ẹ̀ ẹ̀ ní ṣerú ẹ̀ mọ́ bí n ṣe kéré tó yìí ẹ mọ̀ pé èṣù tó lòun fẹ́ bá yín jẹun ni tó bá jẹ́ góńgó orí mú yín báyìí máa tẹ́ńpìlì mi síbẹ̀ àwa jọ wà jọ fà ṣe fẹ́ ṣe géèmù social media ni ẹ̀yin ẹ gbójú yín jáde you that stupid girl yes we sent her bẹ́ẹ̀ bá lè gbójú jáde ẹ ti wá de ewúrẹ́ ẹ jẹlẹ́jẹlẹ́ bẹ́ẹ̀ ṣe máa máa lẹ̀ mẹ́gbẹ́ ògiri tẹ́ máa máa ọ̀pẹ́rẹ́tì nìyẹn gbogbo ọjọ́ ayé yín táwọn alálẹ̀ máa máa bínú sí yín torí ẹ̀ ń tàpá sí ẹni tí ọlọ́run yàn torí ẹ lòdì sí ẹni tí ọlọ́run yàn torí ẹ fi ìwà ọ̀tẹ̀ ìwà owú ìlara ẹ wá dàpọ̀ mọ́ mú àlè ìbàdàn ẹ rí lè bàbá ẹ tí ò lè tún tẹni kó wá bá yín tún lè fẹ́ ṣe tẹ bá jọ ọmọ ọkọ ni ọmọ ọkọ lè fẹ́ ẹ̀yin ẹ gbójú jáde àmọ́ tẹ bá rò pé bóyá ẹ máa ti eléyìí tá fi di ogun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ àwa ò ní gbà ẹ rántí pé ayé jọ́sí tó kọ́kọ́ ṣẹlẹ̀ social media ò sí báyìí ẹ social media ti wá wà táwọn máa ti pariwo yín torí àwọn tó dálẹ̀ náà ẹ̀mí wọn ò ní ojú kò ní ṣojú ẹ̀mí wọn wọ́n á fi ojú ba ilé ẹjọ́ ẹ sá bọ́ọ̀dù láti fi ojú ba ilé ẹjọ́ ẹ bá ba ilẹ̀ bàbá yín jẹ́ ṣé ọ̀dọ̀ àwọn òyìnbó lẹ fẹ́ fi ṣe ilé bàbá yín ni ẹ torí nǹkan kékeré díẹ̀ ẹ fẹ́ para yín wọ́n gba lẹ́yìn wọ́n gba lẹ́yìn ẹ̀ ń sunkún wèrè ẹ lọ́n dọ́kítọ̀ fídíò ẹ sá bọ́ọ̀dù ti dọ́kítọ̀ fídíò fún èmi láì mọye ìgbà ẹ mọye fídíò tó dọ́kítọ̀ gbogbo èèyàn tẹ́ bá rí tó bà lórúkọ jẹ́ wọ́n lọ́n dọ́kítọ̀ ẹ̀ ni bó ṣe wà yẹn bi tó tó tó tó ja onínúbíni dé onínúbíni ó ń dọ́kítọ̀ fídíò tó máa mọ̀ọ́mọ̀ ẹni kó tún lọ dọ́kítọ̀ nǹkan wá afẹ́wọ̀ authenticity ẹ̀ ìka ni ẹni òfò ni ẹni àdánù ni ẹ má jẹ́ kẹ́sàbọ̀dù bá yín láyé jẹ́ ayé ẹ̀ ti rún láti tipẹ́tipẹ́ ẹ má gbé orírun ilẹ̀ Yorùbá lé lọ́wọ́ òun fún ara ẹ̀ ò lórírun tó bá ní ni ṣé lè bàbá ẹ̀ tí mo fi wọ̀nyí sí ṣé kò ti ní lọ tún ṣe ẹ̀ẹ́dẹ̀ sọjí yorùbá ẹ má ṣe bí ọmọ àlè mo máa ṣí láìlẹ̀ díẹ̀ nísìnyí because mo tún ṣe máa padà wá lórí ọ̀rọ̀ yìí o lẹ́yọ kọ̀ọ̀kan pátá pátá pátá mo máa bá tòkunbọ̀ abọ́dẹrìn gbé wá ó tún parọ́ ó láwọn tó máa já lọ ó ní fúlàní ni wọ́n olódo olódo amukun mẹ́kan ẹ̀dá ọ̀bàyéjẹ́ ẹ mọ̀ pé Esabod ó kàn ní ó lè ní format but wọn ò fún ní authentic story ni mò ń sọ fún yín wọn ò fún ní story tó wà authentic I won't deny the fact that someone is feeding her some false information about the truth about the king about the palace but she does not have any authentic info ó kàn develop jágbajàgba nínú orí ẹ̀ ni diversionary tactics ló ń lò Esabod ń lo scope ni ó ti lò fẹ́mi rí ó máa ń lo reverse psychology bó ṣe wà yẹn náà òun ló ní gbogbo divide and rule ní ọwọ́ ó létekete láìpẹ́ kún lọ́wọ́ ẹ̀ ẹ sọjí ọmọ àlè gidi tí ò rí lè bàbá ẹ̀ tó ṣe òun ni mo fi lè bàbá ẹ̀ ẹni kó lọ tún lè bàbá tóbi ṣe kó tó wá bá yín túnlẹ̀ yorùbá ṣe ìmàdò ìbá ṣe bí ẹlẹ́dẹ̀ wọ́n lábàlú jẹ́ ṣe bí bẹ́rú bá jọba bẹ́rú rú ẹ̀ bá jọba kò bá mà séèyàn kankan mọ́ lọ́dọ̀ àwọn yorùbá ó ti sọ fún odidi genesis global ṣọ́ọ̀ṣì bí ó ló gbá aṣẹ́wó lọ dó ó ló lọ dó aṣẹ́wó ní dubai kò sẹ́ni tí ó lè bà lórúkọ jẹ́ ẹ lọ gbogbo àwọn victims ẹ̀ tó ti bà lórúkọ jẹ́ kẹ́yìn náà kẹ́ wá compare sísìn ṣé sábọ̀dù wà nú èèyàn ni ẹ gbọ́ táwọn ọmọ tó ń bá ṣiṣẹ́ sọ pé ẹni tó bá máa bẹ́ sábọ̀dù ṣiṣẹ́ pé á lè parọ́ dáadáa ó ní á lè parọ́. ìjẹ́ kan mo gbé panla àti pọ̀nmọ́ lọ sí salon oh, excuse me idiot à ń sọ̀rọ̀ eléyìí mo fẹ́ fi àwọn fídíò ẹ̀ wọ̀nyí àwọn fídíò ẹ̀ kankan because èmi ò ní time tí máa waste lórí ẹ̀ o mi ò ní ẹnitẹ́ni ṣẹ́rí ẹnitẹ́ni kó máa defend yín òun ló ń gbé okójó lórí live chat. iye àyà mi ṣe jẹ́ mo ṣe dùnú mo ṣẹ̀ṣẹ̀ tún gbé mi tí mo gbé sínú mo pín máa kí gbogbo ẹ̀ tí bátìrì tí bátìrì. Ah, ah, ká ní ìyẹn ni ẹ ajẹ́ pé òbò mi mú débi òbòmí mú débi bọ̀tẹ̀ bọ́ ń tẹ̀ láti kí ibi ọwọ́ yìí bọ̀ kí n kì í débi ẹ́ńgíìnì ẹ̀ kí n kì í débi gbogbo ẹ̀ ó oh, ṣàlàyé kò sí instruction nínú tó kò sí instruction nínú tó fi bẹ́ẹ̀. ṣẹgbọ́n ìfẹ́ pílẹ̀ jù ṣẹ́rí ẹni tẹ́ni kó wá represent yín nìyẹn èní èpè ọ̀la èpè kó bá yé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ lórí social media ṣé representative yín rẹ̀ ẹ̀yin ará ilé Ifẹ̀ ṣojú òtì yín gbogbo ẹ̀yin àgbàlagbà ẹ bọ́ta. ṣojú òtì ṣojú òtì yín pé ẹni tẹni pé kó wá máa gbèjà yín kó máa bá yín bú ọba yín lélẹ̀ ẹ bá ẹ ẹ bá ẹ bá wá better delegate honestly eléyìí tìyàn lójú I wà disappointed èèyàn ọmọlé ẹfẹ ẹ mú orísun yín ẹ fẹ́ bàjẹ́ ogbó orísun ilẹ̀ yorùbá ẹ fẹ́ bàjẹ́ eléyìí ń sọ̀rọ̀ sọba aládé ó ń bú orí ìtẹ̀ ó ń bú olórí ó ń bú lágbájá ó ń parọ́ ojoojúmọ́ ẹ̀dẹ̀ wà níbẹ̀ ẹ gbọ́ gbogbo nǹkan tó parọ́ ni nípa kéwọn náà recently ẹ ti gbọ́ ẹ wo ẹ jẹ́ ń ṣí láì fún yín kẹ́ pè wọlé ní ní ráńpẹ́ mo kàn fẹ́ kẹ́ sọ díẹ̀ nǹkan tẹ́ bá bìlì pé ṣóyè yín. Hmm. ọ̀gbẹ́ni tó bá ní problem ilẹ̀ ẹ kó dọ́kúmẹ̀ntì yín wá ẹ pé àbíkẹ́ pé àbíkẹ́ wọ́n ló sọ bẹ́ẹ̀ ọmọléèfẹ̀ làwa èmi máa tún lè ṣe ni mi ní bàlójẹ́ tí n bá sọ fún yín pé òkè kéèsì tẹ́ mi yìí èmi á gbé tọ̀ àwọn aráàlú Ifẹ̀ tó máa pàṣẹ sínú palace àbí sí àwọn bàbá balẹ̀ if we discover otherwise we will bring it back here but there's a difference nínú pé ẹ fẹ́ solution àbí ẹ call fún war you are calling for war with the approach you're using tíyàn bá ń lo the same approach fún kankan every time to bá get the same result then tí they were happy pẹ̀lú then change your approach ẹ change approach yín maybe you get the right result someday ṣe rò pé kẹ máa kọ́ fún wọ̀ kẹ máa lọ báyìí òun ló help me ṣé ẹ lè gbé ọba lọ sí court wọ́n ní sovereign mi rò pé kò sónítàn bẹ́ẹ̀ ṣe lè gbé àwọn ọmọ kìíní lọ you mean to cover one? they ain't going nowhere wọn ò lọ́bi kankan ẹ jẹ́ ká gba first call ẹ má bínú a máa má gba díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ yẹn ni mí ní pẹ́ púpọ̀ torí ẹ rí pé tó level la wà mí báyìí mi ìfẹ́ sún bí lẹ́nì ẹ lọ ẹ kálẹ́ ẹ má bínú o ẹ lé. ẹ kálẹ́ máa o ẹ kálẹ́ ṣàlàáfíà ni o àgbáyé àjálẹ̀ sí gan ni o. àmì kí lẹ rí sọ̀rọ̀ tó wà nílẹ̀ yẹn ẹjọ́ ẹ bá wa dá sí i. ẹ ṣe. silent watcher yín lè mi. ẹ ṣeun. àmọ́ ṣe rí gbogbo owó tó ń ṣẹlẹ̀ yìí ni mo mọ̀. Hmm but mi ò wá fẹ́ dá for a long time àmọ́ wọ́n rí pé àsìkò tó láti dá sí mm-hmm. ṣó ti yẹ yín bẹ́ẹ̀ torí live program ni mo wà mà lórí mo fẹ́ sọ̀rọ̀ tí gbogbo ayé máa gbọ́. gbogbo àgbáyé ló ń gbọ́ yín. the other day tí ọ̀rọ̀ exobot ṣẹlẹ̀ ní London nígbà yẹn. èwo ni. wà opportune láti wà níbẹ̀ nígbà tí kábíyèsí onírìṣà wá sí London nígbà yẹn. ok yìí náà wà London. ṣó ti yẹ yín. ok. yeah ìgbà tí gbogbo wọn sí London tí nǹkan ṣẹlẹ̀ like àwọn kábíyèsí wọn wá visit ní London ṣẹ̀dẹ̀ mọ̀ wípé àwọn ọmọ Yorùbá lóríṣiríṣi àwọn tó wà ní diaspora gbọ́n máa máa kí ọ̀nà ìṣà. ṣé ẹ̀yin tẹ̀lé kírò àwọn bàbá wa ní àbí London lẹ́yìn gbé ẹ má bínú kọ́lá ṣé ẹ̀yin tẹ̀lé kírò àwọn bàbá wa àbí London lẹ́gbẹ́ ṣe é san owó rí kábíyèsí. ẹ mi ò san orí kábíyèsí o mi ò hmm. san àwọn orí wọn o ọmọ Ifẹ̀ náà lèmi náà London ni mò ń gbé kò sí lẹ́nu jọ́ mẹ́ta yìí covid nineteen mú mi mọ́ Nàìjíríà ó yẹ kí n ti padà lọ gbàtọ́ lẹ́yìn evacuate gan mi ò rí opportunity àti tún padà bọ̀ sí wọn bí atọ́másẹ́ ní plane á padà sí London. Right. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ńgbà tí ẹ wá ní the last time tẹ Keep kábíyèsí for the first time tẹ̀sán yìí I was there mo wà níbẹ̀ èyí gbọ́dọ̀ kúrò so ọjọ́ yẹn was like talking to you tẹ bá rántí nípa kí ló dé àti ẹ̀ta. ẹ̀mí dá wà ní àjọ wa o. ẹ̀lẹ́. ọ̀dọ̀ tẹ máa ń jà every time. Okay, a Ben. ń jà bẹ́ẹ̀ ni. ẹ dẹ̀ ní pé rárá yẹra pé Esther ló máa ń bu yín àwọn ló máa ń búlì yín wọ́n dẹ̀ ti máa ń búlì yín for a long time pé ẹ̀ dáwọn lóò pé kàn wò pé kẹ̀kọ́ dá kẹ̀kẹ́ náà dá padà kí ẹ̀kẹ́ iṣan máa lè kí ẹ̀ máa bú ìyá yín kó máa bú yín so and àwọn ọmọ tó kú dẹ̀ bẹ̀yìn kẹ́ má dùn mo ti mọ láìkì ìwà tẹ ìjọ yẹn ẹ oh. wo ọmọlúwàbí ẹ wo ọmọ ìgbà tí abẹ́ ṣe sọ̀rọ̀ àwọn ọmọ gan ń wù wọ́n pé ọmọ ìnílà ká ṣó ti so nígbà tó wá ṣá ẹ lọ tán nígbà kẹ tó lọ gan ẹgbọ́n tí bàbá ń sọ pé àwọn ọmọ yín sábọ̀d ẹni kí ẹ sábọ̀d wá kó wá rí àwọn káwọn ọmọ yín parí ìjà tí má purọ́ ẹ máa já mi o ẹ mú èmi àmọ́ èmi mọ́ ẹ ṣó ti so ohun tó ṣẹlẹ̀ ni wípé níbi ká yìí ni ọmọ ewé kan dáhùn ó sọ wípé òun kọ́ Esabod pé ọmọ rere lò kábíyèsí dẹ̀ sọ wípé ẹ ránṣẹ́ sí Esabod kò wá rí àwọn o nìkan àwọn lè ṣètò ọ̀rọ̀ àbíkẹ́ àti wọn. kò hmm. jù bẹ́ẹ̀ lọ sọ́run gba tí Esabod wá lọ́wọ́ kábíyèsí wọ́n wá gbọ́ tó ń sọ wípé kábíyèsí ló gbá gbé ọ̀pá àṣẹ. Let me ask you a question o I know let me ask you a question o. I know El Sabbath will always bring in evidence. and ní come with evidence wo. Ẹjọ́ ní kí El Sabbath kó fún wa ní evidence tó ti kọ́ wá àṣẹ wá gbé láti Dublin torí Dublin ló gbé. O sì London wà yìí. Ó wà ìparẹ́ yìí. Plane ó board plane láti Dublin. Àbí ṣé máa gbọ́ pa àṣẹ lọ sí Dublin wà bẹ́ẹ̀ ni? Ó ní wọ́n ní kí wọ́n fọ̀pá àṣẹ gbé òun wá. Ó kò possible náà. Ọ̀rọ̀ wèrè ni ẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. So gbàgbọ́ yìí lè ṣẹlẹ̀. Hmm. èmi èmi padà sí ibi tí èmi ń gbé hmm. ẹjọ́ kejì tí mo fẹ́ wá sí ọ̀dọ̀ kábíyèsí lórí hmm. ìsìnkú ṣe wọ́n lọ́tọ̀ dọ́kítà mi tí mo ṣẹ̀ṣẹ̀ gbé ńgbà yẹn baby o n strong I have to stay with her so later lẹ́yìn ìgbà yẹn mo wá ní ọjọ́ kẹta ọjọ́ kẹta yẹn wọ́n sì jà sí káyọ̀hún ẹ́sàbọ̀n tó padà wá rí kábíyèsí tó wá rí kábíyèsí ní ọ̀tẹ̀ mi lọ ní ọjọ́ kẹta ẹ́sàbọ̀n tó wá rí kábíyèsí bẹ́ẹ̀ ni. nígbà tí wọ́n rí kábíyèsí èmi tí wọ́n èmi wọ́n ní ẹ̀kọ́ kì mí wọ́n witness the two two scenarios. I understand mo witness the two scenes ló ṣẹlẹ̀ which was yours and Esther boss hmm. she understand so gbàtọ́ kábíyèsí wọn ẹ̀yin ò lè sí bẹ́ẹ̀ mọ́ but kábíyèsí was now asking her that you are like only one you wà ní diaspora nígbà ìjà kí ló dé tẹ fi ń jẹ ẹka wáyé parí kọ́ Esabod bẹ̀rẹ̀ sí jágbe òun lè kọ́kọ́ fòkàn parí ìjà ọmọ òṣì ọmọ àdánù ó gbé yín ṣépè ìjọ yìí. níwájú ah. kábíyèsí yẹn bi. to the essence post pé kábíyèsí yẹn bẹ́ẹ̀ ni kábíyèsí wọn ní à ẹ má bu ẹ wọn ẹ má ṣépè wọn níbi iṣẹ́ ẹ má ṣépè níwájú àwọn ọba ẹ má ṣépè mọ̀ má dá nígbà tí wọ́n ṣàbẹ̀sọ pé òkè ó bá yín parí ìjà tó lóun mo ń sọ ni kẹsàbọ máa gbọ́ pé èmi mi ìfàbọsẹ hmm. lẹ́yìn ìgbà yẹn lọ́wọ́ ta mọ́ chief press secretary kábíyèsí mr ọláfárẹ ọyẹ yẹ ó wá ó wá ta mọ́ màá yìí onímọ̀ yìí sọ pé ìlọ́wọ́ ẹ̀ ló sọ wípé ó fẹ́ gba ó fẹ́ fẹ́ joyè wípé ẹ ìwọ ti di ìwọ ti di yèyí agbọ́n wọn là ó ti ń ṣe ewé agbọ́n wọn là. ó ń pẹrẹ ní yèyà gbọmọ làwájú kábíyèsí. Hmm, revelation. bẹ́ẹ̀ni wọn wọn mú àyè pé fóun ló pé ó ti gbowó ìlọ́wọ́ ẹdẹmọ mine was like when was that ẹdẹmọ pé kábíyèsí um, mr chief president president ìtúkábíyèsí yẹn yẹra ó wọ́n ní àmàdá ah, èmi kábíyèsí everyone was like kí ló ṣẹlẹ̀ tí òótọ́ ni ó parọ́ yẹn mọ́ máa yẹn ni hmm. tó fabricate bó ṣe máa ń parọ́ yẹn ó parọ́ yẹn mọ́ máa yẹn ni so at the end of the day máa yẹn wá rẹ̀ sí torí máa yẹn gbọ́ máa yẹn wá sọ pé kábíyèsí ṣe mọ̀ pé mi ìṣe orúkọ máa yẹn fún ẹ hmm. tí ẹ bá ṣe ẹ máa mọ̀ ọ́fíìsì òun kọ́ ni òun pẹ́ẹ́sì lòun òun kọ́ lòun ń fàwọn èèyàn jọba ọ̀dọ̀lẹ́ tó wà ní dìpátímẹ́ǹtì yẹn o lè ṣe olóko báyìí you know what I can am capable of kábíyèsí I can do it. Hmm. No one okay, no problem nǹkan tá a máa ṣe ni pé ó on mú fún ọjà oníṣẹ́ ní evidence tí wọ́n yẹn burú dé ó lóun ní evidence ó yá gbé evidence jáde ló bá mú fún ọjà ni pé message ló send so ló bá fọ́ máa ló hmm. fọ́ máa ka message fún àwọn ọba tó wà bẹ́ẹ̀ ẹlẹ́rìí mọ́ wà bẹ́ẹ̀ ajẹ́rù wà bẹ́ẹ̀ àwọn ọba pọ̀ tó jókòó jọyìn èmi náà wà lára àwọn tí mo mo fẹ́ ní bàbá ọ̀tọ̀ mi ni wọ́n kọ́ dá lò so but wá máa wá ní Mr. Moses ní the church. keep sharing guys I'm going yo. yín o. di àwọn ẹmu fóònù yín wá ẹ lè má ìyẹn wá ní pé kó mú fóònù wá mhm. ní pé kò lè má. Hmm. à ń gbọ́ yín o. ok kí message. bẹ́ẹ̀ ṣé ẹ gbọ́ pé kò lè mú allegation kò fi kọyàn kó tó wá ka message ìwọ ló evidence bí ajérò reason ti exabush ló máa fọ́ kóńdómọ́ ọba ajérò yẹn lórí nìyẹn torí bàbá yẹn ló gba fóònù lọ́wọ́ ẹ̀ tó ka message tó send sí chief secretary pé wọ́n fẹ́ fi òun jọ wá òun fẹ́ jẹ oyè láti fẹ̀ òun ti ń ṣe wí agbọ́mọlà nígbà tí ọba ajérò ọba ìjẹrò èkìtì tó gba fóònù lọ́wọ́ ẹ̀ tó kà á ó ti elzabod ti pè Mr. Moses chief hmm. press secretary ní ten times ó ti mẹ́sẹ̀gì hmm. more than twenty times nígbà tó wá yá ó tún wá introduce ara ẹ̀ sí pé àìló òun ìyá ewé agbọn wọn là ìyẹn dẹ̀ ṣe àìló iye hmm. ò sọ èjú bẹ́ẹ̀ yẹn lọ nígbà tó wá yá tí wọn àwọn ìwádìí wọn wá ṣe àṣẹ mẹ́sẹ̀gì tí wọ́n sẹ́ẹ̀dì sí ibi tó ti gbowó àti rìsíìtì ó yẹ ká rí. bẹ́ẹ̀ni apá wow. ṣé understand kò tí mò ń ṣe. dáadáa wow. ṣé ẹ wọ́n rí pé torí pé torí ẹ̀ láti. wọ́n hmm. ti fi wá máa ń blọ́ọ̀gì ajé o àti bàbá ẹlẹ́rìí mọ̀ ìjẹ̀ṣà àtìgbà yẹn ló ti ń blackmail hmm. wọn tó ti ń sọ gbogbo tó ń sọ tó oríṣiríṣi hmm. pé kábíyèsí ló ní kó o wá ẹ bá mi bí mọ́mì wá ah, ẹ ṣàkórí. gbólẹ́wà láti jọjọ́ ìta tí wàá tó máa ṣe é rí pé trade yẹn ti ah, bẹ̀rẹ̀ látọjọ́ tipẹ́tipẹ́. ọmọ ayélujára ọmọ ayélujára ti gbé wá àṣẹ wá bá wọn kóhun jáde number one àti ibi tí wọ́n ti wá lọ bá kó ẹ fi jẹ oyè hmm. torí láti gbà yín ló ti ń blọọgì kábíyèsí. ẹ ṣe á dáa fún yín. á dáa fún yín. Hmm. ẹ lọ bá mi sọ fún wọn tí wọn wá fẹ́ kó di irun yọ wọ́n á ṣe fún tọmọtọmọ. ó máa ṣe fún ìyẹn gàrá nìyẹn ó ti jẹ́ kọjá bẹ́ẹ̀ ni àṣẹ so gbọ́ kí ni ló ṣe ojú yín bẹ̀ yẹn. tí wọ́n gbé case file ẹ̀ jáde hmm? can you imagine kó o dẹ̀ máa bọ olùgbò ọba aládé jẹ́. ó pa ó pa. torí pé wọ́n sọ òótọ́ ọ̀rọ̀ fún mi má bàyàn jà mọ́. irọ́ producer ni bó ṣe wà yẹn ó ń ṣe from the one ó pa jìgbìjìgbì nù rọ́. <laughs> ó fẹ́ fagídí jẹ́ èèyàn. ẹni pé kí wọ́n jáde tó bá tó. ẹ̀rí ó fẹ́ fagídí jẹ́ èèyàn ó fẹ́ joyè tipátipá èmi ò mọ bí tí àti wọn sọ pé wọn ní kí wọn jọ ìnàjẹ lórí láì lóde wọn máa sọ ó ṣe gbàgbé ẹ̀tọ́ ní pé kó wá jọ ìyẹn gan wá kó rìkọ́dì bẹ̀ náà fún wa ká máa gbọ́ bọ́ ṣe ní kó wá ah! ó lè ba ayé jẹ́. Ah! torí bó ṣe ń ṣe rí èmi èmi ti títà títà mi ní sòrò èmi bẹ́ẹ̀ èmi ò sí bẹ́ẹ̀ pàtẹ́ ìwà ẹni ẹ̀ mọ̀ mí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. mo rí bẹ́ẹ̀ ṣe ṣe dẹ́wọ́ witnessing méjì yẹn ìgbà tó fi òun òun ṣépè fún yín ni ìgbà tí wọ́n pe ẹ̀yìn ẹ̀yìn sọ wípé àkọ́kọ́ yín parí ìjà pé pé kò sí wàhálà àbí ẹ máa já mi mà àbí mi àbẹ́ ẹ̀ sọ bẹ́ẹ̀. ẹ pàrọ̀ rárá èmi àtàntí kan làjọ wá that's right so ó ṣe mi ẹ mi ìjẹ kó mọ pé ọ̀rọ̀ máa dé nílò àìbá yìí o ibi kan lè jẹbi kan ọjọ́ àti sọ ọgbọ́n kí n jẹ kí irú àwọn wáyé náà yóò bá ṣe wá bàbá ẹ wá ṣọgbọwọ lọ́wọ́ yín hmm. ṣé wọ́n gbowó lọ́wọ́ yín mà ṣé wọ́n gbowó lọ́wọ́ yín kẹfì rí kábíyèsí. wọ́n gbowó lọ́wọ́ èmi o a tún mu díríǹkì ọ̀fẹ́ èmi àtàntí mi kan àǹtí ayọ̀ àti àti kejì lájọ lọ wọn ò gba kọ́bọ̀ lọ́wọ́ èmi o wọn gba kọ́bọ̀ èmi ò mọ ọlọ́pàá Ọlọ́run má jẹ́ ká èyí ẹgbẹ́ wọn lálẹ́ wá gbá mi lẹ́nu o wọn ò gba kọ́bọ̀ ee tẹlẹ gbọwọ wa ṣèbéyẹ kẹ máa fún wa rìsíìtì ṣé rìsíìtì lè fún wa ní àbá sáìnì rẹ ẹdẹ èló lowó ọ̀hún tá à ń sọ àǹtí àní èló tiẹ̀ lówó ọ̀hún tó gbà lọ́wọ́ wa àtúfẹ́ mọ̀ tó bá parọ́ gbowó lọ́wọ́ wa ṣé five thousand ni ṣé ten thousand naira ni ṣé one thousand pounds ni ṣé two hundred pounds torí ó ti ṣe ṣó kan gbà kan máa gbé wá ó ní kán bọ́ta tán bá gba two hundred euro lọ́wọ́ òun hmm. how ridiculous so didi ọba aládé ó dẹ hmm. bóyá ó dẹ wá lọ hmm. bẹ́ẹ̀ àwọn ọmọ bàbá ni kó wá kà yẹn kún pé owó ẹ ṣígẹ́ẹ̀tì mo fẹ́ wọlé ó lè wò bóyá àwọn ọmọ bàbá máa judge òun by dressing bó ṣe rí ṣàkúṣàkú kọ́ má jẹ́ kó wọlé kó tó pé. àná sọ wípé òun tún máa òun máa ó lérí sí bọ̀bọ̀ pírẹ́sì yẹn Moses Ọláfárè yẹn ó lérí sí níjọ yẹn tó fẹ́ bàjá oh ó lóun máa búlọ̀kì bọ̀bọ̀ yẹn náà ó lóun máa kojú ẹ̀rù máa kó mo wà níbẹ̀ yẹn I was there that woman she is an. Um, she has a problem mental illness orí wọn ò pé púpọ̀ ọpọlọ wọn sì. bẹ́ẹ̀ ṣe ni wọ́n ní nẹ́ẹ̀sì àwọn èèyàn dẹ̀ ń bìlíìfù wọn náà mm, síbẹ̀ o. bẹ̀kọ́ bóyá ṣé ń jọ yẹn wọ́n ṣe ọ̀wọ̀ ń jọ yẹn ni wọ́n ṣe bí wọ́n ṣe bí ọmọ Yorùbá nìyí mm, mm, wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n àgbo wọn kú kan bí ẹ tí orí wọn ti sán rí bí ẹ kí wọ́n ti orí wọn ti dàrú láìpẹ́ tí àwọn wúlíkà wọn tó máa ń tì nǹkan máa ń sọ ọ́ ṣe bẹ́ẹ̀ ni bó ṣe di ẹnu pọ̀ níwájú kábíyèsí nínú ẹjọ má bínú àti iṣẹ́ rí bó ṣe di ẹnu pọ̀ bígbà tó ń wá àwọn bàbá ẹ̀ tó máa jì lẹ́sẹ̀ lórí ó wà aggressive gan ó dẹ̀ wà arrogant. bó ṣe wá nìyẹn. oh my god. wíyà bó ṣe kú dé rí wọn báyìí mo ní kó wọn ṣáláwọ mo ní kó wọn ah. ṣáláwọ báyìí. irọ́ yẹn yá òun wá bí ẹni bá ṣáláwọ. àwọn wọn tọ̀ bá nǹkan mo rí bí àwọn agbèrò tí wọ́n ta bí àwọn tó máa ń ra bọ́ bódìjà yẹn tó máa ń ra bá àwọn alábọ́ àwọn tó máa ń ṣe alábàárù bí àwọn tó ń ṣalábàárù ń dùn mọ́ta ẹ máa rí ẹrí yẹn sọ o àlẹ́ ẹ sáméjì o bí àwọn alábàárù ń dùn mọ́ta hmm. níbi ìdólẹ̀ ń sọ yẹn àbí ọjà sangros ah. irọ́ ọjà wáìsà ni ẹrí yẹn sọ ẹgbẹ́ sáré wa kì í lè wá sí ilé ọmọ ìyá jésù òwò àrùn mi lọ́wọ́ mo ní ìlú ìlú ẹjọ́ ibo ní kìtì lọ́wọ́ ẹgbẹ́ ń fi wá kàtí kọ̀m̀pì ẹ̀ lóòótọ́ bí ọ̀ndà bí àwọn ará ọjà bí àwọn alábàárù sangros àti títí eh, white sand. mo ń bọ̀ kábíyèsí kànjọ inú gbé dání àlàáfíà àti àlàáfíà àti ìlọsíwájú ilẹ̀ yorùbá kí wọ́n máa yẹn tó bá lóun ò ní jáwọ́ nínú ọ̀rọ̀ kábíyèsí ó máa filẹ̀ ṣaṣọ. àmì àṣẹ wọ́n ran ni gbogbo ilé tó ṣe yẹn fọ́nbù ni má bá yín play fídíò bí tó ti ń ké wọ́n sunkún fún o. òun kò ó nídìí ó nídìí ó nídìí kó lọ rest kó lọ sinmi ní ọ̀dọ̀ àwọn ọlọ́run tó gbé sọ́dọ̀ káwọn áńgẹ́lì gbé lọ ẹ wò ó ibi tí mo sọ̀rọ̀ dé àní sọ̀rọ̀ tó máa máa tún máa kàn sí lórí ètò ìṣe. ẹ ṣé ẹ ṣé mo dúpẹ́ o ẹ má bínú mò ń wá àwọn fídíò tó kún bọ̀ jáde torí wọ́n láti jáde àwọn fídíò yẹn láti jáde ẹ má bínú á dá fún yín ìyá mi so mo fẹ́ rán àwọn èèyàn mi létí káàpù tẹ́sọ ẹ kó dàbí talábàárù ìdó yẹn ṣe ti sọ́tà bókù mà ẹ ló àǹtí ẹ má bínú dẹ yẹ ká tún gbé mi ẹ kú tí mo pè mí yá ẹ ló ẹ ló ẹ bá a ṣe pápá pẹ́ má ẹ pẹ́ má ẹ jọ. No problem, Queen AJ. Good, good afternoon. Evening. You're glowing. Oh, thank you. You look good. Oh, thank you. God is good. I can see God's mercy on you. it's just, you know, you're so radiant. Thank you're you beautiful. So much. Thank you. God bless you. Um, there's a difference between Entori hmm. Adunje, Yato Sentunje Ikuro, hmm. bitterness. Wow. So, I mean, it really breaks my heart to say this, but honestly, me rò is about ti tó And and by nǹkan tó dùn mean pé eh, sugar of course. Mommy mean onti kí wọ́n ti ní ìdùnnú àti ayọ̀ life. You know, I, I'm looking at her because nǹkan mm. tó ń serve. She's eating bitterness, so she's serving it. Misery hmm. loves company. Hmm. So, and tó bá láyọ̀ ló You can't give people what you don't have. That's true. She hmm. understand. Okay, so I've been following her ex-husband's, uh, you know, our details in and share. Hmm. Okay, look at her her first son, Koto Shelesi. It really that really breaks my heart for her that she has hmm. to go through that. So our history, I know again was revealed that her son was actually under the care of social services. Benny, okay, so this so. tells you hmm. this person is unstable. Kò jẹ́ Ọlọ́run ní jẹ́ ká bá sáyé ká má rí àdùn jẹ. Hmm. But she doesn't have the knowledge pé okay mi ò òun ò rí àdùn jẹ kóun hùwà tó kóun lè máa praise Ọlọ́run káwọn èèyàn máa fàdúrà ràn níṣẹ́ eléyìí ẹ eh, báwo ló máa ń gbé kinní kan pé ara ń rọ bọ́ǹbù lọ́wọ́ lọ́rọ̀ hmm. ẹ̀ because ó kàn wá ń wu ìwà ègbé àwọn èèyàn wá ń fi wọ́n add mọ́ nǹkan tó ń i feel so terrible for her but but ìyẹn omi ìgbé kéèyàn dẹ̀ máa sọ̀rọ̀ sí nǹkan tó bá ń ṣe everybody bá kàn wò be a ti walare. no so i do appreciate you standing up for people. thank you. and uh, i mean it's, it's, she's she's a sorry case then àwọn tó ń tẹ̀lé yẹn oh goodness they they are they're done for. wọ́n mm-hmm. máa meet waterloo wọn ìyẹn ti wà mm-hmm. guaranteed it's it's sure kò sẹ́ni tó ń tẹ̀lé tó ń jẹ adùn it's all bitterness that's what she's serving except for them man, ń sọ ó ní pé gbogbo àwọn jẹ máa wà destroyed together ni she says it but they are all going down together àwọn tó ń tẹ̀lé anyway. Thank you. Thank you. You look beautiful. God bless you. Thank you too. Bye bye. Okay. Bye. Ó ga o ṣe rí ara rọ́ burúkú tí arábìnrin yìí tó pa tí mo sọ fún yàn ni pé a gbọ́dọ̀ máa mú àwọn ọ̀rọ̀ yẹn lẹ́yọ̀ kankan ká máa fi dìbọ́ǹkì ẹ sábọ̀dù máa ba ayé jẹ́ a ó máa ba ayé jẹ́ hmm. Hmm. ó máa ba ayé jẹ́ ó parọ́ ó tún fẹ́ẹ́ dájàlẹ̀ láàrin bàbá àná kábíyèsí ọba Síjúadé àti bàbá ẹni which is ọba Adéyẹyè pé kán lè máa jà. Ja kí gbogbo ẹ lè máa dàrú ló ṣe parọ́ irọ́ adéarè tó ní bàbá òde adéarè ṣẹ́nu pálọ̀ bàbá ẹ̀ ní adéarè wà àbáwọn ẹbí ẹ̀ ló gbé adéarè pamọ́ ó kàn fẹ́ máa dálẹ̀ yorùbá rú ìyá sáré gbé kọlù hello hello. Hello, good evening. Ẹ sáré bá wa dá sí ní pápá pàmà. Ọmọfẹ́ lè mi. Ó tó máa mi. Èmi ọmọfẹ́ lè mi. Ẹ wa yí rédíò yìí sílẹ̀ ń yẹn nà. Ok ok. Pé wọ́n dá sí pé ọmọfẹ́ kankan ò sọ̀rọ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀. Ṣé ọmọfẹ́ tó bá kàwé lè máa ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí? kò sí ọmọfẹ́ tó pọ̀ nílùú yìí wà nílùú yìí tí wọ́n rẹ́dí àti dá lóhùn ni a pọ̀ àrẹ́dí àti dá lóhùn ni so ṣé èèyàn gidi ni Esabod bó ṣe ń ṣe bíi wèrè kiri hmm. bàbá náà dẹ̀ ní dá lóhùn ṣé ńgbà tí tèkó ṣẹlẹ̀ nígbà tí ọba Akínolú wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo pé ọ̀ọ́ni ló jólé ẹ o ọ̀ọ́ni ló rán olè wá o ọ̀ọ́ni ló rán omi wá o so gbogbo yẹn wà ń bẹ̀ gbogbo àwọn nǹkan tẹ́ tó wákà sílẹ̀ pé bàbá ṣe ẹ̀ka tán ó pọ̀ lóríṣiríṣi. ẹ bá mi sọ ma ó pọ̀ lóríṣiríṣi àwọn ọmọ aláìní bàbá tún gbówó sílẹ̀ fún àwọn tí opó láti máa fi ṣiṣẹ́ hmm. àti àwọn young girls tán wà tán wà nílé ọkọ hmm. tán rí nǹkan kan ṣe wọ́n pè ní hmm. cooperative bàbá tún gbówó sílẹ̀ fún bẹ́ẹ̀ ni bàbá tún gbówó sílẹ̀ fún wọn láti máa ṣe gbogbo nǹkan ìbàbá ò gbówó lọ́wọ́ ìjọba wọn ò gbówó lọ́wọ́ ìjọba láti sanwó òṣìṣẹ́ àwọn olóyè hmm. àti àwọn ọba àlú bàbá hmm. ló ń sanwó wọn ń sanwó wọn ah, under eh, board of Ife so pé eh, wọn ń pariwo pé bàbá ṣe wá bàbá tàwọ bàbá wọn ẹsẹ bẹ̀rẹ̀ ni o hmm. torí pé wàhálà sì máa dé bá gbogbo wọn ẹkún ọ̀la kó tá a bá gbárùkù mọ́ kábíyèsí sìn ẹkún wọn ọ̀la náà fi ń ṣeré o ní Ifẹ̀ o ẹkún wọn ọ̀la náà fi ń ṣe wọ́n ní bàbá wa góòlù ṣé Adérẹ̀mí ò wa góòlù ni ṣé Síjú Adé ò wa góòlù ni àwọn top mi tó wà ní ìdí epo àwọn ọmọ Síjú Adé kọ́ ló wà ń bẹ̀ ni hmm, ṣé báwo number one oil, oil numbers in Nigeria lẹ́nìí number one number two number three number four àwọn ọmọ Síjú Adé ní náà kí ló rí ṣe sí yẹn. Hmm pé bóyá pé ọmọfẹ́ ò dá lóhùn ọmọfẹ́ wọ́n ní ọpọlọ wọ́n ní nǹkan tó ń rò tó tá a bá ń dá lóhùn àwa gbogbo wa ti ti wèrè papọ̀. ẹ bọ ẹjọ máa ó yẹ kí ẹ jẹ́ kó fi eléyìí tó ṣe yìí ẹ jẹ́ kó fi ṣàṣemọ ó ń láti fojú ba ilé ẹjọ́ gbogbo ọmọfẹ́ lápapọ̀ láti gbede ilé ẹjọ́. èmi gan lọ sí èkó àwọn ará èkó ń sá fún mi tí n bá sọ pé ni mí. Hmm. Hmm mo lọ sí èkó ńgbà tí bàbá ọba akíolú hmm. ó lè má jẹ láti Ifẹ̀ ló ti wá mo lọ sí èkó wọ́n fá hmm. ni ó dá ẹsẹ̀ ẹsẹ̀ ká wo ti àwọn mọ́là ní sábó lásán tẹ́ bá dé sábó ní ọ̀dọ̀ wa nífẹ̀ ọmọ máa ní à ah, don't start o I don't want to start with ọmọ o pé kankan bẹ́ẹ̀ yẹn o we are here to make our business. Ifẹ̀ hmm. ọba wo ló ní gbè láti kọjú Haúsá bí ò ń ṣe àwọn Ọọ̀ni of Ifẹ̀ bí ò ń ṣe Ifẹ̀ bẹ̀tẹ̀ àwọn ọmọ àlè tó ń dán lóòótọ́ àwọn ọmọ àlè tó ń ṣe kinní yẹn ẹ̀ bá pariwo látàn la lọ àwọn ọmọ àlè yìí ò ní jáwọ́ ayé síjọ adé náà ó wà ń bẹ ọ máa máa jẹ́ kí Ọọ̀ni máa máa lówó sí kọ́kàn ẹ̀ máa balẹ̀ sí ẹ̀mí gígùn mi ló máa máa dé bá ẹ ṣé mo dúpẹ́ tó bá tún ń ṣe kìíní pàtúgbà àwọn nǹkan míì tó tún wà tí mo kọ sílẹ̀ lẹ́kọ̀ọ́ ti ṣú tí bàbá ṣe. ẹ má bá wa gbé wá o ẹ má bá wa gbé wá. bàbá yìí gbé wá ẹ má wọrí ẹ ṣé tán ni mo dúpẹ́ mo rí ìyá mi fèsò. yes ma bye ma bye. we love that so ẹ jẹ́ ká máa tan ìmọ́lẹ̀ sí gbogbo nǹkan tí bàbá ṣe la fẹ́ máa ṣe tún gbọ́ sí bàbá tún dual road dual carriageway ṣe mo dual carriageway bàbá tún ṣí ọ̀nà ara nǹkan tí mo discover tí mo kọ́lẹ̀ ni ẹ pé mo tún rí i pé bàbá tún ṣí ọ̀nà bàbá tún ṣí ọ̀nà gbogbo eléyìí ẹ̀rí sọ o olóbùkù tó kún bọ̀ kò rí yẹn sọ kò rẹ́ni sọ fóun o kò rẹ́ni tàn mọ́lẹ̀ sí o ẹ̀ ló kọ́là olòṣì abániláyọ̀jẹ́ kálẹ́ mà o. èrò káre ilé Ifẹ̀ èrò káre ilé Ifẹ̀ èyẹ ayọ̀sẹ̀ òye èrò káre ilé Ifẹ̀ mọ́ pé mi àjọṣe òwúrẹ́ fún wa mo o. Mare Mia Yashuru. Talking about Ethabot. Hmm. I'm going to sing for her. Hmm. Tokumbo. Yóò máa doyin ká ní o. Hmm. Yóò máa doyin ká ní. Hmm. Balùwẹ̀ ló sọ pé òun yóò dodo. Yóò máa doyin ká ní. Another one for you. Ethabot àròyé níṣẹ́ ìbáka tòkunbọ̀ igbe kíké níṣẹ́ ẹyẹ báwo kan òun ń wá àròyé kí ni bàkà fẹ́ rí wí igbe kí lẹ́yẹ olóbùrò fẹ́kẹ́ olóbùrò máa ní ọba ẹyẹ àgbèrè wa dé ìlẹ́jẹ̀ ló ló du ohun tuntun. ní mm. tí mm, ọ̀rọ̀ tó kù bọ̀ lálẹ́dí sẹ̀dẹ̀ gbẹ̀lẹ́dì fọ̀ nílé ìfẹ́ ọ̀rọ̀ ẹ̀ dàbí ẹni tó bú ìrókò tó bójú wó ẹ̀yìn wò hmm. ọjọ́ kọ́ ni olúwerí ń pààyàn. Hmm. That lady from Ife, hmm. she said so many things loaded, heavy, ó ọba aládé nílẹ̀ yorùbá tó hmm. máa fojú pa idà ẹni ìtàn ògùn òsì ọ̀jájá ń ṣe èèyàn lásán hmm. that is true hmm. i'm not going to go back to all she said wọ́n tún gba àwọn èèyàn tó bá yọ ọpọlọ tó bá gbọ́ gbogbo nǹkan tó sọ i regard the problem between Ọbákiolú and Ọjájá. Anybody tó that local? kọ́ lọ wo gbogbo nǹkan hmm. See, any two hmm. attack bàbá Ọ̀jájá without lifting any finger without saying anything loads happened things are still happening in Lagos <laughs> things are happening inside Akebu's palace hmm. that's proof. Hmm. Ọ̀jájá did not lift any finger. Having hmm. said that, it's very rigid. It's not everybody that can come on to take this bully. Hmm. Not out of fear. You we need it. It's your calling. It's not everybody's calling. It's hmm. not everybody that can prevent the way you are doing it. And you are known for it. I would have loved to what they are doing, but I'm not comfortable for, for it. I've tried in front of my mirror. I've done all sorts of stuff. I just cannot. That's the mm. truth. Mm. So it's your calling, and to God be the glory. You are doing it on behalf of the Yorubas in general, because this attack on Ojaja has nothing to do with Ile-Ife. Hmm. Ọmọ àlè Yorùbá ló máa not, you yii yìí sí ọ̀rọ̀ Ile-Ife. Hmm. So you hmm. are representing since you are doing it and some other people are doing it though they are very insignificant and their voice are not loud enough. I, okay. I got to hear from one or two people are talking about it. Hmm. I've never seen anybody talk about it. Hmm. So everybody cannot come out. You you are not even coming out attacking. Hmm. You have always been coming out with um, yeah. with a kind of debunking yeah. and coming up with the true stories, showing yeah. things that they have been doing. Mm. And I believe that you are not sent, neither were you paid to do it. You are just being that ọmọkọ mm. that you are. Thank you, If Ikọ̀ ikú láti deal pẹ̀lú wèrè. Wèrè ní Òkùnbọ̀. Wèrè wèrè oníhòhò. Gbogbo àwọn tó ń tẹ̀lé lẹ́yìn. Wèrè gidi ni gbogbo wọn alákìísà. Yìí ti tó bá wo súrà gbogbo wọn. Look at all those that left her that came to you. Yeah. All the people that left her that came to you. Mm-hmm. a bá tẹ̀ jẹ́ pé ó gbé ọmọ wọn, wọ́n ṣe jírí légbé. Kí ló dé láti jọ yìí? Ká ló tiẹ̀ tí kan ní ọmọ wọn gbé. Let us agree pé òkìtì ní lẹ́yìn, ògbé lẹ́yìn um, Màdókókú. Ó já Agbọ́lá Olúwa ẹtù yẹn lọ́wọ́ ọmọ ọmọ tó rí ibi iṣu tó ló tán ló bí ọmọ nínú èpè lẹ́nujọ́ mẹ́ta yìí ká ló jí wọn lọ́mọ gbé ṣe bí wọ́n á dé lọ sí police station wọ́n lọ fẹ́ dú ẹ̀sùn wá dá ọmọ wọn padà. wọ́n lè move on. wọn nílò ẹsẹ̀ takùtì èèyàn kan ìwà ìmítìjú bá ní kó ṣe pé ẹjọ́ ń jà ju political position bẹ́ẹ̀ jọjà di gọ́gbọ̀n níwọ̀n àwọn tó ń jà òkú political position tó bá ti gbé wọn lọ sí tribunal tó bá ti dájọ́ ó ti tó síbẹ̀ nìyẹn. bẹ́ẹ̀ni. ìhó ìhé òjì à àti òkú ìjọ̀jùmá wọ́n ti gbé náà oníkálukú ti ń lọ́nlọ́ ẹ̀ òkú ìjọ̀jùmá ti di gọ́gbọ̀n ìhé òjì à tó ti wà ń bẹ̀ ti ń lọ. ó kò lọ bẹ́ẹ̀ kí ni wọ́n ń bá ìjà fún kí la gbé kí náà jù. ìlara ni wọ́n fẹ́ kí n join wọn kájọ máa ṣe bàjẹ́ yìí náà ni ilé wọn ló bàjẹ́. nítorí náà ò lè ṣe nítorí bíbí yóò ṣe fowó rà mm-hmm. wọn ò bí ẹgbẹ́ ilé ló bá ṣọkọ ń ṣàlejò ara mm-hmm. wọn ò bí ẹgbẹ́ ò lè ṣe mm-hmm. so wọ́n ní ìpàdé pa òbẹ̀rẹ̀ yẹn kó o lè pọ́ ọmọ awo bẹ́ẹ̀ kó o lè ṣe ni ọmọ ẹlẹ́rù wọ̀nyí wọ̀nyí ni ẹ́ àrídìdẹ́ àwọn ni ẹ́ àwọn obìnrin náà wọ kàná ni ẹ́ wọ́n máa fi jù wọ jà àrìndẹ̀ndẹ̀kẹ̀ ni ẹ́ ọ̀bùn àárín ṣùọṣù ọwọ́jà àwọn náà máa bẹ́ ẹgbẹ́ ẹrù ẹ wọlé bíbí rè ò ṣe owó rà ni ẹ́ ó lè wùwà bàjẹ́ àwọn ló máa lóò ti rí ṣé owó màmá cleaner màmá kílínà ọ̀gá kílínà custom ìyá tó clean tó tó ọmọ tó rẹwà tó tó tiẹ̀. òye wa ni. bẹ́ẹ̀ ìyá yẹn ló máa tọ́ ọmọ tó máa máa ṣùgbọ́n jákujàku. ọ̀gá yàrá bá gẹ̀. ẹ ṣe ma thank you so much. máa mi gàdáfì yẹn. in as much as tí ó bá ń ṣe ṣó mm-hmm. i really i I really, I, I, I love him and I have a lot, lots of sympathy for him. Ṣéwó Gaddafi lálẹ́ àná mà, ṣéwó ṣó Gaddafi lálẹ́ àná mà. I, will accept off. Ah, ẹ lọ wo tẹ́ ẹ bá wo miss evidence ó ti pọ̀ jù, ẹ lọ wo. Ah, hmm. Yeah, you yes. can imagine all that agony gone. Hmm. That woman, yeah, she's a destined agony gone. Hmm. he ìyá tó be agony gone wọ́n ní oyún rẹ̀ ilé lóyún ẹ̀ afaraganìgàn ó bí agọ́nìgàn sínú ó bí agọ́nìgàn jáde agọ́nìgàn wá bí tú agọ́nìgàn. ó wá wọ agọ́nìgàn sí. ó lè imagine agọ́nìgàn agọ́nìgàn òye tí wọ́n jáde sórílẹ̀ ayé ó wá tí wọ́n bí tú agọ́nìgàn in Lekan and um, It's not, we are not labeled agonigum. It, it was from her mouth. She opened her unwashed mouth. Her, she opened her very dirty mouth. Hereditary agonigum, Yema. Benny, Benny. And she said it. She, she said it in a sober moment. She was in tears. That was when she was jumping, running up and down, just because of invitation, legal invitation, court invitation. Yeah. She was globe-trotting. She was unstable. She was so scared. So it was in a sober moment. Even would be uh, that was when she pronounced it. So those are the things she, are, she she's been going through. Mm. àṣìṣe ọmọ méjì jágbé ni gàmọ́ mi lọ́wọ́ ọmọ àdínní mo gbọ́ ọmọ àkejì mo gbọ́ ó sì jágbọ́ ni gàmọ́ mi lọ́wọ́ happy happy agọ́nigàn àkọ́bí agọ́nigàn ìkejì agọ́nigàn ìkẹta agọ́nigàn àkọ́bí ọkọ agọ́nìgbọ̀n kú ìyẹn àkọ́bí agọ́nìgbọ̀n kú ti rìn lọ òní tré no listen to that man hmm. that man has so much feeling for those children he wasn't coming strong like her he wasn't hmm. coming attacking he was not he was only doing what he was supposed to do hmm. èèyàn ní wèrè méjì wèrè tí náà wèrè. Hmm. wèrè kó òyìn lọ wèrè kó wà lé àwọn ọmọ méjì tó kù their health status they are not stable they are vagabonds like their mother as a matter of fact báwo ni tòkunbọ̀ ṣe lè raise nǹkan dáadáa hmm. kò possible you cannot give what you don't have. bẹ́ẹ̀ni. Mm àwọn tó tún wá ń tẹ̀lé irú àwọn ló máa ń rí àwọn rè hmm. wọn lè bímọ nífò ní màálù kó lọ jọ wọn nílé nípa ńlá. bẹ́ẹ̀ni absolutely. ẹni tó bá bí ní à for crying out loud. bẹ́ẹ̀ni. you know so nǹkan tó bí nǹkan tó wà ní èlò bí jáde àwọn náà ló máa rí you know irú ọmọ kéńkà yẹn ìyẹn fún yàn lóyún. Hmm ní mo bẹ ìyá ẹ ó ń da ìṣe po abiyamọ ẹńkárẹ tutù ah, ìyá ẹ ti kú òyìnbó yẹn yẹn wálé bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ oṣù òyìnbó mọ́lẹ̀ olùwòsè ẹ̀pá òyìnbó náà kò ní dóyìnbó kan òyìnbó ìṣẹ́ kan ni o. òyìnbó níṣẹ́ àwọn jẹ́ kíbi náà nìkan pé òyìnbó tó responsible ìṣèjọba ẹ ẹ dìde ó lọ dá sígbà wa àti òyìnbó òkè mọ́lẹ̀ ó nà ó fẹ́ pa ó sáré wá pa fóònù. ọmọ ti bí tí wọ́n tó ní ọ̀jájá nìkan lọ gbá lójú wọ́tà ní salt. máa jẹ ọmọ ẹ tí mọ́tò gbá hmm. michael ló gba michael ọmọ bá ń bọ̀ ìyẹn náà ń gbé ní àdúgbò wálé ọ̀gì ajá ní kó wá gbá ọmọ òun. ọmọ yẹn wà lórí boyfriend ẹ ló gbà àwọn ọmọ tó máa ń ṣe nínú sábọ̀dù náà ni ó dẹ̀ parúrọ̀ yẹn lójúkorojú tí gbogbo ayé gbọ́ yín. <laughs> ọmọ tó gbà ó lọ wà lórí ìdúró. bẹ́ẹ̀ni. ó dọjọ́ pèbè ọmọ tó bọ́ fa ojú ẹ̀ wálẹ̀ ni bọ́ fi super glue lẹ́mọ́lẹ̀ ni. Hmm. ó ti sáré pitọ́ o ó ní kó máa sọ pé Gaddafi lójú ajé bí n pé pa ìgbà hmm. táwọn mú un ṣọmọ àlè ọmọ tó fẹ́ ó ní I don't want to say it. Hmm ó lóun ò dúpẹ́ say thank you to Gaddafi lójú Adégbímpé pa ọmọ yẹn ni I don't want to say hmm. ẹ̀yìn yẹn àṣírí yẹn ẹ má yọ lálẹ́ ò bá fà á lálẹ́ bá po ẹ̀yìn yẹn ló dúkọ lóorun sínú ìdọ̀tí hmm. lọ́mọ ẹ ṣe họ́ì họ́ì họ́ì lẹ́gbẹ̀ẹ́ wọ́ wọ́ ah, ọmọ yẹn ni you make noise ọ ní it's alright ọmọ inú ọ̀sán lọ́ọ̀rà lọ́ọ̀rà ó ní ọ̀hún ọmọ inú shut the fuck up shut the fuck up ó wá mú ọmọ tóbi ó sọ di neighbor obìnrin ó rú pẹ̀lú àwọn agọ́ni agọ́ni gan. ẹ ṣe mà ẹ jọ ọmọ mo ti rọrùn ọmọ mi wọn bí wọn dá ibi gangan wọn bí wọn yóò kó pọ̀ yàrá ya mìíràn kí n sọ fún yàrá pé ọ̀ẹ́ àti ẹgbẹ́ sórí bàbá ẹ pé. èdè àwọn jọ̀ǹkiri máa ní hoi hoi. she was she was fidgeting she was shaking she was so afraid bẹ́ẹ̀ ló ń gbọ́ fún sókè orí ẹ̀yìn ọ̀wá dúró gbogbo ẹ̀wá mi ó fẹ́ jábọ́ ayé já ó rò pé ọmọ yẹn máa sọ kalẹ̀ ìyẹn fi kọ́ ọmọ yẹn pé wípé wá ìwọ wèrè tó ń ta gbòyì pa ẹnu ẹ mọ́ mo mú gbó lọ́wọ́ bẹ́ẹ̀ bá pa ẹnu ẹ mọ̀ bó ṣe wà ẹ̀ máa wà da ìfẹ́ bù ẹ̀ tó ní ṣe rí àdúgbò lówó là ń gbé. ẹ ó ládùúgbò lówó ní jí ẹrù ẹ ni bẹ́ẹ̀ náà ti ṣe hó oh, ìṣọ̀rọ̀ I, I, slap your face ẹ wò ẹ ṣe mo dúpẹ́ mà ẹ jẹ́ kí ẹ ẹ ó dọ̀nà ẹ̀wọ̀n kọ́là tó wà lọ́dà side ẹ ó dọ̀nà àìfà ẹ ti bá wa tọ̀ mọ́lẹ̀ tẹ bá ti pè wọlé báyìí inú wa máa ń dùn ni. Thank you so no, it's much. Okay. Just want to walk you know. Thank you for what you are doing. Thank, God bless you. Thank you. We it's my pleasure. You. Thank you so much Bye bye. Hello. Bye bye. Hello, caller. Hello. Ẹ kálẹ̀ ya mesa. Ah. Mo ti rẹ́rìn agọ́nigo aunty as you have killed me. Ẹ ṣé ma dúpẹ́ Eh, eh. dúpẹ́. Ẹ wo this is my first time Tell me pè sórí ètò rẹ̀. Ẹ ṣeun. Mi ń ṣe yas first time and i'm calling because of the love i have for you oh, i, I really do love you I, I really do love i just want to sing for you. ẹ bá mi kí Tolú lọ́pẹ́ gàbà ọmọ wọn ní Jẹ̀bú. ẹ bá mi kí Tolú lọ́pẹ́ gàbà ọmọ wọn ní Jẹ̀bú o ọ̀rọ̀ banújẹ́ kò ní kàn ẹ́ o ọ̀rọ̀ banújẹ́ kò ní kàn ẹ́ o ẹ bá mi kí Tolú lọ́pẹ́ gàbà ọmọ wọn ní Jẹ̀bú ẹ wo gbogbo tẹ bá jáwọ́lé ló máa já sí rere even if the way i'm looking at you i see that you really calm ọlọ́run máa ràn yín lọ́wọ́ ọ̀rọ̀ yín á dayọ̀ ọmọ fẹ́ ni mí o ọmọ lè fẹ́ gidi gan ni mí and i really appreciate what you are doing fún ọba wa ní ìfẹ́ mo really appreciate it thank you my darling sister ṣé ní gbogbo àwọn olórí burúkú àwọn ìlòṣì èèyàn tó ń bu yín tó ń bu èmi òun dúró ń bẹ̀ tó bá ti mm. rí ó ti ń ṣorí burúkú èmi kọjá lọ ni ṣó ti yé èmi kọjá tèmi lọ ni èdè pèdè ni máa fún wọn wọn ò dẹ̀ ní ṣe oríire àfẹ́fà bọ́ọ̀lù àti gbogbo àwọn elégbè lẹ́yìn ẹ̀ gbogbo àwọn tó padà lẹ́yìn yìí àwọn tó níwọ̀n ọ̀fẹ́ àwọn tí àwọn ìka èèyàn lọ́lọ́run yọ kúrò àwọn àwọn ìka èèyàn lọ́lọ́run yọ kúrò lẹ́yìn yẹn jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbogbo àwọn tọ́lọ́hún dẹ̀ ti yọ kúrò ní abẹ́ yín yẹn hmm. irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ yẹn àpò tún padà dèrò ẹ̀yìn ni because when no ìgbà tó wà ní under you wọ́n mọ̀ nǹkan tó achieve nínú ayé wọn nísìnyí lọ́dẹ̀ tún kúrò lọ́dà you wọ́n máa mọ̀ nǹkan tó tún máa achieve again ó dàbí kéèyàn lọ síwájú kó tún wá padà dèrò ẹ̀yìn irú ọ̀rọ̀ àwọn yẹn nìyẹn ẹ jẹ́ ká dákẹ́ ká máa wò wọ́n àì máa ríran wò ẹ̀rọ rò tí àì máa ríran wò ẹ máa bẹ́ẹ̀ tó yín lọ ayé yín á dẹ jèrè àwọn ọmọ yín ọ̀rọ̀ yín á gbogbo tẹ́ bá dáwọ́lé ló máa já sí rere ojoojúmọ́ lèmi ojoojúmọ́ gbàdúrà fún bẹ́ẹ̀ni wọlé àdúrà mo sọ̀rọ̀ yín fọlọ́run àti ojú òní ma thank you bye thank you so very much gbogbo ẹ̀yin lovers Àbíkẹ́ Jagaban ẹlẹ́yìn ẹlẹ́yìn ẹ kalẹ̀ o ọ̀rọ̀ tó wà lẹ́yìn náà ni ẹ bá wa dá sí kílẹ̀ ṣé ìyá ẹ̀. Hmm. Hello? Hello? Wọ́n máa wọ́n máa lé wọn lè bá ní. Hmm. Ṣé you understand? Bẹ́ẹ̀ni, ń gbọ́ yín dáadáa o. Ṣé make sense. Oh, real make sense. Ẹ sọ̀kọ̀ make sense. So hmm. everybody come. Yeah, yeah, you're talking sense and you're an investigative blogger. You investigate before you come out with say whatever you want to say so Emma, that dá ìyá yẹn lóhùn ìyá yẹn ó ti ya wèrè necessity lele. And don't ń jà fún ẹni tó ń tó sọ pé òun jà fún àwọn ará nàìjà tó máa bú wọn àwọn gọ́ọ̀lì pipo bí ẹgbẹ́ náà wọ́n á tún máa bá sọ̀rọ̀ wọ́n á tún you want to fight for woman right kí ló ń bá nàìjà lọ kó lọ bọ́ra ẹ sí òwò kó sọ this is what we want this is what we don't want Check on the issue. We're bó ṣe ń you you sat down. àbí you marriage máa ń lọ lé ní ọlọjà fáwọn èrò ẹ ẹ ṣe. kílódé tó kílódé tó gba nàìjà lọ their their women there tó yẹ pé ṣèbí fúnmiláyọ̀ kù ti wà ń bẹ̀ bó ṣe jàjàgbara nígbà yìí. ẹ ṣe. so kí o jókòó sínú yàrá ẹ wà ló ń jà ọ̀rọ̀ mélòó ló ti sọ tó ti gbọ́ nǹkan mélòó ló ti ṣe impact ló ti make nínú life àwọn èèyàn. ẹ ṣe. She like she's crazy she's crazy. Oh my jẹyà kò ní ṣerú ẹ̀ mọ́ eléyìí tó ṣe iná àwọn òní kò ah, crazy but ó ń láti jẹyà ó máa fojú ba ilé ẹjọ́. irú wèrè gbé pósí yẹn nù hmm. ẹlẹ́nu rí wọn mọ̀ wọn kí ah, wọn. ó máa jẹ ṣégeyà ẹ lọ kọ́lẹ̀ ìyẹn ṣáà máa wò ẹ ṣe àdúpẹ́ thank you so very much god bless you ẹ ṣeun. Oh, ẹ ṣe all right all right sis thank you bye bye so àmọ́ pé gbogbo yẹn ṣàṣìrántí gbogbo nǹkan tá a ti kàlẹ̀ ní àwọn achievement bàbá wa pé Ẹ̀sàbọ̀dé tó máa fi máa fẹnu túlẹ̀ tó máa sọ̀rọ̀ ẹ̀dẹ́ díẹ̀ tó ń fẹnu túlẹ̀ tútùkùtù káàkiri tó sọ̀rọ̀ ẹ̀dẹ́ ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ náà níná kó lọ máa ṣe ìwádìí gbogbo ọ̀rọ̀ tó pa pé ẹ wọ́n fowó kinní kan fowó góòlù wọ́n fi kọ́ resort pé resort has been there since two thousand and twelve bàbá wa gorí oyè ní two thousand and fifteen resort mo find out débi pé I discovered pé wọ́n ná over five billion naira láti ṣe resort five billion between five and eight billion rough estimation ni wọ́n fún mi during my findings pé mo tún bí àwọn èèyàn pé like how much lẹ́rù pé wọ́n máa fi ṣerú resort yìí apò àwọn value àgbègbè money between five and eight billion naira ni wọ́n máa ná kán tó lè kọ irú bẹ̀ yẹn these are the things that I discovered during you know my investigation because gbogbo ọ̀rọ̀ tó wá pa àwa láti gbé wá ó parọ́ adé Àrè náà pé bàbá ò ní adé àrè adé àrè wọ́n máa ń de whenever to uh, occasion occasionally náà máa ń gbé adé àrè adé àrè náà máa fi dé ọba aládéjọ́ tó bá jẹ gangan so mi ìmọ̀ bíi tẹ́sábọ̀dù ti gbọ́ gbọ́rọ́ pé wọ́n lọ jí adé gbé ẹni ibi tóun bá ti wá rí adé àrè gangan ẹni kòun lọ gbé bọ́ta pé a challenge ẹ̀ lórí ètò yìí pé kó gbé adé àrè gangan jáde ó tún parọ́ láwọn ẹ̀gbọ́n ọba ẹ̀ ó dànù kọ́là ó láwọn ẹ̀gbọ́n ọba àwọn yèyé ọba one yèyé ọba two ó ní wọ́n ń gbé láàfin irọ́ pátápátá ni pẹ̀lú ìwádìí tèmi àbíkẹ́ tó ṣe wọ́n sọ fún wa pé gbogbo àwọn yèyé ọba ìkankan nu wọn ò sùn àfin rí ní ọjọ́ kan ẹ sábọ̀dù parọ́ pé ọba máa ní pé kán bọ́kọ wọn jà wọ́n ti kọ́kọ́ lè pé wọ́n wá ń gbé láàfin kò sí kankan nu wọn tó gbà ní ilé tó ń sun inú ààfin palace náà wọ́n ní pé not even for èdè pé tán bá ṣe ìnáwó gan ní ààfin wọ́n ní gbogbo àwọn yèyé wọn yèyé tù yìí máa padà Ilé-Ifẹ̀ ni bàbá ọba ń gbé wọ́n nílé wọ́n láwọn ọ̀rẹ́ tán nílé wọ́n ò sunú ààfin yẹn rí pẹ̀lú findings tá ṣe pé none of them ló sun oorun ọjọ́ kan nínú ààfin rí débi pé wọ́n wá dìde ogun sí olórí tó lọ tí Esabod tún fi parọ́ gbogbo àwọn kíní la máa gbé wá ní ẹyọ kọ̀ọ̀kan so um, ẹ jẹ́ n sáré fún kọ́là yìí láàyè kan sọ̀rọ̀ ká tó tún tẹ̀síwájú kọ́là yìí kálẹ̀ o yes sir. ẹ kálẹ̀ madam. yes ẹ ṣé o lọ́wọ́ yín gan. yes sir. fún fún iṣẹ́ iṣẹ́ takuntakun tẹ̀ ń ṣe. maybe some years back ago mo ní àǹfààní láti wo bí nìkan lórí íńtánẹ́ẹ̀tì. ìfọwọ́ bẹ̀ ọ̀nì tó lọ yẹn mo rò pé níwọ̀n eh, nílé lọ kí nílé kò bẹ̀ sí ìdí ọba ń bá yẹn. ó wá ń sọ ó ní pé ah, òun lọ́wọ́ ọkọ̀ tí adékẹ̀yẹ tó ń ṣe nínú ilé ìfẹ́ wọ́n ka àwọn ọkọ̀ tó tẹ̀ lọ sí ìbọn tí wọ́n lọ tún wọn fún kọ̀ọ̀kan ọ̀ṣọ́ ẹni tí ò tí ì di ọba lásán tí ò tí ì di ọba tí wọ́n ṣe ní kọ̀ọ̀kan ẹ̀ tó ṣe ní kọ̀ọ̀kan ẹ̀ so ṣé nígbà tó wà dọ́ba ló fẹ́ máa ṣe ló máa talẹ̀ àwọn èèyàn wọ́n hmm. mọ̀ ẹ́ èyí tí ọ níbi wọn ẹgbẹ̀rún wọn ti sọ́ọ̀dì náà ṣe tí ọba fi tí ọba fi mọ̀ ẹ́ jófin ó máa ṣe débi tó máa bú ọ̀rọ̀ tí ó yẹ kó bú ọ̀rọ̀ tẹ̀sán gbà náà ni ó wá ṣẹ́yìn ìṣe kálọ̀hún ká ní pé aláwọn tó kára wọn sì kíbi ẹ̀yìn náà sì ṣe nígbà yẹn kí ní tó báyìí. and then and then mo fẹ́ sọ ọkọ ṣẹ́rí àwọn àgbàlagbà kan wà mm-hmm. tí òye kan ba nǹkan jẹ́ kí wọ́n tó lọ mm-hmm. but wọ́n fẹ́ ba wọ́n fẹ́ ba nǹkan jẹ́ kí wọ́n tó lọ mm-hmm. tí ò bá ṣe àwọn tó ń pa ìtàn pé àwọn ni olórí ibìkan olórí ibìkan kò sẹ́ni tó lè ní àyà kó gbóná wo wo ọba Ifẹ̀ lójú. Hmm. so àwọn èèyàn àwọn àgbà kan ló wà díẹ̀. àwọn àgbà kan wà àwọn atókù máa kú tẹ wọn fẹ́ẹ́ ta àkọsẹ tí wọn fi lọ. tí wọ́n fẹ́ẹ́ fi àwọn èèyàn wọn jẹ ọba yìí tí kò bọ́ máwọn èèyàn wọn lọ́wọ́ ẹni tí fámú ló jẹ́ àwọn lọ́lọ́ ń dìtẹ̀ yìí. ṣe ẹni kan tí ìwọ̀n tó wà ń bẹ̀ gangan nìyẹn. Hmm. wọn ò rí bẹ́ẹ̀ tì lẹ́yìn ọdún márùn-ún prophetess rẹ kọ́ máa pè yín ẹ̀yin tí wọ́n ti sọ́ngbà kan pé hẹ̀ tẹ́ ẹ̀ bá tọ̀hún bá kálọ̀ mọ́ sí kínní kínní máa débi tó pé ọwọ́ àwọn èèyàn ní ká mọ ohun ẹ ṣe ẹ kú làkàyè ẹ kú àgbàdo God bless you so much ẹ ṣe ẹ ṣe ṣe gbọ́ nǹkan tí kọ́là sọ wọ́n làbíkẹ́ wọ́n ní prophetess ni ẹ pé ṣe rántí pé o ti sọ years back pé no cyber bullying tí mo fi bẹ̀rẹ̀ course tí mo bẹ̀rẹ̀ five years ago six years now la máa Pe pé mo sọ láyé ìgbà yẹn pé tẹ́ ẹ̀ bá káràmásìkí ẹ̀ ọ̀rọ̀ ya débi tápá yín ò ní ka mọ́ pé tó bá pé wọ́n káràmásìkí ẹ̀ nìkan ti máa dẹ́kun ẹ̀ kán má fọ̀tẹ̀ sí i àbá má débi tá délé ni tó di pẹ́ sábọ̀dọ̀ mo ọ̀ràn kíran tó wàá fi ń bú gbogbo ọba aládé tó ń bú gbogbo àwọn olórí wa tó ń bú àwọn òṣèlú tó ń búlu wa tó ń kan gbogbo àwọn èèyàn ńláńlá lábùkù àbá má débi bá ọmọ ẹ̀rọ̀fọ̀ ní látilẹ̀ inú ẹ̀rọ̀fọ̀ yẹn lẹ̀ bá ti jẹ́ kó máa gbé hello hello caller ẹ má bínú a lè gba kọ́ yẹn hello hello ẹ kálẹ́ mà o. yes ma ọ̀run kókọ̀ wọn kò ọ̀run bọ́ pátá ẹ̀. àmín kúnlẹ̀ èjì nǹkan tí mi fẹ́ sọ ẹ̀yìn wà lórí ṣó. dáadáa ń gbọ́ yín gbogbo ayé ló ń gbọ́ yín. Eh, eh, ni pé bàbá ti sọ rí bàbá èdìdì ti sọ rí hmm. fún kábíyèsí nígbà birthday bàbá èdìdì hmm. wípé wọ́n ti reveal ẹ̀ fún wọn pé kí kábíyèsí ṣọ́ra pẹ̀lú àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ hmm. bàbá has revealed it bàbá ti reveal ẹ̀ fún kábíyèsí nǹkan tó ń ṣe àwọn tó ń jọ ń ṣiṣẹ́ pẹ̀lú bàbá papọ̀ ní Ifẹ̀ ni wọ́n ń ṣe gbogbo iṣẹ́ yìí. àwọn ọ̀dàlẹ̀ tán wà ní palace. Hmm. so ọlọ́run á máa fún yín ṣe kún yín. àmín ẹ ṣé àdúpẹ́ ẹ ṣé òun. ọlọ́run á dúró. àmín ẹ mo dúpẹ́. ọkọ fẹ́ ran yín létí nìyẹn. ẹ ṣé ẹ god bless you ẹ ṣé gbogbo wa náà là á gbọ́ àtúrántí ẹ ṣé wọ́n ní bàbá wa Kàsálí wòlíì ọlọ́run èèyàn pàtàkì láwùjọ wọ́n ní wọ́n ti sọ fún wa náà pé kí bàbá ṣọ́ra ọdọọdún ni bàbá kúkú máa ń fún wa prọfẹsì náà ogbó kò dé ìtàn sọ náà tí kò kí wá sí ìmúṣẹ ẹ ló kọlà. ẹ ká lẹ́sẹ̀ bá wa ṣe pápákọ̀ sà. Eh, I just want to make one important correction. Yes, sir. Nípa ọ̀rọ̀ Adéhàrí tí wọ́n sọ lẹ́ẹ̀kan yẹn. Yes, sir. Ọmọ bíbí Ifẹ̀ lèmi o. Yes, sir ọmọ fẹ́ gbogbo ara rẹ̀ mọ́ ni mí. Hmm. lẹ́ẹ̀kan lọ́dún hmm. wọ́n ń dé adé ààrẹ ìgbẹ́ o. bàbá dẹ̀ ń ṣiṣẹ́ bá ń ṣọdún ọlọ́jọ́ ni. ọdún ọlọ́jọ́ nìkan ni adé ààrẹ gbọ́dọ̀ jáde. ló gbọ́dọ̀ jáde. lẹ́ẹ̀kan lọ́dún kò kí ṣe nǹkan tán ní lójoojúmọ́. láyé hmm, ẹ̀ẹ̀kan lọ́dún ló máa dé lọ́dún ọlọ́jọ́. kẹ bá ti ṣàkíyèsí tán bá ti gbádùn ìdí ọba lórí ojúlé a máa fún wọn máa wọ ọrùn máa máa wọ ni hmm. ọrùn máa máa wọ hmm. èsì ọba kan ní gbogbo lẹ́yìn ìgbà kó ní adé ariwo ju ànìkan ló dá dé nì. òkú hmm. àbálẹ́ bá rí adé ariwo ìsìnfẹ́ ìrọlọ́pàá o. èkejì ìyá ọba àsùn sáàfin o. ìyá ọba yìí tuntun ààfin hmm. adéárì ìfẹ́ nìkan ẹ̀ẹ̀kan lọ́dún náà délé fẹ́ o. ẹ ṣe àdúpẹ́ bàbá ẹ ṣeun sàtẹ́bá wọn kàn lọ. bàbá mi lọ́dún ọlọ́jọ́ bàbá mi ọlọ́jọ́ mi lọ ẹ̀mọ́ dágbére ìdí mi lọ ẹ̀mọ́ dágbére hmm. ẹni bá bú ọ ni àánú rẹ̀ ṣe mí hmm. ẹni bá bú ọ bá fẹ́ àánú rẹ̀ ṣe mí o èyí ṣe adéyẹyẹ ló ń ìsàlẹ̀ ló ń bú Odùduwà ló wọ́n yóò máa jẹ ààrẹ gbé bá ilẹ̀ máa bá sunkún. a jẹ́ ìjẹ́ gbogbo ayé bá sunkún. wọ́n ti ṣírò ẹjọ́ kí wọ́n ṣírò ẹjọ́ kí wọ́n bú ló pa ọlọ́rọ̀ hmm. lẹ́sẹ̀ ni o. kábíyèsí. ọlọ́rọ̀ lẹ́sẹ̀ ni. àwọn wá wo. omi omi bú àníní èyí wọ́n rìn hmm. kọ́tù wọ́n máa lọ máa rọ lẹ́sẹ̀ ìgbé bẹ́ẹ̀ rìn ọ̀dàbọ̀. ẹ ṣé ẹ ṣé àdúpẹ́ bàbá wa God bless you sir. Ese ṣeun sà ẹlẹ ẹ ká tún gba kọ́là díẹ̀ ká wá ẹlẹ ẹ bá wa ṣe pápápá. yes ma o ẹ kalẹ̀ mọ́ àmúkan ní kínkín ni o pé ẹ kú iṣẹ́ náà ọlọ́run á lágbára o. hello. bẹ́ẹ̀ ni màmú ní kínkín yín kú iṣẹ́ ìlú o ọlọ́run máa ròyìn lágbára jù báyìí lọ. thank you so much ẹ ṣeun i appreciate ẹ ṣeun so àwọn kan fẹ́ kí wa ní ẹlẹ. hello. ẹ kalẹ́ sà. ẹ kalẹ́ okun méje ẹ kú ijọ́ mẹ́ta. ijọ́ kan pẹ̀lú ṣàlàyé. ẹ kú iṣẹ́ iṣẹ́ ribiribi tẹ̀ ń ṣe ọlọ́run á túbọ̀ máa ṣàgbára lókun. àmín àmín. jẹ́rí ìwò kankan mẹ́rin èmi kàn fẹ́ kọrin kan fún ẹ́sà bọ́ọ̀dù ni o. Hmm. ẹ lísìn dáadáa o. yes sir. nọ́mbà one lórí ọ̀rọ̀ tiyín gangan ló ti yé yín. Hmm. mo fẹ́ kọrin fẹ́ sábọ̀dù ní pé ẹ jẹ gbèsè kún gbèsè ní ẹ jẹ gbèsè kún gbèsè ní ìwé tẹ ẹ kọ kọ kọ tẹ ẹ sùn tẹ ẹ wo ẹ ó jẹ gbèsè kún gbèsè ní. Mm-hmm. ẹ mọ̀ yín pé láti ibi ijọ́ mẹ́ta ẹ̀rí pẹ́sábọ́ọ̀dù òsùn ó lè jáde tó ẹ̀mẹ́ta abẹ́rẹ́ rẹ̀ because ó ti mọ̀ yín pé tẹ bá ti jáde wàhálà ti dé bá number one ẹ rí i pé last wa last week ló sọ pé àwọn gbọ́ ọmọ ewé òun ni máa jáde ju ẹ̀ẹ̀mejì lọ lọ́sẹ̀ hmm. Hmm. ọjọ́ tó sọ yẹn ọjọ́ kejì ó bọ̀tọ̀ ọjọ́ kẹta ó bọ̀tọ̀ ọjọ́ kẹrin ibi tẹ́ ẹ ti máa mọ̀ pé ara ń ní ẹ sábọ̀dù yẹn ṣẹ́rọ̀ mọ̀ Ìbàdàn lèmi o wọ́n ti tí mo fẹ́ kó yí àwọn èèyàn ẹ lọ wo ibìkan tó ń pè ní odò alágbàfọ̀ ní Yéjídé. Hmm, odò alágbàfọ̀ ní Yéjídé. ní Yéjídé ẹ rí i pé ẹ sábọ̀dù Yéjídé gẹ̀ẹ́sì ló lọ. Yéjídé ni bẹ́ẹ̀ ni wọ́n wá ń pèbì kan ní odò alágbàfọ̀ níbi ọ̀nà ilé wọn ń bẹ̀ hmm. ibẹ̀ lọ́ sọ bí ẹ sábọ̀dù sí ibi ọmọ ẹ̀. ibi tó gbé kọ́nù àwọn jù sódò Yéjídé odò gbé lọ. odò odò alágbàfọ̀ yẹn ẹni tí wọ́n bá ti ju bí ẹ̀ ṣé bí alágbàfọ̀ yẹn ó máa máa ṣiṣẹ́ a máa ṣiṣẹ́ kiri kò lè sí nǹkan kan tó máa máa ṣe. odò alágbàfọ̀ náà ju umbilical cord ẹ̀ sí. ibẹ̀ ni wọ́n jù sí. kábíyèsí. à ń jẹ́jẹ́ rí gbogbo àwọn èèyàn tí wọ́n ń bìlíìfù nǹkan tó sọ kò ṣe rí Ẹsábọ̀dù ti ń parọ́ láti kékeré. Ó ti ń parọ́ láti mú oyún. Àti kékeré ó sọ ńjọ́ kan ó lóun òun máa ń lọ sí ọ̀dọ̀ bàbá Adédùbú ó lóun mọ bàbá Adédùbú pé òun àtàwọn Akeem jọ máa ń ṣe gbàgbà ẹ bèè lọ́wọ́ Ẹsábọ̀dù pé ilé bàbá Àdìgún kí ni wọ́n ṣe fún bẹ̀ ní Mọ̀lété. Hmm. so ṣe rí ẹni tí ò bá mọ history Ẹsábọ̀dù ló lè máa sọ pé gbogbo nǹkan tẹ́sábọ̀dù máa sọ gbogbo ìgbésí ayé irọ́ ló máa pa. irọ́ ti pọ̀ jù and àwọn tó máa ń sọ pé ọmọ Ìbàdàn ọmọ Ìbàdàn ọmọ Ìbàdàn bàbá ó kàn di ìyá ẹ gbé oyún wá fún Abọ́dẹrìn ni o ẹ sábọ̀dọ̀ oúnjẹ ọmọ Ìbàdàn ẹ lè rọ́mọ gidi Ìbàdàn kan kó máa kó máa lọ sílé ilé bàbá tán ti bí kó máa mọ ilé bàbá tán ti bí ṣé ẹ rọ ṣé ọmọ ọmọ bùbù ọmọ kọwọ lẹrí tí ò tí ò mọ ilé bàbá ẹ. ẹ ṣe so gbogbo àwọn. ó wá sẹ́kọ̀ọ́ kò tẹ́rú tó dé Ìbàdàn ó ní kìmọ́lù òtẹ́ ó ti mọ̀ pé òun ti balẹ̀ jẹ́ oúnjẹ yìí ni bí ẹni máa kú tó láwọ́ màlà bí ẹni tó dájọ́ kú fún ní ìrírú ẹ̀ rí. ẹ jẹ́ wo gbogbo àwọn tí wọ́n ń dìtẹ̀ ọba yìí náà hmm. àwọn tí wọ́n àwọn tó wà ń fẹ̀ náà ẹ wo orin kan máa ń kọ wípé ẹ̀bì bàbá yín léèrè bọ́ọ̀nì lo nílùú ni bẹ́yìn lo nílùú ni ẹ̀bì bàbá yín léèrè hmm. àwọn èèyàn yẹ kán lọ ṣèwádìí lọ́wọ́ àwọn bàbá wọn ọ̀ní gangan lọ́ba hmm. ọ̀tẹ̀ tí wọ́n ń dì kò lè jẹ́ kí wọ́n rójú ra ẹ̀rí pọ̀ ní ẹ̀rí pọ̀ ń fresh sí ni ẹ wo bẹ́ẹ̀ yìí ṣe ń fresh sí ni torí pé ẹ̀ ní problem ẹ̀ ní wàhálà ẹ̀ ronú anybody mo statement kan tí mo jẹ́ láìpẹ́ máa ń sọ ni pé ẹ̀ nídìí láti lọ wo page oní page kankan tó ti yẹn kẹ́yìn tó ṣe show yìí wèrè alọ́ alọ́ aláwọ̀ lílọ́ yẹn ó sọ ní ní wíìkì àbí last week náà ni tó ní tí àbíkẹ́ bá jáde wọ́n ti bá ànẹ̀ pé kò lè jáde ṣe show lórí ọ̀rọ̀ ẹ̀ ní ìfẹ́ mọ́ ẹ lọ confam lórí page yẹn wọ́n sọ bẹ́ẹ̀ kò ní yẹ pẹ̀lẹ́ ni tó sọ bẹ́ẹ̀ fọ́mọ àlèmà nìyẹn. ó sọ bẹ́ẹ̀ ó ní kọ́ lọ confam mo wá rẹ́rìn báyìí pé tó bá tún yá o ọ̀tọ̀ ní nǹkan mi tó máa sọ o. tó hmm. di yé so ibi tó yẹ káwọn èèyàn ti notice yìí pé àtẹ́sábọ́ọ̀dù ẹ mọ̀ pé hmm. Kábírù ń gbọ́ yẹn sábọ́ọ̀dù jò ní lóru so kò lè dùn mí fún wọn. Hmm. kankan náà jẹ làwọn méjèèjì. so gbogbo àwọn tó ń tẹ̀lé sábọ́ọ̀dù ọ̀ ń ṣe tú ọ̀ ń ṣe tú follower ẹ̀ sábọ́ọ̀dù wọ́n kàn fi ṣe yẹ̀yẹ́ ẹ ìsọfún yín. ẹ tó bá dé kọ́ tó fojú balẹ̀ ẹjọ́ a fẹ́ mọ oyè wọn tó máa dúró tì tó máa fún lówó ó máa fojú balẹ̀ ẹjọ́ kò lè mú jẹ bẹ́ẹ̀ ni ẹ ṣé ẹ máa bá ètò yín lọ. ẹ ṣé àdúpẹ́ adàfún yín ẹ ṣeun ẹ ṣé gan-an ni. a tún discover pé àwọn obìnrin míì náà tí wọ́n tún fẹ́ràn bàbá wa àwọn obìnrin wọ́n ní ara wọn náà tún jẹ́ ọmọ ewé tí wọ́n gbéjà lọ ká wọ́n fẹ́ lọ ká bàbá mọ́ wọ́n fẹ́ destroy òmù bàbá àbí àwọn tó fẹ́ wù Baba. Baba is a likable man he is handsome He's got the finesse he has all it takes you can see the royal in him me looking at his picture pé ẹ lọ picture kékeré wọn gan pé wọ́n bí eléyìí mọ́ ọ ti rí orí adé inú oyún náà ti sàmì adé ẹ ti rí so àwọn obìnrin míì náà agbọ́pọ̀ náà máa lọ fún Esabod ní information burúkú pé Olori hundred ló wa láàfin o olórí kinní kan ẹ̀yin lẹni ẹnu yín ẹni tó kọrin ti sọ pé wọ́n ní ẹ lọ bí bàbá yín léèrè pé bẹ́yìn lónìí lónìí bọ́ọ̀ni lónìí lónìí wọ́n ní yẹn bí bàbá yín léèrè <laughs> ẹ wo ẹ ti lose lórí kéèsì yìí máa ṣẹ́wọ́ wàzó ni tí ẹ sábọ̀dù bó bá ṣe ń jáde máa máa jáde ti but difference wà ń bẹ̀ I come out at my own time my own pace máa make sure pé mo ṣe findings mi ọ̀rọ̀ tó mọ́pọlọ wá tó mú ìlàkàyè wá so màá bẹ́ẹ̀ gbé wá báyìí kó lè díẹ̀ ní yẹ̀yẹ́ ní ẹ̀sìn ẹ̀ ló ẹ̀ lé àwọn ènìyàn sì ń ṣe rìhásà lọ́wọ́ pé ṣé káwọn sọ ara àwọn tẹ́sàwọ̀dì tí kó láyà jẹ wọ́n pọ̀ gan-an òpùrọ̀ títí òparọ̀ adéèrè adéàrè òun làwọn mọ ilé ile sọ pé adéàrè ń jáde occasionally Oni ní olojo. ọlọ́jọ́ pé because adé yẹn ara wù kan tó yẹ ká lẹ́ẹ̀ nílẹ̀ yorùbá pé adé yẹn máa ń wọ àwọn èèyàn ó máa ń wọ̀yàn lọ́rùn ó wúwo pé sòkò ń ṣe adé tíyàn kan máa ń dédé àbí tí kábíyèsí máa wọ̀ ní gbogbo ìgbà nítorí pé ó wà powerful spiritually powerful bẹ́ẹ̀ ẹ lé ẹ lé ẹ ká lẹ́sà o. ẹ kalẹ ẹ jọ ṣe program ọ uh, Abike Jagaban Abike Jagaban mi. that's right sir speak on. Uh, ẹ jọ mò ń pè fún ọmọ ni. Right. and this is the first time ever tí màá wọ program yìí tí màá dẹ̀ pèsè program on net. ẹ ṣeun. ṣe rí madam. Sir. bí inú mi ṣe dùn tó ní ìrọ̀lẹ́ yìí bẹ́ẹ̀ náà ni ṣe máa fi ṣe àdúrà fún yín. not because of pé bẹ́ẹ̀ ṣe analyze àwọn issues yín or nǹkan tí this madness woman tó ń sọ nípa ọba Ifẹ̀. Hmm. but bí a tiẹ̀ wí èèyàn kan tó tiẹ̀ jáde bí àá ah, ah, insult yóò pọ̀ bí a tiẹ̀ rí èèyàn kan hmm. mo lo gbogbo àwọn áńgẹ́lì tó wà ní gbogbo ayé tó ń pín ire káàkiri ire tẹ́ ti ní lágbá ọlọ́run tó ní ìrọ̀lẹ́ yìí tó ní gbogbo àgbáyé gbogbo áńgẹ́lì tó ń pèrè káàkiri ó máa da ó máa dojú wọn kọ léèwọ arábìnrin yìí. àmín àmín àmín àṣẹ. gbogbo áńgẹ́lì tó ń pín ibi torí wúmà yẹn sọ nǹkan kan ó dẹ̀ gba ojú ó dẹ̀ gba omijé lójú mi gẹ́gẹ́ bí ọmọ yorùbá gbogbo áńgẹ́lì tó ń pín ibi wọ́n máa gbé gba ilé wúmà yẹn sábọ́ọ̀dù yẹn lọ. àmín àmín àṣẹ. ìwọ ti ń bẹ́ẹ̀ ló ṣe máa rí lágbára ọlọ́run. àmín. ìwọ arábìnrin àbíkẹ́ gbogbo áńgẹ́lì tó ń pèrè láyé gbogbo orí tó bá ti èwù kó ti ní tẹ́lẹ̀ wọ́n tún máa bá mi fi kún fún ẹ. àmín àmín àmín. fún ọmọ. àmín. nínú nínú gbogbo nǹkan tó lọ́wọ́ yọ̀ǹda fún ẹ ayọ̀ ló máa máa jẹ́ fún ẹ ní gbogbo ayé. àmín àmín àṣẹ àmín. tó máa lò láyé tá a bá rí èèyàn kan pé o tiẹ̀ ṣe program yìí o dẹ̀ fi defend the origin of Yorùbá tá a bá rí èèyàn kan tá a bí nínú obìnrin bóyá ń ṣètò òun whatever tó lóun ṣe tó fi ń perí ẹ níbi ibi ló máa máa bẹ nìyẹn títí di òdo ayé ẹ àmì àṣẹ àmì ohun tó bá jáde látara ẹnìyẹn ibi ló máa máa jẹ ó máa máa dojú ìjà kọ ni àmì àṣẹ òun ní ìsinmi láti àárọ̀ di alẹ́ àmì because the reason is that èmi ò ń ṣe ọmọ Ifẹ̀ mo ò dẹ̀ tẹ́ mọ́ kábíyèsí Ọ̀jájá hmm. mo Yorùbá ni èmi hmm. kò wá gba ẹnu Yorùbá kankan. Hmm. láti jáde láti máa insult the origin of Yorùbá. ẹ ṣe. èmi mọ̀ pé tí kò bá nídìí ìdí òun déédéé ṣe. bẹ́ẹ̀ni. àwọn èèyàn kan náà behind gbogbo all this madness tó ń lọ on internet. bẹ́ẹ̀ni. èmi dẹ̀ mọ̀ pé àwọn èèyàn tó bá wà intellectual tó jẹ́ pọ́n wà technocrat. Hmm. wọ́n máa mọ̀ pé gbogbo ilé is just the issue of being you know side and evidence last Sunday. bẹ́ẹ̀ni. in tẹ́lẹ̀ fún mi this very woman tó ń sọ even tẹ bá wù dáadáa tẹ bá wù dáadáa tẹ bá wù woman yẹn may look at her and we should ń present her with the program yẹn gan because the government ti máa ń bú ọba bẹ́ẹ̀ni máa ń gbọ́ ẹ rí i pé ẹ rí i pé tí ọlọ́run akọ́kọ́ gba ìwà wá kọ́kọ́ gba ìwà lọ́wọ́ ẹ̀ tó bá wá gba ìwà lọ́wọ́ ẹ̀ á gbé ìgbéraga wọ̀ á wá parun. Hmm. mo fẹ́ hmm. kẹ́ ẹ mọ̀ lónìí mo wá fi ọlọ́run bẹ̀ yín màdà. ṣe ní kí wọ́n máa yẹn kó máa bú yín kó máa ṣe gbogbo ẹ̀ fi ọlọ́run lédùn máa gbẹ̀ yín. ẹ má dà lóhùn rárá. ẹ má ṣẹ́bí gbogbo èébú tó bá ń bú yín Hmm. mo sọ fún i am not your fan I've never watched your show i never call on any program on internet. Benny, but i'm calling for the first time Ọlọ́run dẹ rí inú mi. Hmm. bó ti ṣe léwu kí woman yẹn rojú sí ìwọ woman yìí to woman yìí ò tún nísìnyí mọ́ta fi jáde láyé. ami ami ami. àmín. because baro parọ́ ó pa àwọn ẹ̀rọ mi kon gangan fúnra mi mo pé important woman yìí sọ sí gbogbo aráyé yìí this is nothing but pure blackmail bẹ́ẹ̀ni blackmailer ni bẹ́ẹ̀ni. it is not even that what you are saying àwọn kankan wà tèmi gan mọ̀ personally pé hatred kan nílé o kò mọ̀ ọ́n mọ̀ o kò mọ̀ ọ́n mọ̀ máa kọ̀ parọ́ mọ́ ẹni tí kò ṣẹ̀ tí kò rí ẹ rí. ni mo ṣe wá connect gbogbo àwọn èèyàn tí mo lọ bá dùn sí nírọ̀lẹ́ yìí ọlọ́pàá gbogbo ọlá wọn ó máa bá mi dákún ìdùnnú wa arábìnrin yìí. àmín àmín àmín àmín ohun tó ń ṣẹlẹ̀ ní gbogbo ayé láyé gbogbo ìpọ́njú tó ń bá gbogbo ayé tó ń sìn tó jẹ́ coronavirus ọlọ́run á tún wá dákun á lọ ògùn sílé ẹ sábọ̀. àmì àṣẹ. ọlọ́run á dákun gbogbo àwọn tó ń tilẹ̀yìn pátá gbogbo àwọn tó ń jọ ń sọ̀sọ̀kúsọ gbogbo àwọn tó ń kọ gbogbo àwọn tó ń run ọlọ́run á fi kún ìṣòro tó wà láyé tó ń pè ní corona á tún wá á dì á jẹ́ kó jẹ́ tiwọn àmì jẹ́ ti gbogbo àwọn tó dìde ogun. wà láyé yìí lágbá ọlọ́run ìwọ arábìnrin yìí ò tí ì ṣe rere wàá ṣe rere tó jẹ́ pé gbogbo àgbáyé ló máa bẹ̀ yọ láìpẹ́ àmì àmì àmì lẹ́yìn máa. jáde tó jẹ́ pé ojú àti àwọn ọ̀tá ibi tó fojú àánú sí àti ibi tó fojú àánú sí ọlọ́run mi á bá mi ṣàánú fún ẹ. àmì àmì àmì. ìwọ arábìnrin bí kẹjàgà báyìí ọmọdé á ṣàánú ẹ. àmì. àgbàlagbà á ṣàánú ẹ. àmì. obìnrin á ṣàánú ẹ. àmì ọkùnrin á ṣàánú ẹ nílé àjèjì wàá rí àánú gbà tó ti wá wàá rí àánú gbà mo wá fi orí adé ṣàdúrà fún ìwà arábìnrin yìí gbogbo ibi tó bá tẹ̀ láyé lọ́lọ́ máa gbà fún ẹ. àmín àmín àmín. tó bá dáwọ́ lé pẹ̀lú máa máa dorí sí rere. o ò ní fojú sunkún àwọn ọmọ ẹ. àmín. aráyé ò ní fojú sunkún ẹ. àmín. gbogbo ibi tó níyì dé o ò ní tẹ́ńbẹ̀. àmín gbogbo àdúrà tí mo wá gbà yìí ìdàkejì ẹ̀ pátákó máa jẹ́ sábọ̀dà àwọn tó ń tẹ̀lé. àmì àṣẹ. thank you very much. ẹ ṣeun sir thank you so very much ẹ ṣe àdúpẹ́ thank you oh oh oh blessings blessings blessings blessings thank you so so very much I appreciate that prayer God bless you so um, a ah, ní. Nee, parí gbogbo ẹ̀ síbí ẹ̀lẹ́ mà ẹ̀lẹ́ ẹ wà lórí spíkà gbogbo ayé gbọ́ yín o. ẹ kúrọ̀lẹ́ o. Um, àdúrà lèmi náà fẹ́ ṣe. Yes, Because it takes a very bold, real daughter of the soul mm. to do what you've been doing ní agbára ti ọlọ́run alálẹ̀ yorùbá a máa fún ẹ ṣe ní agbára ti ọlọ́run o mà ní ṣubú dànù ní agbára ti òdúdúwà àti gbogbo àwọn tó tẹ orígun mẹ́rin yorùbá àti orígun mẹ́rin àgbáyédó o ò ní sunkún o ò ní mọ ìbàjẹ́ ọmọ ọkọ ni ẹ and you really show it. a rí ẹni tán pa lamẹ́ríkà tí gbogbo àwọn dúdú dìde tí wọ́n ń jà. ọ̀tẹ̀yàn hmm. kan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n láwọn àwọn intellectual ọmọ ọ̀fẹ́ wọ́n ní wọn ò ráyè. Hmm. ẹni tán bá bú bàbá ẹ̀ tán bú ìyá ẹ̀ tó wá lóhùn ò ráyè. Hmm. ah eh, eh, ó mà ṣe o ó mà ṣe o ó mà ṣe o. Hmm. nítorí wọ́n sọ wípé ọmọ ẹni ló ń delédélé kó dídẹ̀ hmm. lè gbọ́ràn náà ṣe ń sọ létí ọmọ ẹ̀ hmm. ọmọ ẹni dẹ̀ ló ń gbèjà ẹni jà lọ́jọ́ tá a máa sí nílé tán bá bú ni lẹ́yìn ọmọ ẹni ló ń jà fún ni àmọ́ gbogbo èyí tí wọ́n ń ṣe yìí ọlọ́run a máa gbà fún ẹ a ní òní sunkún òní mọ̀bànújẹ́ gbogbo ẹni tó bá rò ní kẹ́lẹ́kẹ́lẹ́ ọkàn ẹ̀ tó ro bí tó péjọ bí tó sọ̀sọ bí tó rìnrìn bí tó ṣèṣe bí tó hùwà bí lórí ẹ̀ lórí èyí tó ń ṣe lórí mm. ọ̀jàjà yìí ibi ajẹ́ tonítọ̀hún èmi ń sọ ibi ajẹ́ ti onítọ̀hún because nǹkan tó ń ṣe yìí ojoojúmọ́ ló máa ń gba omi jẹ́ lójú mi ọ̀rọ̀ jájá ojoojúmọ́ because àfọ̀njá àwọn yorùbá láyé ìgbà yẹn àwọn ọ̀yọ́ wọ́n dalẹ̀ àólẹ̀ náà lọ sọ fáfọ̀njá pé àólẹ̀ sọ pé kán wá pa ni òun ni ó fà tí àólẹ̀ fi ṣí igbá nítorí pé wọ́n bìtírí ẹ̀ bàbá yẹn ni ọba àólẹ̀ ló fi ṣí igbá lọ́jọ́ náà lọ́hùn àwọn tó ń jọ wà nínú pálásì tó ń jọ ṣe ìpàdé yẹn náà bìtírí ẹ̀ táfọ̀njá fi ń ṣe ogun padà bọ̀ wá bá ní ọ̀yọ́ gbèsò tiẹ̀ ní kí wọ́n lọ pa òun ni. Hmm. ni bàbá yẹn ṣì gbá ló fi sọ wípé ẹnu yorùbá ò tún kò mọ́ hmm. ó commit suicide ó ti di ọba aládé bọ hmm. gbogbo ẹni tó bá wá ń rò ó lórí igun mẹ́rin ayé wípé kí ọ̀jájá má nísinmi àbí tó máa fi débi nǹkan tó bá fa èrò burúkú sí lọ́kọ̀ àbíyàwó ẹ̀ lọ́kàn ibi ajẹ́ tiwọn. ìkọ́sọ́kan mi bàjẹ́ pé mo jẹ́ ọmọ Yorùbá èmi ò gbọ́ rí níbi tí èèyàn ti ń forí adé gbolẹ̀ tó ń fojú adé hmm. gbolẹ̀ hmm. torí tí ojú akátá tó bá yọ ìpín kò ń ṣe ẹnu adìyẹ náà ti máa gbọ́ mi ìdẹ̀lẹ̀ kú òní jogún ilé bàbá ẹ̀ ẹni hmm. tó bá fẹ́ bú mi kó bú mi nǹkan tó bá máa sọ kó sọ kò sí kedúkọ̀ ọ̀dùnláwù ni yíbò máa sọ síra wọn kò sí wọn ní bára wọn jà ní gbangba haúsá ò ní bára wọn jà ní gbangba wọn á bọ́ sí kọ́nà wọn á jàjà ni ọmọ ìyá méjì tó bá nífẹ̀ẹ́ ara wọn tó bá wọlé wọn á jà wọn á rojú bọ́ta wọn ti jà nínú ilé wọn nítorí náà túra wọn láṣọ ní gbangba iṣẹ́ ló ń ṣe o lórí ti Yorùbá yìí o Ọ̀jájá kọ́ ló ń jà fún o ó ń jà fún orísun orírun ẹni o orírun gbogbo Odùduwà Odùduwà o ò ní ṣubú o gbogbo ẹni tó bá ní o ṣubú wàá máa tẹ̀ wọ́n mọ́lẹ̀ ní o lágbára ti ọlọ́run tó bá jẹ́ ọlọ́run ló ní omi ẹ̀jẹ̀ omi àti ẹ̀jẹ̀ ara gbogbo ẹni tó bá ń ro burú sí ẹ̀ aburú yẹn á máa padà lọ bá wọn fún eléyìí tó ṣe yìí o mhm. gẹ́gẹ́ bí máà tó sọ̀rọ̀ tán yìí ó ní pé o tiẹ̀ wà bold hmm. pé ọmọ kan ní ẹ́ o bọ́ síta ìjà tó jẹ́ kí gbogbo ayé jà ìjà tó jẹ́ kí gbogbo ọmọ Yorùbá kó gbé plékàdì kó lọ sí gbogbo ẹ́mbáàsì Nàìjíríà káàkiri ìlú tó bá wà. ìtìjú burúkú lélẹ́yìn jẹ́ fún wa. Hmm. ó wá jẹ́ pé lórí nǹkan tí òyìnbó dá sílẹ̀ ọmọ kékeré ìgbẹ́ ẹ̀dí wa láti máa máa wọ́ àwọn orí adé wa lẹ̀ lọ́ọ́ hmm. ti jẹ́ nǹkan kan fún wa. ó jẹ́ káwọn ọmọ Yorùbá ká máa sun ẹkún ni ọ̀tẹ̀ ò ní jẹ́ kán jẹ́. ká positivity ká máa sun ẹkún hmm. nítorí eléyìí pọ̀ ó pọ̀ èmi ò ríru eléyìí rí ọlọ́run á máa fún ẹ ṣe àṣeyẹlẹlẹ ìmàrí kò sí hmm. ọba tó ti ẹ̀jọba aládé tó ṣe pẹ̀lú ọ̀jàjà tọ̀jàjà dẹ̀ fọwọ́ lẹ́rọ̀ hmm. ni kí ló ṣẹlẹ̀ sọba náà lẹ́nìí mi ò fi yọ̀ wọ́n wọ́n gbélé gbúròó ta ni. Hmm wọ́n wà láyé bí aláìsí ni hmm. yẹ́ẹ̀sì ká tó wá sọ obìnrin àtẹ̀yìntọ̀ á ó máa ṣe o hmm. ọlọ́run á máa fún ẹ ṣe ọlọ́run hmm. ti ń jà fún bàbá yan jájá ẹni ìtàn lọ́lọ́run pé ẹni ìtàn gbogbo nǹkan gbèsè ayé ẹ̀ ìtàn ni ìtàn ayọ̀dẹ̀ ló máa pa agbára ọlọ́run gbogbo àwọn tó ń gbénu ilé tó ń sọ̀kò tó ń tẹ̀dí síta tó ń wà níta tó ń tẹ̀dí sínú ilé tó ń yàgbẹ́ àtàwọn tó ń jẹ nínú ogun bàbá yẹn tó ń jẹ lábẹ́ tí wọ́n ń kó ọ̀rọ̀ ẹ̀bọ́ síta wọ́n á dẹ̀dùn arinlẹ̀ alálẹ̀ yorùbá fojú wọn gbolẹ̀ ní agbára ti ọlọ́run gbogbo ọmọ tó bá ti wà láyé tó bá sọ pé àṣírí inú ilé òun fẹ́ gbé lọ síta ni ọlọ́wọ́n á fojú wọn gbolẹ̀ wọ́n á pa ìran wọn rẹ́ ẹ fún ṣetán aníwúrà ṣe ju báyìí lọ ọba alátòṣà fún ní long group. kí ni ìgbẹ̀yìn ẹ fún ṣetán aníwúrà kí ni ìgbẹ̀yìn àwọn obìnrin tó dẹ̀ ṣe dáadáa wà láyé madam Tinubu orúkọ ò parẹ́ ìyá Fẹlá orúkọ ò parẹ́ ìyá Mọ́remí orúkọ wọn ò orúkọ wọn àmọ́ sí rere ni bó ṣe ń morúkọ ẹ sí rere báyìí ló bá máa tàn sí rere nígbà tó bá tún darúgbó tó jù yáàyá ẹ lọ á tún máa tàn sí rere lórí àwọn ọmọ wa ọjọ́ ọ̀la ẹ̀ làwọn ọmọ ẹ̀ aburú ò ní kàn wọ́n aburú ò ní bá wọn ẹni tó bá robi sí àwọn ọmọ yẹn tí Ọlọ́run fún ẹ tó máa túbọ̀ tàn orúkọ ẹ káàrí gbogbo tó máa máa gbórúkọ pé ah ọmọ Àbíkẹ́ Jagaban ah a gbọ́dọ̀ ṣe lóríire they will dine with the kings and the queens of the world in the mighty name of Jesus they will not fall will not falter they will continue to excel ọmọ tó fi ń tọrọ ọmọ làwọn ọmọ yẹn téèyàn bá ń wò Mm. inú yàn á dẹ̀ máa dùn pé à ara èèyàn kan lélẹ̀ ti jáde mm. bí wọ́n ṣe jáde lára ẹ̀gbọ́n tiwa tó dáa tọ́jú alẹ́ ta dẹ̀ ń fi ẹ́ tọrọ tínú wa ń dùn mm. inú ẹ̀ máa dùn kalẹ́ lórí àwọn ọmọ ẹni inú ẹ̀ wá dùn kalẹ́ lórí ìjà tó ń jà ìjà gbogbo wa ló ń jà yìí òun fúrọ̀ǹtì fún gbogbo wa ni ọlọ́run tó dójú ti gòláyàtì nínú ayé David á dójú ti gbogbo ọ̀tá ẹ̀ ọlọ́run tó dójú ti tó dójú ti sọ́ọ̀lù tó jẹ́ pé aninilára gbogbo aninilára àgbáyé tó bá ní ayé ẹ̀ lára ọlọ́run á ní wọn lára èmi sọ o wọ́n lè gbé mi ṣépè wọ́n lè bú mi bọ́ mo sọ tọkàntọkàn kẹ́dùn ọkàn mi. Amen fomi jẹ́ lójú ẹni tó bá jẹ́ ọmọ Yorùbá gidi á mọ̀ wípé nǹkan tó jẹ́ kó máa bá gbogbo wa lẹ́kùn nìkan tó ń ṣẹlẹ̀ sí Ọ̀ọ̀ni òrìṣà yìí tó jẹ́ kó máa bá gbogbo wa lẹ́kùn òun ló ń ṣẹlẹ̀ yìí màá wò báyìí màá pẹ́ ah Ọlọ́run oṣù wà láyé Ọlọ́run wà láyé kò yípo padà hmm. àmọ́ àjọ bẹ̀rẹ̀ ní ojú wájọ máa rí gbẹ̀yìn eléyìí agbára Ọlọ́run àníkù ànírùn agbára ọlọ́run ọlọ́run á fún ẹ it is why. àmín ẹ o ma it's so sad aunty is crying oh she's really crying that's emotional that's so so emotional. ìyá ẹlẹ́nu rézò àwọn alálẹ̀ abájà wọn á kọjú ìjà sí i ó ti ṣépè fún rẹ̀ lórí ìran kẹwàá ẹ̀ whether we like it or not ṣé èso sọ fáláàfin bàbá wa la fẹ́ sọ ni àbí èyí tó ṣe fún k1 àbí ẹ mọyì èèyàn tó ti kọjú sí ó ti ṣépè àtòrí ìrandéran fúnra ẹ̀ mo ń fọwọ́ sọ̀yà fún Esabod ni pé kò ní mu jẹgbé kò ní mu jẹgbé eléyìí tó ṣe yìí kò ní mu jẹgbé we shall see àtòun àtàwọn tó ń kọrin àtàwọn tó support ẹ̀ ojú wa rí ẹ̀lẹ́ oh. hmm. kọ́lá yes dáadé kan. adúpẹ́ brọ́dà mi ẹ pẹ̀lẹ́. bàjẹ́ ìlú ọba ògbó. Yes, sir. Àdúrà tí wọ́n ń gbà fún mi, bàbá yẹn máa mú mi. Àmì àṣẹ. Ṣùgbọ́n kí n tó sọ̀rọ̀ síwájú. Hmm. Ẹ wo èmi tí mò ń sọ̀rọ̀. Èmi ni bàbá ọmọ tí ó yẹ sábọ̀dù mi fún. Èyí ni bàbá ọmọ ẹ̀. Bẹ́ẹ̀ ni. Kí lẹ rò ó pẹ̀yìn ọ̀la àwọn ọmọ ẹ pẹ̀lú ègún tí Tòkunbọ̀ ti gbà wálé báyìí? Ọlọ́run nìkan ló lè gbà wọ́n mọ̀ sílẹ̀. Hmm. Nítorí pé wọ́n ń gbèsè bá àtìyàwó lè lára ọmọ. Hmm. ìjọ sí àná tí mo ní pé mo ti sún àwọn ọmọ yẹn ó tì mí débẹ̀ ni hmm. aláyébàjọ́ obìnrin gbáà ni hmm. èyí ni òwò kọ́ ni odidi ọmọ Yorùbá kó máa bu ojú ọba nìfà kábíyèsí o kádúró pẹ́ lórí kí bàtà kó pẹ́ lẹ́sẹ̀ ìròkè àjọkí ń ra lọ́wọ́ ọ̀pá àṣírí má ti tolè pé pé pé ọba alágbàákà ni ọba yẹn ọba tí mo rí tún bá sọ̀rọ̀ ni bí ibi táwọn ti sọ̀rọ̀ pé bàbá yìí wọ́n gba àmì ìgbàkejì bàbá yìí wọ́n pè wọ́n pè àwọn béèrè mẹ́ta lọ́wọ́ mi ṣùgbọ́n wọ́n gbé ìyá kíkọ́ ju ọkùnrin ọkùnrin hmm. ẹ wò mí kábíyèsí ọba yẹn máa kún lẹ́nu ìjọba tó ti jọ lọ. Hmm, ọba tó gbádé wúrà ni ọba tó gbádé àlùbáríkà hmm. tó gbádé ìfẹ́ àti ìdùnnú kí ló dé tẹ̀yìn Yorùbá wá di èèyàn rúdurùdu. Hmm. ẹ wo mi ọlọ́ ajẹ́kọ̀ọ́ dayọ̀ àbíkẹ́ ìwé náà ṣáàdúrà fẹ́kí tó sún tákẹ́ ṣùgbọ́n yóò mú Yorùbá jẹ́ ká ronú jinlẹ̀ wò. tí wọ́n fẹ́ káyé wa kó dáa ẹ má jẹ́ ká làwọn bá wa fún ẹ̀dọ́ bá lókùtà wọn bá wa nù kí ilẹ̀ yorùbá lè dáa àbíkẹ́ wòmí wọ́n ní gbogbo ẹranko tí ń bọ́ ní gbọ́dọ̀ ìgbà kìnìún lọ́mọ hmm. kékeré lábàlábà máa ń fàyè gbẹ̀ ní ayé tiẹ̀ wọ́n aráyé tiẹ̀ lu oògùn ọ̀tá ò ní ìgbúlẹ̀ lábẹ́ ọlọ́run gbogbo ẹyẹ tí ń bẹ́ẹ̀ nù gbọ́dọ̀ ìgbà àṣà àṣà àbálẹ̀ báyìí kó má nípa àdúkẹ́ wà nípa sówó wà nípa sọmọ wà nípa sẹ́kùbá ìjọ gbogbo ẹgbẹ́ tí ń bẹ ní púpọ̀ ìgbẹ́ wúwo tó bá di inú ìgbẹ́ yẹn máa ń dùn ní ìgbẹ̀yìn tí máa dùn lábẹ́ ọlọ́run tó kọ ilé ayé àdẹ̀rù ó mo ṣe ń ṣe lọ nǹkan máa ṣe hmm. tó bá rí wọ́n ní pariwo tó tó tó tó níbi ṣíṣe ti bẹ̀rẹ̀ làwọn èèyàn gbárùkù tì í hmm. kò ní dúró ẹ̀wọ̀n bàbá báyìí ẹni yẹ ebi bi nìkan náà mo tó bí lè mara nínú bí mo tó kó pẹ́ jù kí tó máa kó àwọn ẹbí rẹ̀ sí mọ̀ kó jáde nítorí pé mo rí pé tó ṣe wèrè tó lọ náà máa ṣe wèrè pẹ̀lú ẹ̀ ni but sometimes wọ́n ní silence is good ẹ̀dín bá dákẹ́ jù lára bá dákẹ́ ẹ̀yà ọmọ Yorùbá obìnrin ẹ má sùn èdè kàtàdí ètò ká gbárùkù tara wa ọ̀rọ̀ adáyọ̀ àbíkẹ́ òfin wíwẹ́ fáwọn yòókù náà láti kí wọ́n pè wọlé continue to do graduate. àmì ẹ ṣé I say, brother mi god bless him yes ó dear sir. ó ó ó ó ṣe wá láàánú pé gbogbo ẹ̀ láti máa lọ báyìí àwọn èèyàn wọ ẹsàbọdì láwò sunkún àwọn ẹlòmíín bẹ̀rù ẹ̀ nǹkan tẹ́ ń bẹ̀rù ẹ̀ fún yẹn ni kò yé mi ṣó gbéná sórí ni ṣó lè pààyàn ni ṣó fẹ́ lù yìí fọ́ lórí ni who is she tani Tòkunbọ̀ Abọ́dẹ̀rìn ọkùnrin wa ní kẹ́ sọ̀rọ̀ ẹ má gbọ̀n jìnnìjìnnì obìnrin kí ló fẹ́ ṣe fún yín the worst to máa ṣe ni pé àparọ́ mọ́ yín ẹ ti gbọ́ yé èèyàn tó ti parọ́ mọ́ ó jẹ́ ọmọ gbé o lè dóyàn lóyún that's the worst àwọn dùn ẹ ọmọ àlè ló gbé dání nǹkan pọ̀ ẹ sì mọ àwọn èébú ẹ̀ o lè ní ẹ ò nílé yọ àjọ bless oṣoodù àwọn orú àti mù ṣé yẹn lè ṣe ń bẹ̀rù ẹ̀ ló. hello. hello kọ́lá ẹ bá wa ṣe pápákọ̀ sà ẹ kálẹ́ sà. ẹ kálẹ́ o. yes sir. amẹ́ríkà làwọn ti ń pè o. mo ṣe bẹ́ẹ̀ mo kàn fẹ́ sọ kankan nípa ọ̀jàjà mo ti mìtì bàbá yẹn rí lẹ́ẹ̀kan two thousand eleven hmm. that was Chevron hmm. èmi àti àǹtí mi mi ò mọ ẹni yẹn o àǹtí mi máa ń supply tí wọ́n bá gbaṣẹ́ wọ́n máa ń ṣe kitchen fún wọn so àǹtí mi ó wá ní kí n jókòó wọn ò tí ì dé mo á lọ jókòó sí báà kan lẹ́nu géètì yẹn hmm. bàtí mo dé mi kàn sí fàájì lọ bí mo ṣe dé ọba yẹn sáà dípọ̀ láǹtí yẹn o jẹun ìrọ̀sàpọ̀ ọba yẹn àti ìwà ni kí n wo máa yẹ o fóònù mm-hmm. almost one thousand estate unit yẹn ó wà ní chevron pé mo ti billionaire ní máa yẹ o kó dẹ̀ ló máa jọba ah, mo ní pé dandan kó máa jọba ó láwọn yẹn ti rí wọn ti gbàdúrà sí wọn sí pé máa ti dáa jù láàyè pé kò sí wọ́kàsẹ̀ tó wá tí ní òkè dùn láti bá ṣiṣẹ́ pé ẹ lọ wo bí màá yẹn ṣe dé lẹ́ẹ̀tì lọ́nà Hmm. left mo mọ̀ ní mo ti kò mọ̀ mí o ọmọ náà ti kọ̀ wáyà máa wá ní ayọ́rọ́ sá o adájọ́ sọ̀rọ̀ ní òkè ẹ jẹ́ kí wọ́n máa ẹ bá ti wọ́n lè jẹ́ kí wọ́n sọ̀kọ́tà pé kí lẹ fẹ́ hmm. àwọn ìmọ̀kọ́ bá wọn pè wá ní òkè hmm. gbogbo àwọn staff wá ń wá bí wọ́n ṣe ń bá màá yẹn sọ̀rọ̀ irú èèyàn máa wò. àǹtí mi yẹn mílíọ̀nìà ni o kò kì í ṣe òun gan ní owó òun náà pé ṣé o mọ tó bá mọ wọ́ọ̀tì bọ̀bọ̀ mo tó dúró yìí ó ní wàá ó ní kò jẹun lórí hmm. ó ló máa ń sanwó advance ní pé we are different ten million kitchen yẹn mo fẹ́ kẹ́ parí ẹ̀ next week. now wà ní mo fẹ́ sọ ń pa máa yẹn ni wípé mo fẹ́ advice yín fún kankan woman yẹn ti kó àwọn pásítà láti máa distract yín kẹ́ má fi lè fèsì ratings irú woman kan tí mo fi proposal kan fún woman yẹn ó kàn án àtà ẹ má dá lóhùn tó tẹ bá ti dá lóhùn ó máa distract yín kúrò níbi ìgbà tẹ̀sán àwọn yẹn ọ̀rọ̀ tó ń máa ń ṣe so àwọn yẹn ò sí nínú lẹ́kùn yìí. ìyẹn kẹ. ẹ̀kan àti tẹ́ bá wo ìmúra torí mi ò ní parọ́ fún yín o bọ́sẹ̀ máa fẹ́ lélẹ̀ bọ́ mo kàn ní kó máa ń clone picture yín wọ́n á sọ àwọn picture tí kò fáyìn wọ́n á gbà wọ́n wá gbèsè tí woman yà bó ti wòye first time second time fún yẹn gbà wọlé bí woman yìí wọ́n dẹ̀ máa ń gbé picture ọmọ àsọkọ tí ò dá ń fẹ́ woman yìí ń sọ good English woman yìí pretty ó ń wàṣọ ó tó wàṣọ kan lẹ́ẹ̀mejì ó máa lágbára so that's why kẹ́mi ní má focus lórí ẹ̀ mhm. now i will advise you this continue what you are doing yes, a lot of things are coming ẹ ṣe sá ẹ máa gain ẹ máa benefit ẹ ṣe mo dúpẹ́ sá fún bí ẹ sá ọ̀rọ̀ máa sọ̀rọ̀ jù ọ̀kan ń bọ̀ tó great ẹ ṣe ẹ gbàgbé pé ọlọ́run máa ń ẹ̀kọ́ yẹn tó lè gbà ọlọ́run ti fẹ́ fẹ́ bá àwọn àdìdẹ́ tó ti wà lọ́nà tí mo ti gbọ́ láti assist sọ ẹ má yẹ kí wọn já ẹnìkan fẹnìkan lówó ẹ má ẹ fi kéèsì àwọn yẹn lẹ ẹ ṣe ká ẹ fi sìnkàdá ẹ fi yẹn lọ kẹ́lẹ́ máa bára mọ́nítọ̀ wúmà yẹn ẹ ṣé mo dúpẹ́. àwọn tó ń pariwo olóòórùn tí wọn ò ráṣọ wọ yẹn àwọn yẹn lẹ́wọ̀n sínú mm-hmm. game wọn kàn fẹ́ get attention ìnáwó ìṣù. Mm-hmm. ẹ ṣé mo dúpẹ́. mo lè ka wọ́n dá ten people lamẹ́ka tí mo mọ̀ tó máa ń sọ̀rọ̀ pa pé woman yìí tí wọn ò kí mo ní bọ̀ ẹ bá wọlé nǹkan máa dà mo kàn ní kí n contribute náà kí ọlọ́run máa bless yín máa bless àwọn ọmọ yín ẹ má wo tí wọ́n ń sọ ẹ continue program àwọn yẹn àti wù wọ́n àwọn tó pè tẹ́lẹ̀ tó ṣe púpà pé ọmọ òde rí aṣọ pijama wọ̀ ní amẹ́rí ní London èló ni wọ́n ń ta aṣọ ní London tí yóò lè wẹ́ ní ẹ̀dẹ̀ máa ń tọ́ta tí yóò yẹn ní máa dá lò ah, ẹ̀ tó ní wọ́n fún thirty pounds thirty pounds jẹ́ bí i fifteen thousand naira tínú ẹ̀ dùn wọ́n fún fifteen thirty pounds tínú ẹ̀ dùn wọ́n fún thirty wọn ò lówó rówó náà sọ tẹ́ ẹ̀ wá méjì náà ẹ̀ sí méjì rárá ẹ̀ pàwọn yẹn lẹ̀ ẹ̀ fọ́kọ̀ọ̀sì. God bless you. Thank you, sir. Thank you, sir. Thank you too. Bye. That will be the last call we'll be taking today. I don't want to take too much of my time. It's 12 o'clock now. We've done um, almost four hours. In fact, not almost. It's four hours now that we started this show. So I'd like to say a very big thank you to each and every one of you that um, supported me tonight, that came out to cheer me, to listen, to support, to hear your opinion as well. to those of you who are in to sing our Father's praises, to also tell of the good works that He has done in Osun State in Ile-Ife. Ẹ ṣé àdúpẹ́ gbogbo yín, Ọlọ́run á pọ́n yín lé, orí adé yin gbé yín, àwọn alálẹ̀ wọ́n á máa tì yín lẹ́yìn lọ́jọ́ gbogbo. A ní call mi mọ́ because a ti four hours and we have to come to the end of this chat and please just know this is not the end of this um, very one on ground. I'll be coming out again. Mi ní láti bẹ̀rẹ̀ lọ́la àbí lọ́túnla, but tó ba tu ya ẹ tún rí mi ní ìta ó lè jọ ẹ next week ó lè jẹ́ friday you know just as bó bá ṣe gbà depending on my need reasons to call for my presence if there's no reason for me to come out you know over this particular one i wouldn't come out if there are reasons i will definitely show up again ẹ mọ̀ pé ẹranko tẹ́ ń bá jà ògbénúṣẹ́pì tán la àfirọ́kan bò kan ni kò sí nǹkan tí ó lè dókítọ̀ tí ó lè gbé jáde ó sì lè jìnnà láti kó ní irọ́ ni òun tún gbèmí ìbọ̀ àtúnfun láyé ajẹ́ kó sọ lọ kínú ẹ̀ dùn èèyàn tó pa lálẹ̀ níjà ni tó pọ̀ lọ́hùn lẹ́jọ́ lọ́rọ̀ ẹ̀ ṣe ti mọ̀ pé atrai àwòrán tó ní ó fò sókè lálá tó lòun fẹ́ wojú olúwa àìmọ̀ ibi tó máa fòdé ibi tó fẹ́ fòdé yẹn àwa náà ń wò sọ ẹ má dá lẹ́kùn rárá ẹ jẹ́ kó tẹ́ kó ṣe lẹ́yà kó faṣọ ara ẹ̀ ya síwòwò ó ti yára ẹ̀ síwòwò bẹ́ẹ̀ tí ò tí mọ̀ o àwọn alálẹ̀ ń dín pẹ̀lú ẹ̀ a máa ríran wò jù bẹ́ẹ̀ lọ so just for all of you to know pé bàbá wa ìmọ́lẹ̀ ni wọ́n wọ́n ń bó òkùnkùn ṣe ọba onímọ́lẹ̀ ni wọ́n ń ṣe ọba inú òkùnkùn ọba aládé ni ọba tó gbé àlàáfíà wá fún gbogbo ilẹ̀ yorùbá ni say no to cyberbullying say no to anyone trying to dent his image trying to assassinate his character ẹni no gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe náà ẹ lọ dẹ́kun wà bàjẹ́ ẹ má dá ọ̀tẹ̀ àtògúnlẹ̀ láàrin Mọ̀dákẹ́kẹ́ àti Ilé-Ifẹ̀ ẹ jẹ́ kílẹ̀ Yorùbá nísinmi ẹ fi bàbá lẹ̀ jẹ́ kán ṣiṣẹ́ tọ́lọ́run rán wọn ẹ má bínú gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí nílé ìgbé kọ́ọ̀mù láti dìjọ́ mi aago méjìlá ti lù ń bìbà ní UK aago méjìlá ọ̀gànjọ́ òru la wà yìí Ọlọ́run àtúbọ̀ máa fún wa ṣe orí adé àgbẹ̀ gbogbo alágbára Ọlọ́run àní rí wàhálà ilé ni ẹ jẹ́ ká tún ṣe àjò la wà yìí àjò òde lè dùn títí ká gbàgbé ilé ẹ má jẹ́ ká gbàgbé ilé ẹ má jẹ́ ká gbàgbé ìṣẹ̀ṣe ẹ má gbàgbé tradition heritage àti culture yín ibi tí gbogbo ẹ̀ ti ṣe ẹ má da ẹ̀sà gorilla ẹ̀sà scatter ẹ̀sà fraudster ẹ̀sà scam ẹ má da ẹ̀sà dọ́gì ẹ̀sà búlì lóhùn ẹ̀sà mádì ẹ̀sà rántà ẹ má da lóhùn tí ẹ ti bá ẹni tí ẹ ti jóná ni ọlọ́run ò ní jẹ́ kó koná mọ́ tèmi àtẹ̀yìn olólùfẹ́ mi ṣe tí ayé ti ṣépè fún tìyẹn á tún wọ̀ sí ju tẹ́sàbọ̀dù lọ o ìyẹn gbépo sí wọ́n jọ ń lọ ni ẹ máa wò yẹn tiẹ̀ ẹ mọ kémi fẹ́ dárúkọ ẹ̀ wọ́n jọ ń lọ ni ìyẹn ọmọ olè tó kórora àti gbogbo wọn tó kù ẹ á rí tán bá bẹ̀rẹ̀ ìyà yìí wọ́n á bẹ̀bẹ̀ fún kú wọn ní rí ọ̀tọ̀ ní kíkú dé kó tètè múyàn ọ̀tọ̀ ní kíyàn máa pè àwọn eléyìí á pè wọ́n á bẹ̀bẹ̀ fún wọn gbogbo ègún gbogbo èpè gbogbo ọ̀rọ̀ òdì wọn ó ti ti wọn tọmọtọmọ tí gbogbo òran wọn pátá lórí ìran kẹẹ̀dọ́gbọ̀n wọn pàápàá lágbára ọlọ́run elédùnmarè àlàáfíà máa bá wa gbé o ẹ ṣé mo dúpẹ́ thank you so very much for your endless support we appreciate your immense support so so much God bless you you guys are wonderful I'm going to put the show to an end now before I leave let me say a special thank you to all of you that made today's charity um, giveaway possible gbogbo ẹ̀yin ọmọ ìjẹ team ẹ ṣé àdúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ contribute sí charity wa Abike Jagaban Helping Hand Foundation thank you so much God bless you I will see you guys again anytime there's need for me to come out. God bless you. I love you so very much. You guys should have a wonderful, you know, day and have a peaceful night. So when you're in London, I sit in Nigeria. God bless you. I have to go now. Bye-bye. Bye, everyone.